warahmatullahi wabarakatuh. Our better tomorrow is education, and getting a better education is never a child's play. At Darwin International School, we have fully equipped laboratories, well-stocked library, a functional sick bay, a standard ICT room where our students are exposed to the latest communication technology, a home economics room with the latest functional gadgets. Our curriculum is broad-based. We catch them young. What's more, our students at Daruna Im International School proudly possess three school certificates in Idadi, Junior and Senior Thanawi, a daily mm, citation of the Old Korean stands out from the others. Check out our well-ventilated classroom at Daruna Im International Schools. Our teachers are seasoned. We also provide boarding facilities. So what are you waiting for? Give your child that brilliant start in life. Daru Naim International School is at 8 Ibijokeoke Street, Paraline Bus Stop off Sherry Road, Lagos, Nigeria. Phone 070 868 3340. So,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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run èyí tó dáa jùlọ tọlọlá jùlọ fún aṣáájú wa ọgá wa anabi wa Muhammad. ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run tí a fún ànábì ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kọ́ bá àwọn sàhábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n jẹ́ ọkàn àwa náà kọ́lọ́n ọba ọba ke ọlákòsí àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ire ìṣesí ire èyí fi jẹ́ ni gbogbo àwọn tí lẹ́yìn tiwa yẹn ọlọ́run náà lópin ìgbà táwọn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 àánú ni gbogbo àánú wa ni kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó júná ọlọ́run ọba ọba àlekè ọlá lọ ní òní pẹ̀lú ògo ọlọ́run lẹ́yìn ìgbà tí a sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tí a ń bá bọ̀ èyí tí í ṣe àlùgíbà tí yorùbá máa pè ní ọ̀rọ̀ ẹ̀yìn èyí tá a pè lọ́kan nínú àwọn ìwà. tá a pè èyí tá a ń wù nígbà tá a kà jọ sí mi ò lè kájá torí àsìkò nígbà tá a ka lọ aka gíbà síbẹ̀ adẹ̀yẹjú ọ̀rọ̀ gíbà kí ló jẹ́ amú gíbà ká yẹjú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń kó sínú tí ọmọ kó ń kó sínú bẹ́ẹ̀ dẹ̀ sí ni ìbàsẹ̀jẹ́ ni ọlọ́mọ bàsẹ̀ wa jẹ́ tọ́ pọ́nba bàsẹ̀jẹ́ láyé kíkí bá bàsẹ̀ ayé rẹ jẹ́ yóò tún bàsẹ̀ alikiyama jẹ́ sẹ wàá lẹ́yìn gbàtà sọ̀kalẹ̀ gíba wọn mo tún fẹ́ mú kàn mí nínú ntahansi tó ń wá burú búburú tiẹ̀ ìmọ̀ yìí tí mo fẹ́ lè pè lọ́gàá láàrin òun àti gíba lójú mi ọfẹ buru ju gíba lọ ó tiẹ̀ burú jù lọ ni tọ́lẹ̀ ní tọ́ba dán yìí wà nábì máa lé kó omi tọ́ba wà ní èyí tí mo fẹ́ sọ yìí ẹni bá dán wà nábì ó lé kó omi báyìí kọ́dà anabi ntrafu níjọ kan á padà débẹ̀ ẹnìkan wà ń go rànkúmi ó wà lórí rànkúmi rẹ̀ rànkúmi rẹ̀ wà pariwo lójijì tí mo wí yọ wá ṣe fún rànkúmi kí lànà bí wí anabi ní sori rànkúmi tó ṣe ń tó ṣe sí i sọ̀kalẹ̀ lórí ẹ̀ kó o sì gbẹ́rù rẹ kó mbẹ́ ọ̀ gbọ́dọ̀ gún mọ́ ìyìn sì fẹ́ rí rànkúmi nítòsí ibi tí a bá wà má n tí wọ́n ṣe pẹ̀lú tá anabi lè sọ pé ẹ má gun rànkúmi yìí mọ́ tá a bá ṣe pẹ̀lú èèyàn ńkọ́ ìwà yìí wá ní o ti wá di ti kálukú fi ń ṣe fàájì èyí ń lọ́fà tẹlomi fi bímọ tọ́ ná ìmọ̀ iye owó tọmọ àwọn ọ̀làlùbáríkà èyí ń lọ́fà tí ń da fẹlomi láàárọ̀ tọ́ dọjú alẹ́ tọ́ bàjẹ́ fún un ìwà yìí ń fà á kínú ilé kan máa tòrò kílé wọn padà dàrú torí ìwà wọn dẹni tá a bá sọ ọ̀pọ̀lọpọ̀ máa wò pé a ah, ṣé nǹkan yìí lágbára tó báyìí ni ó jù bẹ́ẹ̀ lọ ntí mo fẹ́ sọ yìí tẹ́ tẹ́lẹ̀ rí níjọ́ tó ọmọlúwàbí ń jọ ọmọlúwàbí táwọn èèyàn ń jẹ́ èèyàn kì í ṣe wàtẹ́ níbọ̀dì ń wù ọmọlúwàbí tán òdìkọ́ kálukú ń wù ìbínú ni máa bí tẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń bínú ni máa hùwà yẹn ṣùgbọ́n nísìnyí kọ́dà ó ti dàwàdà kọ́dà ó ti déré ìwà ń sì ní kèé sáwàdà ń bẹ kèé ń bẹ àtàwàdà rẹ̀ àtẹ̀rẹ̀ rẹ̀ bákan náà níwájú ọlọ́run ló fi jásí pé ní tá a fi ń sera wá pọ̀ o ju ní táwọn èèyàn fi ń se wá lọ ẹlòmíì ìwà yìí ló wà lára ẹ̀ tó bí àìmọye ọmọ ìwà yìí ló wù pẹ̀lú àwọn ọmọ òun tó fi lórogún òun lọ́ba tàwọn ọmọ òun jẹ́ o kò ní mọ̀ pé òun lòun fẹnu ara òun bá ti àwọn ọmọ jẹ́ kí ni ìwà náà ìwà yẹn láàánú ni sẹ̀rí à ń pè aláàánú kí ni mo pè é wọn a sì máa pè ní aláàánú kí n tó pè é tí n bá sọ pé láàánú ọyọ yẹ Yorùbá. ọlọ́wọ́n lànà rẹ lànà àbí àlànàtù níwáyé ń jẹ́ ahánni tí máa jáde ọ̀rọ̀ ni táhán sọ ń padà sàlàyé tí ti jẹ́ la'anu àti la'anatu o ìka kanna méjèèjì ṣùgbọ́n lànà yẹn Yorùbá máa ń pèlè pè àmọ́sẹ̀rí ọ̀gbọ́ tábà ní èpè àmọ́sẹ̀rí ọ̀gbọ́ yé bẹ́yẹn bí sẹ̀rí àti gbọ́ yé ọkọ̀ yé èpè nìkan kódà yé bú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ebu nbẹ́nbẹ́ ńgbà mba n bá ti lana pin si lánà pín sí àtòjúṣe rẹ àfi wò lánà á ṣàlàyé n'i ma pé ọ̀pọ̀lọpọ̀ ní máa fẹ́ pé báyẹn ṣeré o gbadun ni lábẹ́ sẹ̀ríà ni o ọ̀rẹ́ a kò si lórí fún ọ ni tòun ni a ọ lórí òun pé bí dáhùn ni lábẹ́ o ó sì ni o. sẹ́mi pé ìwà àwọn èèpè lépè èébú láti kíni láàpè elétí fífa ya sẹ́mi pé àmì máa sọ fún bẹ́ẹ̀ fọmọ ẹni lé kàrímẹ́ kàrímẹ́ tí ọ̀bá dáyé ni à òun ṣe tí ọmọ ṣe kínú etí elétí fífa ya sẹ́ẹ̀rí bó ti wí wọn àṣẹ́gun bẹ́ẹ̀ mo sọ fún yín àṣẹ́gun lójú rẹ̀ yín ń bu ni lábẹ́ sẹ̀ríà lánàá sẹ̀ríà kásí ní padà sàlàyé gbogbo ẹ̀ tẹ́bánátì ọrọ yìí ọkùnrin tí ọba bá jọkùnrin gidi yọkàn àmọ́kùnrin gidi ọrọ yìí lè má kàn púpọ̀ sẹ́ráhùn obìnrin àwọn ni wọ́n ní lọ́wọ́ ìwà wọn àwọn ni wọ́n wù ló fi jásípà wa Muhammad njẹ́tọ́ lọ sí Isra wal Miraj tó dé tí ó kì í di fún mùsùlùmí ó wá ṣe kútùbà báyìí ó fèsì àwọn ọkùnrin ìgbà tó wá parí kútùbà yẹn ó wá sọ̀kalẹ̀ mímbàrí ó wá lọ tí àwọn obìnrin wà ìwà ń bá wọn sọ̀rọ̀ nígbà tí ń bá wọn sọ̀rọ̀ ìwà ń sọ fún wọn pé wọ́n fi náà hàn mí nígbà mo bójú wọlé náà ẹ̀yin lẹ pọ̀jù mbẹ́ àwọn obìnrin aa lima ya Rasulullah kí ló tó ipá wà la pọ̀jù nínú iná anabi níbẹ̀ ni ẹni wà méjì tẹ̀ ń wù tó burú ẹ̀yin obìnrin wọ̀nyí ǹjẹ́ kí ni ya Rasulullah anabi ni tukthirna la'ana ẹ̀ẹ́ máa ń ṣépè púpọ̀. wọ̀yẹ̀kùfúrúnẹ̀ àṣírà èyí sì yí moore fọ́kọ́ kò sí ntọ́kọ́ lè ṣe bíjà bá dé ẹni òsè kankan náà lẹ́wì tọ́ pẹ̀lú gọlọ́wọ́n ba tọ́pìkì tí mo ròyìn tí mo sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ tá a fẹ́ yanjú lábẹ́ rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ méjìlá mélòó mo pé jàmá àkọ́kọ́ ń bẹ̀ ọ̀rọ̀ tí mo kọ́ sọ yìí ti ń jẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú ẹlẹ́ẹ̀kejì ìwà sọ kíní ń jẹ́ làánà lábẹ́ sẹ̀rí ọlọ́run àtàgbóyè àwọn àfẹ́sìn lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mo wá fẹ́ sọ yé tí làánà pín sí pété yẹn bá wí báyìí lábẹ́ sẹ̀rí àlàánà ni bẹ́ẹ̀ yẹn bá wí báyìí lábẹ́ sẹ̀rí àlàánà ni bẹ́ẹ̀ yẹn bá wí báyìí lábẹ́ sẹ̀rí àlàánà ni ẹlẹ́ẹ̀kẹrin ìwà sọ ewu tí ń bẹ́ẹ̀ bí kí làánà ọmọ jáde lẹ́nu èèyàn ewu ti ń bẹ ń bẹ ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run fún rẹ̀ yìí máa ń lànà àwọn èèyàn àwọn ọlọ́run lànà torí tá a bá màwọn tọ́lọ́run lànà káwa náà má fi kó sí inú wọn ẹlẹ́ẹ̀kẹfà anabiwa Muhammad òun náà lànà àwọn kan èyí ń gan ní tó ká sọ ni mọ̀sán tó jọ níjó nìyí àwọn èèyàn tún ń béèrè pé ṣé ká tún dárú ọ̀rọ̀ ń padà àmọ́ yàbá ni ọ̀jẹ̀ ń bí náà kò ní jó didi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn nábì lánàá yẹn obìnrin ló kúnnú wọn o káwọn obìnrin gbọ́ mi dáadáa ló fi jásí pé tọ́ bá bẹ̀rẹ̀ sí gbọ́ wá sí i láti ilẹ̀ ìwọ obìnrin gbọ́dọ̀ gbọ́ parí tọ́lá àwọn kan bẹ táwọn nábì lánàá yín sì kà wọ́n pa nábì lánàá lágbájá ọ̀lànà làkásìgbè ọ̀lànà ẹ̀ ń ti ń ṣe báyìí ọ̀lànà ẹ̀ ń ti ń ṣe báyìí ọ̀rọ̀ mẹ́ta yajusu lan ìgbà wo lọ́tọ́ káwa gan lànà yẹn tani pé ah ibi tọrọ de do ó ní de ká lànà eh, ẹni yìí àwọn mi náà disafu lànà hmm, àwọn lànà bẹ tí sẹ́díà paasi pé lànà eléyìí ìgbà wo lànà lànà yẹn a sọ ẹlẹ́kẹjọ mo wá fẹ́ pa àwọn ta kọ̀ọ̀kan kí làwọn tán yẹn eripa eripa lànà àwọn tí wọ́n lànà bó lọ́rọ̀ wọn ti já sí. Si ìsọ díẹ̀ inú tíra Ọlọ́run ìwà sọ díẹ̀ inú súnà ìwà sọ tàwọn ẹni eré tí wọ́n lànà àwọn èèyàn àti ibi tọ́lọ̀ àwọn tí wọ́n lànà wá tọ́wọ́ jásí lèyàn fi sọ́ra fún lànà lẹ́yìn eléyìí ìwà sọ̀rọ̀ nípa dáwàtú lè madhilum ẹni tá a bá ṣàbòsí fún tó bá fi fún ọ kí n rìsọ́ọ̀tì rẹ èyí ni ó jọ sọ́ra bí àbòsí torí ẹni tó bá fún kọ́ má ṣépè fún ọ àwọn èpè tí èyí ní control tí èyí ní control tí ó fi déwájú ọlọ́run èpè ní abáṣàbòsí fún ni mi bá ti ń sẹ yóò máa gun sọmọlọlẹ kan náà ni ń sọ̀rọ̀ pé yún náà yóò di mẹ́sàn-án ẹlẹ́kẹ̀wá ọ̀dà kọ̀ wá sí lọ́hùn ìwà ń bọ́gi ìwà ń bẹ́pẹ̀ ìwà ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run sáà torí pé ń ṣẹbọ lánàá rẹ̀ ọ̀rọ̀ mi ni bí a ilé tí ń gbé gbogbo àwọn ẹgbẹ́ ilé mi olóòsàn ni wọn kò ní da fún ọlọ́wọ́n yálù barika wọn èyí wọ́ bá wọn kankan sá lẹ́tọ̀ ẹ lábẹ́sẹ̀ wọn kání kílódé kání àṣebí kẹfìrí ni ìyẹn lànà kẹfìrí náà ni àwádìí ti sẹ̀rí àwí lórí ẹ̀ torí ìlú tá à ń gbé yìí àwa ń gbé bẹ́ẹ̀ ẹlẹ́bọ ń gbé bẹ́ẹ̀ àwa ń gbé bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ń gbé bẹ́ẹ̀ àwa ń gbé bẹ́ẹ̀ babaláwo ń gbé bẹ́ẹ̀ nínú ẹbí kan náà babaláwo wà àfa wà pásítọ̀ wà nínú ẹbí kan náà àfa tó gbẹ́sìn yẹn rán tó jẹ́ àfa ọlọ́run tó sì fẹ́ ṣe jẹ́ àṣọ ṣé yóò máa lánàá wọn ni àwọn mùsùlùmí tó yẹ jàgídíjàgan bíi mùsùlùmí ó ń sì náà bíi mùsùlùmí tó jólè sáàlà náà wọn àbá nílà náà wọn ìdájọ́ mi ni ẹni ọlọ́run bá wa dánwò tó ṣe pé ní àmìwò tiẹ̀ ni pé kò lè mẹ́nu lọ́wọ́ kámátì ìwé kámátì ìfọ̀ ó ti làánà kámátì ìwé kámátì ìfọ̀ ó ti ṣépè kámátì ìwé kámátì ìfọ̀ ó bẹ́ẹ̀ bú irú eléyìí ńlá bẹ́ẹ̀ ṣẹ̀rí ọlọ́run kí ni ìwòsàn tí ó fi wo rẹ̀ sàn ọ̀rọ̀ di méjìlá ọ̀rọ̀ méjèèjìlá yìí la fẹ́ yanjú níbi mọ̀ọ́dún làánà àlàánà tá a fẹ́ yanjú tí ó máa jẹ́ mọ̀ọ́dún bíi ẹlẹ́ẹ̀kẹta tọ́pìkì ẹlẹ́ẹ̀kẹta nínú ramadana yìí kí la ń pè ní làánà lábẹ́ sẹ̀rí ọlọ́run yín kọ́kọ́ sọ ti ń jẹ́ làánà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ní kó síbi ìwà tí mo wí yìí o kọ́dà àwọn míì ń gbà míì bí wọ́n ti ń ṣàwàdà wọ́n máa ṣépè fúnra wọn ibi wọ́n ti ń ṣeré wọ́n máa búra wọn sẹ́mi ló ń bá wí mi mà kó gbádùn ẹ àìgbádùn tiẹ̀ ju tèmi lọ gbogbo bẹ́ẹ̀ ń ti ń wí wọn àṣẹ́ngùn gbogbo bẹ́ẹ̀ ń ti ń wí wọn ìpè lẹ́sẹ̀ síra yín máa wojú ẹ̀ máa wo bí ẹlẹ́dẹ̀ yọ padà padà ń padà bọ̀ wá bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì tá à ń pè ní lànà nùsẹ̀ríà ọkọjá ká ní kò ní dá fún ọ ayé rí ọ bàjẹ́ èpè nìyíwò sẹ́ẹ̀rì ká máa sàwádà ká máa bí ebúnà pé a ah, wẹsẹ̀ bíi táyà mọ́tò wẹsẹ̀ ah, bíi ẹsẹ̀ ẹlẹ́dẹ̀ sẹ̀ríà kakun lànà pẹ́ wípé sépèlè báyé rí ọ dàbí ayé ẹlẹ́dẹ̀ ní sẹ̀ríà kakun náà ìtẹ́ ẹ bá fi bú yẹn àti ibú tẹ́ bú un sẹ̀ríà gbà pé ibi táyé rí ọ padà jásínú ni ó fi jásí pé èébú ń padà bọ̀ wábẹ̀ lábẹ́ sẹ̀ríà ara ìpè ni ìkẹ̀ka ká máa kàyẹ̀lẹ́ka pé wojú ẹ̀ wẹnu ẹ̀ wetí ẹ̀ ara ìpè ni káwá dídí jòkó káwá sépèlé yẹn ara ìpè ni inú tá a gbọdọ̀ fi ṣàwàdà ni inú tá a gbọdọ̀ fi ṣeré ni kí làwọn ń pè ní làánà lábẹ́ sẹ̀ríà ọlọ́run kọ́dà bẹ́ẹ̀ yẹn ń lọ nísìnyí bá kọjá ń bọ́ stọọbù ẹ bá láwọn méjì tẹ́ ń sáwàdà yẹn gbọ́ tí wọ́n lànà ara wọn bẹ́ẹ̀ láwọn tẹ́ ń ọ̀rẹ́ méjì wọ́n lànà ara wọn kí là ń pè lànà lábẹ́ sẹ́rí ọlọ́run sẹ́rí ti ń jẹ́ lànà gbólóhùn àlànà ní òde lárúbáwá àti ti sẹ́rí àgbọ́yé òun ni àlè ìbọ̀ádù min rahmatillah awi tọ́rìdì wal ìbọ̀ádù min alkhairi kullihi wa khasatan rahmatillah sẹ́rí tá a bá búyàn aba sépèlé yàn àbá sọ̀rọ̀ tí ọ̀dà sí yàn ntí sẹ̀rí agbàlérò pẹ̀lú ẹ̀ ni pé ọlọ́run o tẹ́nì yìí bá wà nù kẹ́ bá yọ kó mbẹ́ tí ọba ti wá sínú kẹ́ rẹ bá ń gbé jìnnà méjì ojú kankẹ́ rẹ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kẹ́ni yẹn máa rí láyéláyé láyé àti láyé kìámà níjẹ́ lànà àánú ọlọ́run o ò ní rí ìkẹ́ ọlọ́run o ò ní rí tayé o ò ní rí tàlìkíámọ̀ ò ní rí kọ́dà àwọn tí a máa sọ̀rọ̀ pé ọ̀bẹ ẹ̀kún abá rẹ sẹ́yìn bó ti wí hun ní ti ń wí ni pé ìgbésí ayé bàbá rẹ ò ní dá láyé ìgbésí ayé bàbá rẹ ò ní dá lọ́run ìyálàyà ẹ̀ bí yàrá sọ bẹ́ẹ̀ ní ti yàn wí pé ìyá rẹ ìyá ìyá rẹ kò ní dá fún láyé ìyá sẹ́yìn pé èébú ni ìyálàyà ẹ̀ èébú ni bàbá ẹ̀ sẹ́yìn pé Yorùbá ọ̀ka sí pé ní ti Yorùbá ka sí ni ó bú ìyá rẹ̀ ó dẹ̀ bú abẹ́ yẹn kò sí pé fún ẹ̀ náà lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run yìí pé ní o ìtumọ̀ ẹni pé ìyá ìyá rẹ̀ ò ní wà lìjẹ́ náà torí pé tá a bá ń sọ pé rámọ̀ ọlọ́run ìkẹ́ ọlọ́run nínú sẹ̀ríà àlìjẹ́ náà ní ń jẹ́kẹ́ ọlọ́run kí lè rí lórí ẹ̀ anabi Muhammad nígbà tí ń bá wọn sàhábà sọ̀rọ̀ ó ní ma min ahadikum yadkhulul jannata illa bi rahmatillahi ta'ala kò sí kanu yín tí ó wọ àlìjánná àfi pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ìkẹ́ ọlọ́run kíla ya Rasulullah àwọn sàbí wa béèrè pé òjì sí ọlọ́run wala anta ya Rasulullah ìwọ náà ńkọ́ ò lè wọ àlìjánná pẹ̀lú kankan àfi pẹ̀lú ìkẹ́ ọlọ́run qal anabi ni wala ana èmi ní ò lè wọ àlìjánná àfi pẹ̀lú ìkẹ́ ọlọ́run illa an yatagammadani Allahu rahmatihi àfi tọ́lọ́wọ́n ba tọ́ba fi àánú rẹ̀ lépa bá mi nìkan lèmi ni o tó wà lìjẹ́nà ẹ wà ní ìsìn anabi ni illa an yataghammadani Allahu birahmatihi nínú riwaya kan birahmatin minhu àfi tó bá wọlọ́hún tó mú àánú rẹ̀ lépa bá mi nìkan ní tó wà lìjẹ́nà bẹ́ẹ̀ yẹn bá wá ṣépè fún yàn àbọ̀bá bú yàn ìtumọ̀ ẹ̀ ni pé ráàmù ọlọ́run ọlọ́run bá ń gbé jìnnà sí ọ yín tá a sì ń pè ní ráàmù ní ìkẹ́ ọlọ́run níta ń pè ní kí ọlọ́run tá àgbẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ní kí ni jẹ̀mọ́ tó bá búyàn ìtumọ̀ ẹni pé kò ní ra jẹ́nà bó o sépèlé yẹn ìtumọ̀ ẹni pé kò ní ra jẹ́nà ìdájọ́ tó kúnná jù nílé làánà àwọn àfáà mi tu pé níta ń pè ní làánà tá a bá fi lè làánà yẹn ìtumọ̀ ẹni pé gbogbo oore kankan ò ní tọ́ sí oore ayé ò ní tọ́ sí oore àlìkíyàmù ò ní tọ́ sí àtòrí ayé àtòrí àlìkíyàmù èwo ló yẹ kó tọ́ sí wa ń bẹ́ẹ̀ kí ìtumọ̀ lànà mọ́sán sẹ́rí gbólóhùn tíṣẹ̀rí àka kún pé eléyìí ṣe làánà ọ̀làníyàn nǹkan mẹ́ta ni o àkọ́kọ́ ń bẹ̀ ni kéèyàn sọ gbólóhùn làánà gangan lérò pé káyé ẹni wọ́n bàjẹ́ tàbí lérò pé kọ́mọ wà lìjẹ́ wù méjèèjì náà láti kí ni àbí ilan àbí yẹlẹ anu àbí alẹ anakalọ ìyọba rí olónú gbogbo ẹ tí o máa túmọ̀ pé àtòrí ayé o àtòrí àlìkíyàmà kọ́mọ́dì kan nínú odimeni èyí ò ń ṣe pọ̀ rẹpẹtẹ náà alukurani laana allahu ladina kafaru ala lisani dauda wa isa bin maryama dalika bima asaw wa kanu yatadun kánú láyà tàn ẹ̀ hàwùnà amú kárí nfàlù kí ni tuma ayà ń làánà lọ́hùn lẹ́dí iná káfàrú ọlọ́run ọba ó ṣépè láwọn tó ṣe kẹfìrí aláàlì sáni dáúdà lérí ahọ́n dáúdà wàyí sábùnù mariama àti lérí ahọ́n isọ́ mariama dálíkà bímọ asaw torí pé àwọn èèyàn yẹn ṣẹ lọ́hùn wàkánù yàtàdùn wọn kọjá àlà sẹ́mi pé ọlọ́run ṣépè lérí ahọ́n dáúdà ọsẹ lé àwọn Ìsá Mariama sẹẹma kó àwọn àjọ wọn ni wọn sì pèlè inú àwọn àjọ wọn olówó wà ń bẹ o ọlọ́lá wà ń bẹ o abiyi wà ń bẹ o alákùnrin wà ń bẹ o ìtumọ̀ ẹ̀ ni pé èpè tí wọ́n sẹ́lẹ̀ wọn ni pé alibudu an rahmatulahi yom alikiyama tọ́ba alikiyama wọn ò ní wà alijanna ìtumọ̀ eléyìí nù ni kì í ṣe pé wọn ò ní ṣe láyé wọn ní ṣe gbólóhùn lánà yẹn yóò máa túmọ̀ pé kéèyàn má rí kí ọlọ́run alikiyama kọ́ mọ́ wà alijanna gẹ́gẹ́ bí n ti túmọ̀ tayé náà tá a padà yẹn tá a ti yẹn ju ẹ̀ kọjá sẹ́ni gbólóhùn lánàá lẹ́ẹ̀kejì tábàlì yẹn ń ṣe lánà ó lè má túmọ̀ pé ń bá yé rẹ̀ jẹ́ ń pé kọ́ mọ́ra lìjẹ́ náà o tí ó má túmọ̀ pé ń ka lẹ́ka kéèyàn máa kàyà lẹ́ka sẹ́ni ń pè lẹ́ka ojú ẹ̀ wò ẹ̀ wò ẹ̀ ẹsẹ̀ palaba palaba lábẹ́ sẹ̀ríà lánàá ni o lánàá ni o ojú ẹ̀ fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí mọ́sá gàmbari òrí bó ti fẹ́ yín òrí bó ti fẹ́ yín pín bẹ́ẹ̀ ti ń pe Mushin. a sì wíta ìwí ọ̀sẹ̀sẹ̀ gbọ̀rọ̀ gbọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ yóò máa ranjú gbogbo eléyìí ńlá bẹ sẹ̀ríà èébú sẹ́mi kí yorùbá ń pèlè èébú sẹ̀ríà ọ̀mọ́ ní èpè sẹ̀ríà kakú ntí ó jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò máa sọ̀rọ̀ nínú ẹ̀sìn yóò máa mẹ́rin wá anabi Muhammad hadith mọfẹ mu wa yìí ẹ lọ onu bukhari nbẹnbẹ nbẹnu muslim náà anabi ni inna min akbaril kaba'ir nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó lágbára jù àyẹlẹ anarọjulu wàlídẹyìí òun ni kéèyàn máa làánà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ anabi lẹ́ṣẹ̀ tó lágbára jù nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù òun ni kéèyàn máa làánà bàbá rẹ̀ kó máa làánà ìyá rẹ̀ ah àwọn sábẹ́ wa ni ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run wa kayfa yal'anu ar-rajulu walidayhi bóun ni ó ṣe rọrùn fún yàn kó máa lànà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ anabi ni qal anabi wa fún wa lẹ́sìn pé yasubbu ar-rajulu aba ar kí ọkùnrin kan máa bú bàbá ẹlòmíì kọkùnrin kan máa bú bàbá ẹlòmíì fa yasubba abahu kẹ́niyẹn náà wá bú bàbá rẹ̀ padà. wa wàyẹ̀sù ba umahu kó tún búyẹ lomi fọyẹ̀sù ba umahu kóun náà búyà rẹ̀ padà sẹ̀ńgbàtà níbi fẹ́ sọ̀rọ̀ yẹn ọlẹ́nìkan ò gbọ́dọ̀ máa làánà bàbá rẹ̀ àti àwọn sábẹ́ bèrè pé ya Rasulullah ló ṣe rọrùn fẹ́yàn kó làánà bàbá rẹ̀ kó máa làánà ìyá rẹ̀ ànábì ló rọrùn ẹni ma ti lé bú bàbá ẹnìkan tí a bá bú bàbá rẹ̀ ó làánà bàbá a yà kí ẹ sọ fún yàn pé orí orí bàbá ẹ lánàá ṣe ló ń wa mọ́tò bí afọ́jú bàbá ẹ mà ti dàgbà ọ lọ sọ fún kọ́ lọ gba dírẹ́fà òun náà sọ fún ọ pé a ah, tèmi tọ́pẹ́ bàbá àjẹ tí ọ̀rọ̀ kọ́ gùn kọ́ ṣe é ma pé ntọ́fà tó fi bú bàbá rẹ̀ òun náà bú bàbá lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run àwọn méjì làánà bàbá ara wọn wọ́n làánà wọ́n ṣépè lé bàbá ara wọn wọ́n làánà bàbá ara wọn sẹ́ẹ̀ mà kọ́ yàtọ̀ sí pé kọ́lọ̀ ń gbìyànjú jìnnà sí ìkẹ́ ọlọ́run ó sì kẹ́ ayé ni ó sì kẹ́ eléyìí èébú ni bí yẹn bá ń bẹ èébú ní Islam làánà ni lóbi jásí pé ọ̀pọ̀lọpọ̀ ya ni máa bú ọmọ rẹ̀ ńlá náà ọmọ rẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ àbá ni máa bú ọmọ ẹ̀ ńlá náà ọmọ rẹ̀ ni o inú tí sẹ̀rí asọ́ra fún tọ́lágbá jù láyé làánà jẹ́ kan làánà yìí la sọ̀pin tó pín sí kejì yìí ìpín ẹlẹ́kẹta tí ń jẹ́ làánà òun wá lè pè lábẹ́ sẹ̀ríà sẹ̀ríà ọ̀mọ́ ní èpè sẹ̀ríà pín àdúrà sí méjì wọ́n ní àdúràwù làwù wàdúràwù àlẹ́yìí àdúràwù làwù ọ̀sàdúà fún àdúràwù àlẹ́yìí ọ̀sàdúà lé lérí sẹ́rí sàdúà lé lérí òun ni Yorùbá ń pè ló ara àrùn kan nínú làánà ni àdúràwù àlẹ́yìí ara àrùn làánà kan ni làánà pín sí mẹ́ta laana ka bori ayé jẹ fún atalikiyama ó di méni laana ka ma bẹ́ẹ̀ bu ó di mélòó laana kẹta wa ni ká didi sẹ́ èpè fún ó di mẹ́ta sẹ̀ríà mẹ́tẹ̀ẹ̀ta sẹ̀ríà ń pè lórí ẹlẹ́kẹta yẹn adistafa wa abúlé la gbà wá nígbà tí wàhálà pọ̀ gan-an táwọn ẹlẹ́gbọ́ maka tí wọ́n ń fìtínà nẹ́bì gan àwọn sábà wà lọ́ọ́ bá nẹ́bì ó wá ní ya Rasulallah ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ó dì hàn alali mushrikin ṣe dùá lérí àwọn ẹlẹ́bọ sẹ́ni pé dùá ni wọ́n lò wọ́n ní ó dì hàn alali mushrikin ṣe dùá lórí àwọn ẹlẹ́bọ kí la wí Ànábì fún wọn lésì pé inni lamu ubuwa fila ana wọn ò gbé mi dìde kí n máa ṣépè sẹ́ni pé dùn àwọn àlẹ́ yìí nísìn ńgbà tá níbi fẹ́ fèsì padà gbólóhùn ló fi fèsì gbólóhùn lánàá ló fi fèsì kò sọ pé òun ò gbé mi dé kí n máa ṣe dùn àwọn àlà nẹ́ẹ̀sì ó ní làmú ubọ́ là àná wọn ò gbé mi dìde kí n máa ṣe làánà a máa jásí pé ìsépèlé èèyàn yìí máa ṣàdúrà léèyàn léyìn náà kí lóun náà máa jẹ́ làánà ni lófin ní lámú ubọ́ àti là àná wọn ò gbé mi dìde kí n jẹ́ ni tí wọ́n máa ṣe làánà kí n máa jáàánú fáwọn èèyàn ni èyí ló fi yé wa pé adu'awu alal ghayr ká máa sàdúà léyìn lérí ìran lánà kan ní òun náà lánà nísìn mẹ́ta ló pín sí lánà tí ń túmọ̀ pé kọ́lọ́hún ó gbìyàn jìsíkẹ́ bóyá kẹ́ ayé bóyá kẹ́ lánà kan nu èébú gangan ká máa kẹ̀ka pé wojú ẹ̀ womú ẹ̀ elétí yíya alágbọ̀ya èyí tí máa sábà pọ̀ lẹ́nu àwọn obìnrin èébú ẹnu àwọn obìnrin ló ti pọ̀ jù ọkùnrin tí ò níṣẹ́ náà ṣe o àbọ̀kùnrin tí ó la ká èrè ò tó nǹkan òun náà máa bẹ ebú yọ máa kẹ̀ka èébú ẹ̀ka làánà ni lánàá ẹlẹ́kẹta òun ni ká wá sàdúà léèyàn lórí ó yàtọ̀ sí ká sàdúà fún yàn ìsàdúà fún yàn à ń bẹ lọ́hùn oore fún un nu ìsàdúà lélẹ́rí à ń bẹ lọ́hùn aburú lélẹ́rí nu ni èyí òun náà yìí náà làánà kan ni tá a bá ń sọ pé làánà làánà làánà gbogbo ẹ̀ képe o ìtàfẹ́sọ̀ yìí tá a bá ti wá ń dakọ̀ làánà nínú tọ́pìkì tá a rán lọ́wọ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe kínní là ń gbà lérò à ń gbà ń lérò à ń gbà ọ̀fẹ́ káyé yìí ọ̀dà kálíkì yìí ọ̀dà à ń gbà ó lérò wa ń fẹnu sàdúà léèyàn lórí èyí tí ń pè ní láàánú ṣe nǹkan rí kì í dẹ̀ ṣe tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe lẹ́yìn ìgbà tá a sọ làánà tán tá a júwe ẹ̀ tán tá a wá sọ yìí tó pín tán tó pín sí tán kí n wá tó wọnú kí n tó máa ṣàlàyé ọ̀rọ̀ lọ ìyẹnjú tọ́pìkì tí ó máa jẹ́ kẹta sẹ́rí làánà yẹn ó ní ewu gan ewu pọ̀ mbẹ́ òun ṣépè fún yẹn direct ni òun bu léèbù ni ewu pọ̀ mbẹ́ ń sọ díẹ̀ bóyá kí n sọ kókó méje ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ń sọ méje péré nínú ewu tí làánà nínú Islam sẹ́rẹ̀ntì bá máa ṣe làánà làánà kí ni ní ń ṣe ni làánà kejì ni làánà aláwọ̀ kọ́ni kọ́ ma pé kọ́lọ́n kúyà jẹ́ ṣe kí ni làánà kejì ẹ́n èébú kí ni làánà kẹta yẹn ṣépele yẹn sórí kíyì tó o bá ń senu mẹ́tẹ̀ẹ̀ta kódà kọjá fa kódà kọjá wùlí ọlọ́run ti ń fún sánmà kódà kọ́ ọmọ kírun kọ́ ọmọ gbàyẹ kọ́ ọmọ yọ sàká ń padà bọ̀ wá yanjú àwọn tó lẹ́tọ̀ọ́ sí lánàá o sẹ́yìn kí wọ́n sọ lẹ́ẹ̀kan àmọ́ àwọn tí wọ́n máa ń sọ fáwọn tí ò ní ẹ̀tọ́ sí àwọn kan dìsáfù ẹ̀ lábẹ́ sẹ́rí ọlọ́run tẹ̀sí fún wọn àbí ń yọ wọn sá musa abẹ́ kan tí wọ́n fẹ́ pa tí wọ́n ń gáàrí ẹran rẹ̀ òun náà ní ẹ fún mi lómi kí n yẹn náfìlà ọ yẹn náfìlà tán ó ní kíbla dà wọ́n ní ó sì ṣe báyìí ń pẹ́ asim adada ọlọ́mọba máàkì wọn lọ́kọ̀ọ̀kan wàkútó lè wọn bá dada wọ́n bá ń pa wọn tẹ̀léra wọn wàlá tó gádìrì mí ni wọ́n yọ̀ǹdẹ̀ nìkan ní àárín wọn kí ló ṣe wọn nísìnyí àwọn yẹn dìsáfù ẹ wàá lè dísà abẹ́ kan kó serú ẹ tẹ́ni tó ṣe fún òṣèkínni ìgbà tí n bá ń sọ àwọn eríparípa tẹ́pẹ́ fi lọ́lẹ̀ Usmanu sẹ́pẹ́ láwọn kan ó sì lérípa tẹ́ni wọ́n mọ̀ pé èpè Usmanu ní ń ja ń padà bọ̀ wá bẹ̀ àmọ́ àwọn wòlá ẹni bá sàbòsí ni ìwà ń padà bọ̀ wá bẹ̀ amẹ́ni tí ó dìsáfù èpè tẹ́ẹ̀ kan fi ń bà sáwádà lágbájá sórí ò ni fi mí lẹ́jọ́ sẹ́ǹpá òyìn sáwádà ah gbádùn ni kí ni wọ́n ń ṣe onísìn ń ṣàwàdà omi ò ní à ah, ọsàn lórí gan o kí ni ń ṣe onísìn àwàdà ni àbáwàdà kọ́ ni gbogbo irú eléyìí ń tí n bá ń jáde lẹ́nu èèyàn kí ni rìsọ́ọ̀tì ẹ̀ ẹni tó ń sọ fún gan ọ̀ká kún ìwọ tó ń sọ náà òòrí ní òòrí lọ́rọ̀ gidi rìsọ́ọ̀tì tí ó wà níbẹ̀ fún aburú méje ni lára àwàdà tó ń ṣe ẹlòmíì fi ń bọ́ ọmọ ẹ̀ ṣàwàdà ẹlòmíì fi ń báyàwó ẹ̀ ṣàwàdà ìyá mi nulẹ̀ yóò ní yóò máa pọ̀ mẹ́ ní elétí yíya yóò wà ní ah, eh, eh, ọmọ akọ́wà pé mọ́mí sẹ́mi lẹ́nu bá yóò wà ní a yóò máa pé sídìí là máa ń pè tí ì dáhùn òun lélétí yíya sórí tó ń wí rìsọ́ọ̀tì méje ni fún ọ rìsọ́ọ̀tì méje ni kí èyí fi èpè kì í fi ṣàwàdà èébú èyí fi ṣàwàdà àtèébú àtèpè kò sí ìtẹ́ fi sáwàdà mẹ́ tọ́ ọ máa ń fi sáwàdà aburú méje ni ó ti bẹ̀ jáde fún ọ àkọ́kọ́ aburú tó bá dijọ́ alikiyama opportunity wa, kí ló opportunity tó wà níjọ́ alikiyama sẹ́mi pọ̀pọ̀lọpọ̀ wọ̀ ná anabi anabi wa Muhammad òun là kọ́kọ́ ẹni tí ọkọ̀ sì pẹ̀ níjọ́ alikiyama tó bá sì pẹ̀ tán ọlọ́run ní káwọn anabi ọlọ́run máa sì pẹ̀ báwọn anabi ọlọ́run bá sì pẹ̀ tán ọlọ́run wà ní ọ̀ya ẹ̀yin mùmíní gidi mùmíní gidi ó yẹ máa sì pẹ̀ wọn ti dọmọ náà síná kí wọn tó dà wọn síná anabi ó sì pé àwọn kan káwọn yẹn kan tó lọ náà àwọn anabi yóò kó sì pé àwọn kan lẹ́yìn sì pé àwọn anabi ọlọ́run yẹn àwọn yẹn ó máa lọ náà wọ́n wá wọnú náà báyìí iná ó máa mú ẹsẹ̀ wọn yóò máa wá jóbọ̀ wá sókè àwọn múmìnì ó máa wo àwọn tí wọ́n mọ̀rí ní ìnàpẹ̀ lọ́gbàjáre làkàṣègbèrè dóòlàrè ọlọ́run wa ni ẹ mà wọ́n rí wọ́n làwọn mà wọ́n rí ọlọ́run ni ó yẹ ẹ̀sìn pé wọ́n kí n dà wọ́n lẹ̀ ẹ lọ wo àdìsí anabi wa Muhammad tí n bẹ ní sọyìn Bukhari anabi hadisi yẹn kun kan ẹ jẹ́ mo fẹ́ ló ń bẹ anabi ni alladhina fi nnar àwọn tí wọn bẹ nu nana yakulun wọn ma sọ pé Rabbana Ọlọ́run ọba wa o àwọn tí wọn ta wọn mọ àwọn tí wọn bẹ nu na wọn ma pé Rabbana Ọlọ́run ọba wa o kanu yasumuna maana lagbajare lakasegbere dolare kanu yasumuna maana àwọn àwọn jọ gbàwẹ̀ ni wa yusalluna maana àwọn àwọn jọ kírun ni wọ́n yẹ ojú náà máa nà àwọn àwọn jọ sáájì ni fàyò kọ́ọ̀lù láhùn ọlọ́wọ́ wa sọ fún wọn pé akariju man aroftum ẹ̀yin àwọn tẹ́ ẹ̀ mọ̀ wọn lọ́ọ́ kó wọn jáde sẹ́ẹ̀ mọ̀ pé àwọn mùmí nìyẹn sì pé àwọn tí tí wọ́n mọ̀ yẹn ọlọ́wọ́ ni ọ̀ya àwọn tẹ́ ẹ̀ mọ̀ yẹn ẹ lọ́ọ́ kó wọn jáde fatuhoro musuwarohom alanar ọlọ́wọ́ wa ni ọ̀ya ẹ má jẹ́ kí fọ́tò ti jára wọn ibi ẹsẹ̀ tó mú yẹn náà ni kó na khalqan kathira ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó wá ti fi opportunity yẹn kó nu ná ọlọ́wọ́ tó wọn lẹ́nu ná qad akadhati naru ila nisfi saqayhi wa ila rukibatayhi ọ̀pọ̀lọpọ̀ wọn jọ náà iná ò ti mú wọn débi ìlàjì ojúgun ọwọ́ apọ̀jù iná mẹ́lòmíì débi eékún ọlọ́wọ́ wa ni ó yá kí wọ́n kó nu ná kí wọ́n máa lọ àlùjánnà sẹ́mi kọ́ àwọn múmi-ín kan ní òṣìṣẹ́ yẹn jọ yẹn tí ọmọ sọ pé mọ̀mọ́ lágbájá mọ̀mọ́ tọ́lọ́wọ́n ní sọ ọmọ jẹ́ ọmọ síkìn ẹni tí ibè kó kinu jù bẹ́ẹ̀ lọ kọ́ wọn ò ní yọ̀ǹda fún kó sì pẹ́ńjọ́ náà wọn ò ní kí ló dé wọn ni àṣebí wọn lọ máa bẹ ebúngbà tó àwọn èébú ló fi ń ṣàwàdà ó lọ́ọ́ máa wò pé alágbájá ah, òkírun tó mi làkàtẹ́gbẹ̀ onímọ̀lẹ̀ tó mi wọ́n fọlọ́pọ̀ tó ní ti kó sì pé yẹn ní tí ò ní jẹ́ kí wọ́ọ́rí pẹ̀ síjú àlìkìyàmà ọ̀ máa bẹ ebú ó sì máa ṣe kíni ọ̀ máa ṣe pé ṣé èyí wò tó kọ mẹ́nu ẹ̀ dání ó tó ní tó fi mẹ́nu dání bí èpè ó sì tó ní tó fi mẹ́nu dání níbi èébú àtẹ̀bú àtẹ̀pè sẹ̀rí àpè méjèèjì ní làánà délé ìjọmọ ẹni tí bá máa ń làánà èèyàn bóyá ń làánà ẹ pẹ̀lú pé ń ṣépè ni bóyá ń làánà rẹ pẹ̀lú pé ń bèébú ni kódà fáàmì ọ̀bọ̀n bèébú yóò máa bèébú ni ẹ bá tún wá sọ fún pé ah, ó ń bèébú ni yóò ní kíni sebọ́lọ́ náà ń bèébú ọlọ́run ní hamazin mashain binamim manahin lilkhayr mọ́tẹ́dínà bọ́ọ̀ bá rí ìwọ̀n ọ̀rá dìsítàwí ni ọyẹ kọ rádìsì yìí náà má yìí torí wọn ó sì yẹ kọ wádìí pé gbòò làwọn sàábé ṣe làánà kí wo tó bẹ̀rẹ̀ làánà tọ̀dọ̀ tiẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ṣe kókó o ṣe kókó o ọ̀pọ̀lọpọ̀ ní jìn sínú ọ̀fìn tí ń sọ yìí tí ò ní fura mọ̀ kó ń jìn síbẹ̀ àkọ́kọ́ ewu tó ní fún ọ aburú tí ó sì ọ tọ́ba dijú ọ̀rọ̀ àwọn tó yẹ kó bẹ́ẹ̀lì torí làánà tó ṣe onílé ṣe kíni onílé bẹ́ẹ̀lì wọn kílẹ̀ rí lórí ẹ̀ anabi wa muhammad nínú àdìsí tí a fọ àwọn abúdàdà àgbà wa àdìsí yìí ọlọ́láfíà lọ́wọ́ nù sọ́yìn muslim ọba ń bẹ̀ anabi ní láàyè kúnnù làánúnà ṣùfàáha wọlé ṣùadáha yawmal qiyama anabi ní láàyè kúnnù làánúnà àwọn tí a máa bèébú tí a máa ṣépè àwọn tí a ń bèébú tí a máa ṣépè láyé wọn ò ní jẹ́ni tí ó sì pè àwọn èèyàn jọ àlùkìyàmà ọlọ́njẹ́ alẹ́ sì pé àwọn èèyàn o má fẹ́ ẹnu rẹ bàtà àwọn tó sì pẹ̀yẹ́ o àtiwọ́tọ̀ ọjọ́kùnrin àtiwọ́tọ̀ ojómi ẹnu rẹ má fi ahọ́n rẹ má fi bàtà àwọn tó ṣe kíni tó sì pẹ̀ fún jẹ́ o lè rí bàbá rẹ ń ò ní lè gbà mọ́ o ìyá rẹ lè máa jóná tí ó fẹ́ lọ́pọ̀tónítì rẹ ò ní lè gbà mọ́ o kí ni oníjó rí gbà o ti fa wọn o ti wà ní o sì ti fa hán sépè ara wàhálà hán nu ni mo fi ní ogun wàhálà ogun wàhálà la hán dálẹ̀ èkejì láràn yìí àbí mélòó mọ̀ pé mẹ́rẹ̀ Ramadan ẹ̀ ẹ̀ ni inú wàhálà tá a hàn dálẹ̀ ẹni bá yẹ pa hàn tiẹ̀ kò ṣe gíbà tí n bá ń ṣe làánà sẹ́lẹ̀ yìí ní òbúrú ju gíbà lọ. ó di mi ní mélòó mọ̀ jẹ́ méje kí mo pè é ẹ jẹ́ fi kejì kún ẹlẹ́ẹ̀kejì hẹ̀rìmánu ṣahada kí là ń pè ní ṣahada ìjẹ́rìí ẹni tí bá máa bèbú ti ṣépè wọ́n ṣe ìjẹ́rìí lé wọ̀ fún kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí ó lè má yẹ yín ń ṣàlàyé alimami nawawi rahimahulahu rahmatan wasa nígbà tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí àdìsí ẹ̀kan tí mo mú àná làdìsí tí wọ́n lò anabi ni la ànúnà ṣùfà áhà ṣù àdáhà yawmal kiyama anabi láwọn tí wọ́n bèébú tí wọ́n ṣépè wọn ò ní jẹ́ni tí ó sì pé ń jọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ní í jẹ́ni tí ó jẹ́rìí níjọ́ alikiyama Imamu Nawawi wá ní ìjẹ́rìí tí wọ́n ń wí ń bẹ̀ wọn mẹ́ta ni ẹni tí bá máa ṣépè tí bè bu kò ní lọ́bọ tó ní ti kankan nu mẹ́tẹ̀ẹ̀ta kí ni ìjẹ́rìí àkọ́kọ́ sẹ́ẹ̀mà pé ìjẹ́rìí àkọ́kọ́ o tọ́ba alikiyama ó ro kí mo ní jama ọlọ́mọdé ó ro ma wa bó ti ro tóun yóò rọrùn àwọn anabi ọlọ́run gan wọ wàhálà ọlọ́run ti sọ kalẹ̀ kó wọn kó wọn sí wàhálà ọlọ́run ní wàhálà nẹ́sì alánà lẹ́dínà òrìṣìlá ilayhim wàhálà nẹ́sì alánà mursalin kí ni tuma ayà wọn wàhálà nẹ́sì alánà lẹ́dínà òrìṣìlá ilayhim àwọn ọlọ́run á pè àwọn tá a ránṣẹ́ sí wípésẹ́ ni tá a ránṣẹ́ yín sójíṣẹ́ o àwọn àwọn àjọ anabi kọ̀ọ̀kan ọlọ́run máa pè é ẹ̀yin yọ nù àdà àwárí sẹ́nu àjíṣẹ́ wọ́n kọ́ kọ́nfàmù náà kọ́lọ́wọ́ tó binú àpèsè òjíṣẹ́ tí a bá ní nua òjíṣẹ́ wàhálà bá nua sọ́nà ọmọ ogun ẹni kó tó kó wọn sí wàhálà ṣé wàá mọ̀ pé tọ́lọ́n bá bi àwọn èèyàn léèrè níjọ́ àlùkìyà mọ̀ pé tọ́ sáà nẹ́bí yín jíṣẹ́ fún yín ṣé ẹ̀ mọ̀ pé àwọn àkànní yóò jẹ́ èèyàn pàtàkì tí gbogbo èèyàn náà kí ó lè fọ́lọ́n lé sí àbọ̀lọ́wọ̀n ọ̀kọ́jọ́ ní yóò fún lé sí àwọn ṣe é mọ̀ pé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ náà wọ́n jẹ́ èèyàn pàtàkì ẹni tí bá ṣépè ò ní wọnú wọn ẹni tí bèbú ò ní wọnú wọn kò ní lè jẹ́rìí ànábì rẹ̀ tí wọ́n bá ń bí yọ dákẹ́ ni ẹni bá sì dákẹ́ níjọ́ òun ní sẹ̀rí àti ọgbà ìtumọ̀ ẹni pé àwọn ẹni eré ni ó sọ̀rọ̀ àwọn ẹni bú ò ní ṣe kíni ẹni tí ó ti lè sọ̀rọ̀ níjọ́ òun ìtumọ̀ ẹni pé ni kíni ànábì wa lẹni tí bá ṣépè láyé tí bèbú láyé ara àwọn tí ò ní sọ̀rọ̀ ni ó wà níjọ́ àlùkìyámà ó di méní nínú tá à ń pè ní ṣuhada ẹlẹ́rìí ẹlẹ́rìí kejì tẹni tí bá ń ṣépè òní lọ́pọ̀tọ́nìtì rẹ̀ torí pé ń ṣépè yìí ń bèbú ọ̀pọ̀tọ́nìtì kejì yìí náà ò ní kàn án kí lọ́pọ̀tọ́nìtì kejì nínú ẹ̀rí jíjẹ́ òun ni pé sẹ́mà pé tá a bá ń rojọ́ lọ lábẹ́ sẹ̀rí ọlọ́run kọ́dà ká lọ kọ́ọ̀tù sẹ̀ríà wọn ní ká lọ pẹ̀lẹ́rìí wa abẹ́ẹ̀kọ́ wọn wà ní lágbájá ní ọ̀jẹ̀rìí sẹ́mà pé nísìnyí ọlọ́mọdé wa wò mùsùlùmí tó níyàwó ńlé mùsùlùmí lóbìnrin tọ́lọ́kọ káwá gbọ́ kí wọ́n ṣe sìnà sẹ́mi pé ntáàmà wá kí ẹlẹ́rìí mélòó ni ẹlẹ́rìí mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin yóò jẹ́ di pé nǹkan bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ afẹ́yàwó lọ́dọ̀ ara wa èmi tí mo fẹ́ yàyàn lówó ìmẹ̀lẹ́rìí wa ẹni tí ó yàwó ní ó ṣe kí ni ẹlẹ́rìí tiẹ̀ ó jẹ́ ẹlẹ́rìí tèmi ní ó ṣe kí ni afẹ́ ṣètò afẹ́ pín nǹkan láàrin lágbájá àti lágbájá wà nítọ̀ ẹ lọ́ọ́ káwọn èèyàn wá kí wọ́n wá ṣe ẹlẹ́rìí sẹ́rí gbogbo àwọn ẹ̀rí tà ń wí láyé yìí lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ẹni tí bá ṣépè tí bèbú kò gbọdọ̀ sẹ́lẹ̀rì hù tí wọ́n bá lọ mú wa ni ẹ lọ́ọ́ mú wa ìmáàmù masalasi la ah ìmáàmù ti má bèbú ọjà ìmáàmù ni kọ̀lẹ́tọ̀ kọ́ sẹ́lẹ̀rì kí ló dé anábìlẹ̀ lè bú àtẹlẹ́ pé kì í jẹ́rìí òfòdì méjì àbí òjì méjì kọ́ ọ máa kírun kọ́ ọ máa gbàwẹ̀ kọ́mọ yọ sàká kọ́mọ lọ́mọ́ra kọ́mọ lọ́mọ́ká kí wọ́n wá ní sẹ́ríà kọ̀ǹdẹ́mù ẹ kó o lè jẹ́rìí èèyàn ìjẹ́ kí ló dé wọ́n ní máa bèè buísì máa ṣe pé ọ̀dọ̀wọ́ rẹ o ìjẹ́rìí di mélòó lábẹ́ ìjẹ́rìí yẹn lọ́rọ̀ tí Imamu wa náwá wí sọ ẹlẹ́ẹ̀kẹta ẹni tí bá máa bèè bu ti máa ṣe pé sẹ́mi pé ọlọ́njẹ́ ajẹ́ ni rí o ọlọ́njẹ́ ajẹ́ ni o as-sabiquna as-sabiquna ulaika al-muqarrabun àwọn ẹni rẹ ti lọ àlè bá wọn mọ́ àwọn sábìà nẹ́bí wa Muhammad ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ẹni lè ṣe ò sí mọ́ ẹni wa lè ṣe kò sí ládùúgbò wa yìí wọ́n kéré bí ìgbà tí ọ̀fẹ́ sí lọ́dọ̀ tiwa yìí ni ó kéré jọjọ ẹni tí ọmọ abẹ́ lọ́n pé ọlọ́run o níjọ́ tí ìbá kú jẹ́ wọn pa mí sójú ọ̀nà rẹ̀ ọwọ́ àmọ́ àwọn ìfẹ́ kú bá a ti jòkó tàbí tẹ̀fisìrì yìí nìsín tí bọ́ǹbù bá ṣe kéré ìmáàmù ọwọ́ nàbíjọ́gbà kálukú ní ọwọ́ àbíjọ́gbà kọ́dà ẹlòmíì ò tún débi mọ́ yóò ní a ah, ntọ́sẹ̀lẹ̀ ń jó ní hun káyà máa ṣe lọ́nà ládùúgbò wa ni o. lẹ́yìn tá a sì ń wúyi nísìn táwọn kẹfẹ́ díkan bá là ń bọ̀ ajá bí báyìí ọ̀pọ̀lọpọ̀ la ní rí lọ́sẹ̀ tí ń bọ̀ ẹlòmíì ò ní yọjú lọ́la yóò ní a ah, ọ gbọ́n tí wọ́n lọ́fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ ni àmì ọba kú kí n fọ rí kú. àwọn ẹni ìsíwájú sí ni wọ́n máa bẹ lọ́n pé ọlọ́run o njọ́tọ̀ ọba pa mí jẹ́ ń kú sójú ogun rẹ̀ jẹ́ ń rẹ́ni pa mí asọ̀tàn nígbà tá à ń yanjú ọ̀rọ̀ suwaru min hayati sahaba programu wa tá à ń ṣe lórí Orísun láti four to four thirty lórí Orísun mo sọ̀rọ̀ àwọn sàábẹ̀ kan bẹ́ẹ̀ àgbàlagbà tó lé ní sixty years tó tún wá rọ lẹ́sẹ̀ nígbà wá rọ lẹ́sẹ̀ àwọn ọmọ rẹ̀ mẹ́ta muhazu àti muhawas àti khalad àti muhazu ọmọ jabal tọ́jọ́ rẹ̀ wọn wọ́n wá ń palẹ̀ mọ́ ogun baba wa ni a kí lẹ̀ ń ṣe tẹ̀ ń da ilé ru ẹ̀sìn lẹ́sìn bọ́ àwọn ní baba ó anabi sọ pé ogun udu ti yálà ń palẹ̀ mọ́ lónìí a èmi ń kọ́ wọn ní bàbá yẹn ti dàgbà ó ní yẹn fi dàgbà lẹ̀ wọ́n ní bàbá ẹ arọ lẹsẹ kán bí yín bàbá ní kiri ń yín lẹsẹ wa ni ma lógun àwọn ọmọ wa ni sọ pé lẹsẹ àmà harajun wàlálẹ̀ harajun maridi harajun ẹni yọ̀ǹda arọ yọ̀ǹda yọ̀ǹda sọ kátàkátà lọ bá ó ní ya Rasulullah àwọn ọmọ yìí àwọn ọmọ mi ń palẹ̀ mọ́ wọn fẹ́ lọ ṣe rire èmi náà fẹ́ ṣe rire anamílẹ̀ rire kí ni ó ní wọn fẹ́ lọ kú sógun wúdu èmi náà fẹ́ kú sọ̀hún àgbàlagbà kọ́mọ kó n fẹ́ lọ kú sógun ṣé wọlé ṣe. anabi wa ni a baba ọlọ́run yọ̀ǹda rẹ̀ ó ní kí ọlọ́run fi yọ̀ǹda òun anabi káyà lẹ́sàlálẹ́ àmì fún un pé ọlọ́run sọ pé òun yọ̀ǹda fọ́jú òun yọ̀ǹda arọ òun yọ̀ǹda láàrẹ̀ agbára rẹ̀ yìí gan tó láàrẹ̀ arọ́sì ni ó ní ya Rasulullah inni uridu an atọ́ alijannata bi arjati hadihi ìwọ anabi ntí mo fẹ́ ni pé mo fẹ́ wọ alijanna pẹ̀lú ẹsẹ̀ mi tọrọ yìí náà kí n gbé lankulanku wọ alijanna kí anabi wí anabi ni khallu sabilahu ẹ jẹ́ ó máa lọ. la alalaha yerizuku shahadata bọ́ọ̀lù ọlọ́run ọ̀sánù rẹ̀ yọ yọ̀ǹda fún kókó sọ̀hún ikú fún yọ̀ǹda àwọn ẹni síwájú àwọn abẹ́lẹ̀ fún ni bọ́lọ́run dákun jẹ́ dé wọn pa sójú ọ̀nà rẹ̀ nílẹ̀ yorùbá yọ sọ nílẹ̀ kan náà pé bí mi ma tọ́wọ́ bí ma tán yóò ní tí n bá ni ọ̀tọ̀ ma. tọ́ba wa tọ́ ma tán yóò ní a ah, ọlọ́run jẹ́ mi mi ogun kí n jẹun ọmọ tọ́ba àjẹun wọn yìí ti yọ a ah, ọmọ ni ó sinmi èyí wòye sọ̀rọ̀ yìí mọ́ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn Khalid bin Walid tẹ́ bá mú kankan báyìí Khalid bin Walid tẹ́ bá mú kankan tẹ́ bá fi kan ara rẹ̀ báyìí kò síbi tí kálí gbà lára rẹ̀ wọ́n ti sá gbogbo ẹ̀ lọ́gbẹ́ káàkiri tẹ́ bá mú gbélé báyìí rí ọgbẹ́ gbélé káwárí sáìsì kábàyè kọ́ wà lára Khalid ibn Walid kọ́ máa sọ gbẹ́ńbẹ́ kò ṣeé ṣe gbogbo ẹ̀ pátá jihad fi sabilillah ni níjọ́ tí ọ̀wá kú ọ̀wá sáré bá ẹ̀mí rẹ̀ wá fẹ́ bọ́ wá bú sẹ́kún lọ́wọ́ ní pé èmi bí mo ti jagun tó láyé yìí ìwà kú mo wá kú mo kú dálẹ̀ bí olóńgbò ìwà rẹ̀ ni pami ti kù sí lọ́rùn tẹ́sẹ̀ mi ọ̀tàn lẹ̀ àwọn ẹni rere o ló fi jásí pé ẹni tí bá máa ń ṣépè tí ń bèbú tọ́ba tọrọ eléyìí ọlọ́run ò ní ṣe fún un so e-, eléyìí àwọn èèyàn báyìí sáà ṣe ìwọ lè tọrọ rú ẹ ṣahada kẹta tànàbí ni kò ní ẹni yẹn gbọ́dọ̀ jẹ ṣá kò ní níjẹrìí ìjẹrìí kẹta ni pé kó kú kọrẹ ni pasójú ọ̀nà tí kọ́dà bọ́ tọrọ rẹ̀ kò ní rí bàbá tí mo sọ lẹ́ẹ̀kan bàbá sixty years amúrúbúrú jẹ̀mú nígbà tí wọ́n dé ogun udu tí wọ́n fẹ́ wọ́gun ó lọ sàlùwàlá ni ó wá ní kíbla wọ́n ní kíbla rí ó wá ṣe báyìí ìwọ̀n Allahumma urzukuni shahada wàlá tẹ̀rù dání ilal bayti khaiba allahumma rizukuni shahada falatẹru dani ilal bayti khaiba ọlọ́run o baba tó baba sisi ti ọlẹ́sẹ̀ kan ìwà ń pọ́lọ́run o dákúmọ́sá jẹ́ ń kúkú ṣèyídì ee eh, má jẹ́ ń padà sílé lẹ́ni tí ó ṣòfò má jẹ́ ń padà sílé lẹ́ni tí ò ní rí kú ṣèyídì ọlọ́run jẹ́ ń má jẹ́ ń padà sílé tí ò ní rí kú ṣèyídì ní tọrọ báwọn ọlọ́run sì gbàdúrà rẹ̀ nígbà tó wọgun báyìí pẹ̀lú ẹsẹ̀ kan pẹ̀lú dání ṣe báyìí àwọn ọmọ rẹ̀ ń rọ̀gbà kalẹ̀ ń pe ẹfimilẹ̀ ẹfimilẹ̀ ní pé wàhálì olùjànà wàhálì olùjànà ń gbónú àlìjánà ń gbónú àlìjánà haladu ọmọ rẹ̀ wà lẹ́yìn rẹ̀ ẹnìkan gún baba nìkan wájú ẹnìkan bẹ́ ọmọ lérí lẹ́yìn àṣẹ kan náà làwọn méjì kúlẹ̀ kan náà tinu baba ń dùn kún kúkú sẹ́yìn ṣé wọlé tọrọ rẹ ọwọ́ àlọ́ wà àlìjánà ṣé àjánà tiẹ̀ ni ọ̀nà jìn o ẹ o kálukó ṣe jẹ́ kálukó àwọn sábẹ́ ìṣẹ́gbẹ́ rẹ̀ ọ̀nà jìn bíi sánmàsílẹ̀ àbí tójú bẹ́ẹ̀ lọ làwọn sábẹ́ sí a tọ́ bẹ́ẹ̀ yẹn bá wà ń tọrọ kú sẹ́yìn dí tọ́bajẹ́ ni tí máa ṣépè ibi tá a ti lọ́kọ́ tí máa ṣépè tí máa bèbú ọlọ́run ò ní ṣe kíni kò ní ṣe fún ọlọ́run ò ní ṣe fún ìyá ẹlẹ́ẹ̀kejì nu tí ń bẹ ni tí ń ṣépè tí sì máa bèbú ìyá ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ fẹ́ ni tí ń ṣépè tí ń bèbú sẹ́ẹ̀rí pèsè sẹ́ẹ̀ àti èébú yìí máa ṣe sábàbí kéèyàn wò ná bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sọ àdìsí kan ọ̀rọ̀ àdìsí yìí anabi lọ́lẹ̀ wọ́n ń kírun ọdún mo sọ lẹ́ẹ̀kan wọ́n ń kírun anabi wá ṣe kútùbà fáwọn ọkùnrin tán ọwọ́ abọ́lẹ̀ alọ́bi táwọn obìnrin wà yín wọ́n ń pè nisa mo pe ogun ẹ̀yin obìnrin tẹ́ wá ìdí lẹ́nìí ẹ máa lọ́lẹ̀ ṣe sàrà. ya ma'ashara nisa mo gbogbo ẹ̀yin omi tẹ́ wá ń yí di tasadakna ẹ máa lọ lè ṣe sàrà fa inni ra'aytu kunna akthar ali nar mo rí pọ̀pọ̀lọpọ̀ ń yọ ọmọ náà nìyí fakulna làwọn òbí bá sọ pé walima ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run kí ló dé tajọ́ ọmọ náà anabi ni tokithirina laana ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ẹ máa ṣépè ẹ máa bèbú ẹ máa ṣépè wa takfurna al-ashira ẹ̀ yìí sì mórí fọ́kọ́ sẹ́ẹ̀mà pé níta anabi fi ni wọ́n wọ ná èébú àti kínní bọ́lá anabi bá lóbi wọn wọ ná èébú àti pé ṣé wọ́n ọkùnrin náà tọ́ bá ṣe òní wọ ná bọ́kùnrin náà bí èébú yọ wọ ná bọ́kùnrin náà ń ṣe pé yóò ṣe kínní yóò wọ ná àti pé àti èébú méjèèjì ń gbìyànwọ́ ná torí sẹ̀rí à ń pè méjèèjì ní kínní làánà inú ewu tí ń bẹ́ẹ̀ bí làánà nù wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbogbo جماعة أدوك fọ́lọ́run أترى إكيالون Ọlọ́run fẹ́ni tọ́lọ́wọ́n ọba rán sí wa tí í ṣe ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti igi ọlọ́run náà ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sọ̀hábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́run jẹ́ ọkàn àwa náà kọ́lọ́run ọba ọba àlékè ọlá kó sí àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ìrìn ire ìṣesí ire èyí téèyàn fi jẹ́ ẹni ire ọlọ́run kó fi rọ̀ wá gbogbo àwọn tí ọ̀wọ́ lẹ́yìn tiwa pátápátá gbá ìkẹ́ ìgẹ̀yọ́ ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí di ọjọ́ ẹ̀san kéwu wa tí a ń bá bọ̀ òun ni ọ̀rọ̀ nípa gbólóhùn kan èyí tí ṣẹ̀ríà tó ṣèkìlọ̀ tó pọ̀ níbẹ̀ fún wa tí a ń pè ní aláàánà a ń pè ní aláàánà a ti sọ̀rọ̀ tó pọ̀ kọjá lórí ẹ̀ a ti júwe ti ń jẹ́ làánà ojú wo ni sẹ̀ríà islam fi pe làánà àwọn gbólóhùn wo ni tó ń wà lára làánà tí àwọn èèyàn tí wọ́n ń sọ tí wọn ò kákún làánà àti yanjú ẹ̀ kí wá ni ewu èyí tí ń bẹ fún làánà aka ewu mẹ́wàá akọ́lá aka méje nígbà ọ̀padà ya aka mẹ́wàá adáyókù dúró èyí tí a wá fẹ́ rán lé ń sọ díẹ̀ bọ́yá kókó méje nínú àwọn tọ́lọ̀ ti sépèlé tọ́lọ̀ ńlá ni àwọn àwọn míì ń bẹ tó yẹ pé ntí wọ́n ṣe ti kọjá àwọn míì ń bẹ tọ́já sí pé ntí wọ́n ṣe àwọn èèyàn ti ń ṣerú ẹ̀ lórí ilẹ̀ dòní èyí ni ó yọjá sí pé tí n bá ń kà á ìyìn máa dára dúró ń bò míì níbò míì ìyìn ní dára dúró ń bẹ̀ tí n bá wá ka <clears throat> àwọn tí ọlọ́run gbé ṣépè tán pẹ̀lú tí wọ́n ṣe tọ́lọ̀ fi làánà wọn kẹ́ni tí ń bá ń serú ẹ̀ kó ní ó lè ṣe kí ni kó lè mọ́wọ́ dúró torí kọ́mọ̀ lè bá kó sínú làánà ọlọ́run bí n bá kéré sí méje òun tán ń wà á bọ́ síbi pé àwọn àwo là nẹ́bí wa Muhammad tá nẹ́bí làánà wọn tí n bá wá parí èyí hùn ń wà á bọ́ síbi pé àwọn àwo là wà lẹ́tọ̀ọ́ ká làánà ìwà ka èèyàn tí ìsìláàmù kà lábẹ́ lánàá kèfèrí lápèjúwe mùmíní lápèjúwe ká dákọ̀ yẹn pé lágbájá lọ́nba lánàá rẹ̀ kí n dájọ́ rẹ̀ á wà yẹn ju eléyìí lẹ́yìn eléyìí láwa sọ̀rọ̀ da'watul madhlum ẹni asàbòsí fún tọ́ba sípèlé wa ńkọ́ ọlọ́mọsí wa lálábòsí èèyàn lẹ́yìn eléyìí láwa sọ pé ní tọ́lọ́mùbá ní àmì wo tiẹ̀ ní kọ́sà máa làánà kọ́ máa ṣépè kọ́ máa bẹ́ẹ̀bù kí ni èwúrẹ́ sàn àyànjú eléyìí náà ibi tá a ti fẹ́ gbéṣẹ́ lè ní pẹ̀lú ògùn ọlọ́run àwọn àwòrán ọlọ́run làánà ṣe rí mo fẹ́ ka ìrìn èèyàn méje tọ́lọ́run làánà mo dá dúró bẹ̀ nítorí àsìkò mo fẹ́ ka kókó ìrìn èèyàn méje tí ọlọ́run ọba ọba àlékè ọlá tó làánà wọn àkọ́kọ́ táwọn tọ́lọ́run àwọn tọ́lọ̀ ń làánà wọn látẹnu àwọn ànábì wọn ṣáájú kí islam tó dé ìmọ̀ àpèjú ìkáwá níbẹ̀ àbí méjì ọba àlekè ọlá ń sọ pé ní a'udhu billahi minash shaitani rajim lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dauda wa isa ibnu maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'aluhu kí ni tuma ayà yìí ọlọ́run fẹ́ fún wa nílùú àwọn tọ́lọ̀ ti làánà kọjá tọ́lọ̀ wa làánà wọn lẹ́nu àwọn ànábì tọ́lọ̀ rán sí wọn ọba aleke ọlá ní lu'ina alladhina kafaru àwọn ọlọ́run a ti kó ibi dandan a ti gbé jìnnà sí kíáyà àti kíárìkíámà. Kia alladhina kafaru min bani israel àwọn tí wọ́n ya kèfèrí nínú àwọn ọmọ israẹli ala lisani dauda àwọn anabi dauda làwọn Ọlọ́run fi ṣépèlé wọn ẹ dákun tá ń ṣépèlé wọn jẹmọ anabi daud àmọ́ talọrun kọlọ ṣépèlé wọn ọlọlọrun anabi dauda ló ṣépèlé wọn ṣùgbọ́n Ọlọ́run ló ní kí dauda ó ṣe kí ni kó ṣépèlé wọn Ọlọ́run fi ní lóye ní alladhina kafaru àwọn Ọlọ́run àti làánà àwọn tó ṣe kèfèrí aláàlísáàni dáwúdà lẹ́yìn àwọn anabi dawud aleyhi salatu wasalam wa isa ibn mariam àti lẹ́yìn àwọn ọmọ isa mariam dhalika kabima asaw torí wọn sẹlọ́n wọn sẹlọ́n tí ń túmọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá sẹlọ́n dìsín náà làánà ọbàjá dhalika bima asaw wọn sẹlọ́n wàkánú yàtàdùn wọn sì kọjá àlà yẹn bá sọ fún wa pààlọ́ ọlọ́ọ̀ni òun ní ríro tí wọn bá lálẹ́ ọlọ́run ní wọ́n da kọjá ọlọ́run tún wá ka ẹ̀ṣẹ̀ kẹta tí wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n ṣẹ̀ lọ́hùn ẹ̀ṣẹ̀ kejì ni pé wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta wá ni pé kánù láyàtànà hàwùnà àmúnkárí fàálùhù sẹ́ẹ̀dí pọ́ìntì yẹn pọ́fẹ́ kẹ́ lọ́wọ́ torí tí n bá wá bọ́ síbi àwọn tá a nẹ́bi gbèsè pé ọ̀pọ̀lọpọ̀ ló jì síbẹ̀ o tọ ntọ́lọ́n fi wá ṣépè láwọn bani israẹla ẹ̀sùn wọn ẹlẹ́kẹta tọ́lọ́n fi ṣépèlé wọn àwọn kẹfìrí bani israẹla ẹ̀sùn kẹta tí wọ́n ṣẹ̀ ni pé kánú láyàtàná haúnà amúnkàrí nfa àlùhù ìtì a bá sọ fún wọn pé àìdá rèé o wọn máa bá a lọ ni wọn ò ní dá dúró èmi náà ń bọ̀ wá ka àwọn àìdá tá nàbí gbèsè pé ìwọ tó bá gbọ́ bóyá ló lè dá torí àwọn kankan bẹ táwa náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tá nẹ́bí sì gbé àwọn tí wọ́n ń ṣe tá nẹ́bí gbé wọn sí pé báwa náà báwa lè dá dúró àní wọnú àyà yìí o àwọn àyà tó lọ́n fi ṣépè láwọn àbáni Ísírẹ́lì nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni pé láyàtànà haúnà àmúkarin fàálùhù tí a bá sọ fún wọn pé àìdá rẹ ẹ má ṣe máa wọ́n máa ṣe lọ ni gbogbo ẹni tí a bá kìlọ̀ àìdá fún tí bá ń bá àìdá lọ lánà ọlọ́run ọba gbogbo ẹni a bá kìlọ̀ àìdá fún pé sọ orílẹ̀ yìí tó ń ṣe yìí kódà eléyìí tó ń ṣe yìí kódà eléyìí kódà ń ń bọ̀ wá ka àwọn táwọn níbi gbèsè pé tó ipò pọ̀lọpọ̀ wa la fẹ́ kó sínú ẹ̀ lónìí ló fi jásí pé bàbá ti gbọ́ kìlọ̀ èèyàn jáwọ́ bí àyídá ni nínú ẹ̀ṣẹ̀ tọmọ Israẹli ṣẹ̀ tọ́lọ̀wọ́n bọ́ba àlekí ọlá fi làánà wọn ni pé kánú láyàtàná haúnà amúnkarin fàálùhù aburú tí a bá ń ṣe tí a bá wà kọ̀ fún wa pé aburú yóò dá a mọ́ ẹ má ṣe má wọn ò wọ́ọ̀rì wọn má ba lọ ni èmi náà padà bọ̀ wá ka àwọn aburú tá n ṣe o tó ṣe pé anabi sì gbé àwọn aláburú ọ̀hún ṣe pé bí wọn náà bá wá gbọ́ nínú wáàsí mi yìí tó o bá fi lè wá lò lẹ́yìn ìgbà tó o gbọ́ tán o ti jọ́yìn àwọn tọ́lọ̀ ń ṣépè lẹ́nu bani israẹ́lá torí pé wà tí wọ́n wù ní pé kánú láyàtà náà hàwó náà amúnkarin fàlùhù aburú tí a bá ń ṣe tí a bá kìlọ̀ fún wọn wọ́n èso ọlẹ̀ àwọn àpè ọlọ́run ṣépele wọn lẹ́nu dáwúdà aleyhi salatu ọlọ́run sì ṣépele wọn lẹ́nu bani lẹ́nu isa ọmọ aleyhi salatu wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́ta ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ wọ́n ṣẹ̀ lọ́hùn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣẹ̀ òun ni pé yàtàdù wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta tó wà burú jù ni pé láyàtànà hàwùnà amúnkẹrin fàlùhù aburú tí wọ́n bá ń ṣe tí a bá kìlọ̀ aburú yẹn fún wa mo ìjà wọ́n bẹ́ẹ̀ eléyìí ìjà kọ́kọ́ àwọn tọ́lọ̀ tó sépèlé nínú alukur'an àwọn tó ṣe pé wọ́n jẹ́ kèfèrí pọ́nbélé ṣe é mọ̀ pé àwọn eléyìí wọ́n ṣe kèfèrí ṣùgbọ́n wọ́n tún lẹ́sẹ̀ mi tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ló fi jásí pé nu tó burú jù tọ́lọ́hún èfèrí ẹ̀ jìyàn kúfùrù ni o inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba ẹni bá ṣẹbọ pẹ̀lú ẹ̀ tó ṣe kúfúrú pẹ̀lú ẹ̀ tó bá fi lè kú sẹ́ni kúfúrú ọlọ́run ọba ò ní fẹ́ díjìn o ṣe é ráwọn kan mẹ́tọ́ lọ́n tún làánà àwọn wo làwọn eléyìí àwọn tó jẹ́ kèfèrí ló fi jásí pé ọlọ́run o gbogbo àwọn tá a nílò kó kèfèrí ọlọ́run bá wa darí wọn ọlọ́run bá la wa o bàjọ́ kó tà ń ṣe wá èmi mọ ẹbí kan èmi yìí mọ ẹbí kan tó ṣe pé àkọ́bí bàbá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí bàbá yìí bàbá kan bẹ ó bí àkọ́bí àkọ́bí rẹ̀ àgbà pásítọ̀ second born rẹ̀ àgbà fà third born babaláwo ńlá àwọn mẹ́ta ọkùnrin mẹ́ta ìkànjágbà fà ìkànjágbà pásítọ̀ ìkànjá babaláwo sẹ́mi pé nísìnyí táwọn sọ pé Ọlọ́run ńlá náà kẹfìrí nísìnyí irú ẹni tó bá nírú ẹ lẹ́gbẹ̀ẹ́ nísìn kí nínú rẹ ọmọ ṣe nínú rẹ ọmọ bàjẹ́ ni ọlọ́run o gbogbo àwọn ẹbí wa tó wà lóko kèfèrí ọlọ́run bá darí wọn ọlọ́run bá darí wọn bẹ́ẹ̀ yẹn bá jẹ́ kèfèrí inú ẹni tọ́lọ́ ńlá náà ni lánà ta yóò ba lánà kìámọ̀ ọba ló fi jáde gbogbo ntí bá ń jẹ́ kúfúrú ẹ má bọ́ síbẹ̀ o gbogbo ntí bá ń jẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run ẹ má jì síbẹ̀ o àwọn àyà pọnú alukur'an kánrin tọ́lọ̀ fi lánà àwọn kèfèrí ẹ lọ́ọ́ lè wo inna Allaha làánà káfírínà òun ọba àlá òun làánà àwọn kẹfìrí wà á dàláhùn sàìrà òun sì palẹ̀ òun palẹ̀ mọ́ iná sàìrì pé wọ́n wọ̀ bẹ̀ ọlọ́mọdé ajẹ́ kẹfìrí ńgbọ́ ọlọ́run tún sọ̀rọ̀ lọ suratul Baqara ọba àlekè ọlọ́tún ní wàkọ́ọ̀lù àwọn kẹfìrí tó láyà wọ́n wá sọ pé kùlùbùnà gulf ọkàn tiwa ti le a máa ṣe wáàsí fẹ́ẹ́ lómìnira yóò ní kíni wí ànígbà serúra àwọn eléyìí kèfèrí nù gbogbo ẹni tí a bá ń ṣe wáàsí fún tọkàn rẹ bá le kèfèrí ni àwọn kèfèrí fèsì ànábì ọlọ́run wọ́n wá ń sọ fún Musa àwọn ìjọ Musa nu wọ́n ní kulubuna gulf wo Musa nítorí ó wí ọkàn tiwa ti le sẹ́ẹ̀lì mẹ́sì ti wí tán ọlọ́run ní bala anahumalahu bi kufurihim èmi ọlọ́run láàánà wọn torí pé wọ́n jẹ́ kèfèrí wọn ò nírìsì kan tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí lànà ju pé wọ́n ṣe kí ni ìwọ náà má jẹ́ kèfèrí bí wọ́n náà bá jẹ́ kèfèrí ọjọ́ yàn àwọn tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni wọ́n tó sì ń gbọ́ wá sí tẹ́mí rẹ bá ń le kèfèrí ni ọ́ balikolo bona golf àwọn kèfèrí ni ọkàn tiwa ti di pẹ́ta sẹ́rí àwọn ọ̀rọ̀ ń bẹ yẹn fi sáwádà o èyí bá wàdà débẹ̀ kí ẹ máa sọ pé ah bí àwa yìí sẹ́lọ̀ ń dé àti ẹ̀rù pa alẹ́ kó ń di ẹsẹ̀ mọ́ ah, ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ọ̀rọ̀kọ́rọ̀ ni ó ṣe déédéé àwọn tó ní kùlùbù náà golf ọkàn wa ti dí pa tó bá fi lè sọ bẹ́ẹ̀ pé o lè gbọ́ wàásí mọ́ wàásí ò lè wúlò fún ọ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ò lè ṣe lára rẹ mọ́ rìsọ́ọ̀tì ẹ̀ ni pé bal la'anahumullahu bi kufrihim ọlọ́run ó sì làánà rẹ pẹ̀lú tọ́sọ̀hún ọlọ́mọdé àṣẹ bẹ́ẹ̀ fọkànlí lamma yuminun èèyàn díẹ̀ nu wọn ni ọmọ jẹ́ mú mi ní padà ọlọ́run tó sọ̀rọ̀ ń bomi ọlọ́run ní walakin la'anahum àwọn ọlọ́run lànà wọn bi kufrihim torí kí wọ́n jẹ́ kèfèrí fala yu'minuna illa qalila ẹ̀ sì lè rí múmìnì láàrin wọn àfi díẹ̀ ẹ̀ rí pa àwọn àjọ ẹlẹ́ẹ̀kejì tí mo sọ yìí nísìnyí ìjọ aláwọ̀kọ́ tí mo sọ bani Israila ni àwọn ṣe ẹ̀ṣẹ̀ mẹ́ta ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tọ́lọ́run fi lànà wọn òun ni pé ní wọ́n ṣẹ̀ lọ́hùn ẹlẹ́ẹ̀kejì wọ́n kọjá àlà ẹsẹ̀ kẹta tí wọ́n bá kìlọ̀ àìdá fún wọn wọn ò ní gbọ́n wọn mọ̀ bá àwọn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ ńlá náà yìí wọn ò lẹ́sẹ̀ kankan ju pé wọ́n jẹ́ kèfèrí lọ ló fi jásí pé lẹ́yìn sàbádẹ́lì kófùrì dẹ́m lábẹ́ sẹ̀rí ọlọ́run lẹ́yìn sàbádẹ́lì kófùrì dẹ́m kò sí ẹ̀ṣẹ̀ kankan tó ju kófùrù lọ ìyẹn lè ṣe sìnà bọ́lá bá dánwò pẹ̀lú sìnà ó lè máa mutí bọ́lá bá dánwò pẹ̀lú ọtí ó lè máa jalè bọ́lọ̀ bá dánwò pẹ̀lú olè ó lè máa mú gbaná bọ́lọ̀ bá dánwò pẹ̀lú gbaná ó lè máa ṣe tọ́ọ̀gì bọ́lọ̀ bá dánwò pẹ̀lú tọ́ọ̀gì kọ́dà ó lè máa jà káàkiri bọ́lọ̀ bá fi yóò ṣàdẹ́wò fún àmọ́ ogun tí ń ṣe òun tí ń bá sì ń jẹ́ mú mi ní ìfọ̀kànbalẹ̀ sì ń wà ìfọ̀kànbalẹ̀ wà kí ni ìfọ̀kànbalẹ̀ tó wà ìfọ̀kànbalẹ̀ yẹn ni pé méjì ni ìfọ̀kànbalẹ̀ ń gbogbo aburú tó ṣe ń tí ó bá jẹ́ kèfèrí ìfọ̀kànbalẹ̀ àkọ́kọ́ fún ni pé àfẹríjìn Ọlọ́run lè lépa bá bá àfẹríjìn bá lépa bá yọ wà lìjẹun náà Ọlọ́run sẹwàá gbogbo àwọn tọjà ń bá wọn tó ṣe lólè ń tọjà lè fún èyí tó lu jìbìtì èyí tọjà lólè èyí tọ́ nínà tọ́fẹ̀ nínà pẹ̀ èyí tọ́ pọ́ ọmọ rẹ̀ tó ṣe nǹkan kan àwọn eléyìí ń Ọlọ́run ó di fún wọn padà kí Ọlọ́run ó fi di Ọlọ́run ní fáwọn láyé kà yóò bá délò tọ́fẹ́ tu àyà yẹn ó ní gbogbo ẹni bá ṣiṣẹ́ ẹbú rí ṣe mọ̀ pé ṣe ẹbú mẹ́ta ni ìfẹ́ máa yà káàkiri ọ̀rọ̀ lánàá là ń sọ amákinsáré kílíà eléyìí hùn iṣẹ́ ẹbú lábẹ́ ṣẹ̀rí ọlọ́run mẹ́ta ni iṣẹ́ ẹbú tó fi ṣe ọba àlékè ọlá subhanahu wa ta'ala bí ikọ̀ ọ̀rọ̀ àrùn láre bí ikọ̀ ọmọ kì lásìkò ẹ̀ bí ikọ̀ ọmọ rárá Ramadan làwọn àánú ẹ̀ yìí bí ikọ̀ ọmọ bíi kọ́ bọ́ sí kọ̀rọ̀ kó lo òwe Yorùbá ti ń tà ọ́ ti ń pẹ́ ni tí ọ̀gbọ́n làwẹ́ gbò òwe Yorùbá ti ń tàn yàn nu wọ́n ní à ẹni tí ọ̀gbọ́n làwẹ́ gbò sẹ́mi àpótí mẹ́rin pé ní tọ́ba gbọ́n yóò bọ́ sí kọ̀rọ̀ yóò ṣe kínni yóò jẹun yóò yọ àwẹ̀ oníṣe kínni owó kèfèrí ni <laughs> ẹni tí ọ̀gbọ́n làwẹ́ gbò owó kèfèrí ni sẹ́mi àpótí tó sóríjọ́ tó bá ti ronú tó bá ní kọ́ lọ́wọ́ fèrè jìn ọ́ ò ní padà síbẹ̀ mọ́ ọlọ́wọ́ sì fèrè jìn ọ́ tó padà síbẹ̀ mọ́ ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kọ́ wá ṣẹ̀ ẹ̀dá bí ẹgbẹ́ rẹ bí kò lù yẹn jìbìtì kò gbowó rẹ̀ bí kò nàyàn tí ọ̀lẹ́tọ̀ nínú ọkàn bẹ̀rẹ̀ sí lù ńgbà tó jùlọ lọ́ba yẹn jẹ gbogbo ntọ́bàjọ́ mọ́ba tó yẹ pé láàrin ara bí kò sọ̀rọ̀ èèyàn lẹ́yìn káyé rẹ̀ ó fi bàjẹ́ bíi kọ́ ọmọ bá ló kọjẹ́ káàkiri bíi kọ́ ọmọ kúrọ̀ tí ò ṣe mọ́ sẹ́ẹ̀ mà pẹ́sẹ̀ yẹn nísìn méjì lọ́wọ́ ń bẹ̀ ọ̀sẹ̀ lọ́hún ó di méní tọ́lọ́ lọ́hún gbogbo sẹ́ẹ̀bù tó ṣe ọlọ́ni ọmọ ṣe kọ́lọ́ ń kìlọ̀ fún ọ ọgbà ẹ̀ṣẹ̀ kan ẹ̀ẹ̀kejì ẹ̀ ń tọ́ wá sí sẹ́ẹ̀bù fún sẹ́ẹ̀ mà kó di méjì tọ́lọ́hún yẹn àfẹ́ríjì wà nílẹ̀ tọ́bátúbá sórí tẹ̀dá ọlọ́run ò lè fẹ́rí ẹ̀ jìn ọ àfi kó orí ọ̀nà ẹni tó ṣe fún. nù kọ́ ìdá wà ó pé hukukullah àwọn ìwọ ọlọ́run mabuni yatun alali musamaha amalẹ́rìí pé tó bá tọrọ àfẹ́ríjìn àfẹ́ríjìn ò lè pa bá ọ wa hukukul ibad ẹ̀rí ẹ̀tọ́ tiwa wa mabuni yatun alali mushaha amalẹ́rìí ẹ̀san ni o ìtumọ̀ ni pé o lè ráfẹ́ríjìn eléyìí hùn àfi kẹ́ni tó ní nǹkan gbẹ̀san lọ́wọ́ rẹ tí ó bá wá yóò ṣe ni yóò fẹ́ríjìn ọ́ ẹ ibi tí wọn sọ̀rọ̀ lọ tí mo fi ní kéèyàn jẹ́ kèfèrí ló burú jù bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí tó wá ṣe gbogbo ṣe bú yìí láàrin èèyàn séèyàn ó ṣe tọ́lọ́run ọlọ́run fèrè jìn ó wá ṣe tèèyàn séèyàn ọ̀ràn yẹn ní kẹ́nìyàn gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ abẹ́ẹ̀kọ́ tọ́lá sọ pé ẹ̀tọ́ yìnyín yìí lọ àfi kó gba nǹkan àfi kó fèrè jìn ọ ẹsẹ̀ kẹta òní kéèyàn ṣẹrẹ̀ tọ́ba ti ṣàtúnṣe èyí ò ti ṣe kínní ó ti bù àmọ́ tọ́ba ṣàtúnṣe ọlọ́run fìyà jẹ́ lórí kó ṣẹrẹ̀ èèyàn tó wò sùnsùn tó wá fi ibi parẹ́ títí títí títí títí tó fi wá dà rẹ̀ sí la tó bá ti jẹun tó túbà ọlọ́run fèrè jìn tó bá fi lè kú sẹ́ni bẹ́ẹ̀ yóò jì ọlọ́run sẹ́mi kóhun ló fi parẹ́ èèyàn tó bá wò sùnsùnsùnsùn tó bá rí pé ah ibi tọ́rọ̀ wá dé yìí kò sí tóun ó ṣe mọ́ òun ọmọ làlùkìyàmà ni kò nẹnìkan la kò bẹ́nìkan jà lọ́ba sọkùn sọ́run lọ́ba parẹ́ òun lọ́sẹ̀ rẹ̀ àmọ́ lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run yóò jẹ ìyà torí pé bọ́lọ̀hún ti ní ó ṣeré ló ṣe kí ni ló ṣe ra rẹ̀ nì ṣe ẹ wá rẹsẹ̀ tọ́ba da àwa àti èèyàn papọ̀ èyí tó burú jù ni tọ́ba wa dijọ́ alikiyama tọ́ba wa jẹ́ múmi ní tó ṣe kẹfìrí iye ẹ̀mí tó orí kọ́ pa iye ọtí tó orí kọ́ mu ṣètánì tàn ó ṣe sìnà ilẹ̀kùn ṣètánì tàn ọ̀pààyàn ilẹ̀kùn ṣètánì tàn ó mutí ilẹ̀kùn ṣètánì tàn ó sọ̀rọ̀ ẹ̀yìn ilẹ̀kùn àmọ́ èyí ṣe kẹfìrí ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń kaba ìrí là ń pè é é ṣe kèfèrí ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run tó bá dijọ́ àlìkìyàmà tó o bá túbá kó o tó kú ọlọ́run ó mú gbogbo ṣẹ́bù tó ṣeun sẹ́mi pé níjọ́ tó fẹ́ jẹ́lé yìí lólè ọgbà two hundred thousand lọ́wọ́ rẹ̀ lápẹ́jùwe abẹ́ẹ̀kọ́ sẹ́mi pé nu ládá ó ń dèdè ládá tọ́lọ́run ọ̀wọ́n tí ó ṣe déédéé two hundred thousand eléyìí ọgbà lójú ó lù dáadáa sẹ́yìn máa pé nínú ládàá lọ́dọ̀ ọlọ́run ó ní dèédé ládàá tí ọkọ̀ fà á ọlọ́run wa ní two hundred thousand tó gbà ń jọ sí wọn ẹ bá mi change ẹ̀ sí ládàá tí a bá wá change ẹ̀ sí ládàá ọlọ́run wa ní tọ́ ẹ bá ń gbé fẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ èyí tó lùlù lọ́rùn ni lùlù tó lù ẹ bá ń change ẹ̀ sí ládàá ẹ wá bá mi gbé fẹ́ni tí eléyìí ń ra fèrèjì tó pé ọlọ́run sì change iṣẹ́ ẹbú rẹ̀ sí. Si, Silada láada ọwọ́ agbèfẹ́ ni tó ṣe kíni ẹnu èyí tó bá kun lẹ̀ lòun ò fi wà lìjẹ́ náà iṣẹ́ eré tó ń bá ṣe ní wà fi wà lìjẹ́ náà àmì ńtọ́lọ̀ wọn bá ṣe bẹ́ẹ̀ fún tó bá dijú àlùkìyàmà wọn wà ní sọ́ọ́tì gba two hundred thousand náà ẹ bá wa wo ní tó bá ṣe nínú sẹ́ẹ̀rẹ́ sẹ́ẹ̀rù rẹ̀ ká two hundred thousand ẹgbẹ́ ìrùn fẹ́lẹ́ yìí sẹ́ẹ̀mà pé two hundred thousand wò change ẹ̀ wọ́n bù nínú ẹrù rẹ̀ ní abẹ́ẹ̀kọ́ àwọn wà ní tọ̀ sọ́ọ̀nà eléyìí dáadáa ok ẹ bá wa wo gbogbo ní tó bá ṣe déédéé ní tọ́lá nínú ládàá rẹ̀ ẹ bá wa gbé fẹ́lẹ́ yìí ṣe mọ̀ pé tí wọ́n bá fi gbé irun fẹ́nìkan tí wọ́n gbé zaka fẹ́nìkan tí wọ́n gbé ají fẹ́nìkan tí wọ́n gbé nẹ́fìlà òru fẹ́nìkan tí wọ́n gbé ramalana fẹ́nìkan kí ńlá dàrí ó ṣe bí ládàbà tán ibo lè yẹn lọ inú náà ọlọ́run ni ṣùgbọ́n bó ti jẹ́ mú mi nínú náà hóòpù àkọ́kọ́ ni pé yubadilu Allahu sayyiatihi hasanati kọ́lọ̀ ń pààrọ̀ ọsẹ ẹ̀bù rẹ̀ ṣiṣẹ́ eré kọ́ bá gbé fáwọn tó ní kọ́ wá fìyí tọ́ bá kú wọ́ hóòpù kejì fún sẹ́wọ̀n pé lóléyìn nísìnyí nígbà tí ò ti jẹ́ kèfèrí hùn tó ti wá ní hope tó high gbogbo tó ṣe ti tán ó ti dọ́mọ àlìjẹ́nà hope kejì wá ni pé kọ̀ wá rí yubadilullahu sayyiati hasanati kọ̀ lọ́pọ̀ tó ní tiẹ̀ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ wọ́n á pin tán yóò wá lọ lè jìyà nu náà sẹ́ẹ̀rì àti ńlọ jẹ́ nu náà ìyá sẹ́ẹ̀bù tó ṣeun tọ́ba ti jẹ́ tán tí ìmánì bá wà lára rẹ̀ tó pé múmi ni kò jẹ́ kèfèrí tọ́ba ti parí ìyà nínú náà ó ti parí punishment yọ padà sálì jẹ́ nà sẹ́wálẹ̀ ntọ́jà kẹfìrí kọ́ wa sọ ẹnu ẹ̀ láyé kọ́ ma sọ fófó kọ́ ma ṣe gíbà kọ́ ma mutí kọ́ ma ṣe sìnà kọ́ ma jalè àmọ́ kìí ṣe múmìnì yọ wọ̀ náà lọ́hùn kọ́sọ́gbọ́n tí ọ̀dà sí yọ wọ̀ náà lọ́hùn ọlọ́run sì yan oníwàmọ́ni aradal akhira wasa'a laha sa'ayaha wa huwa mumin waman arada al-akhirah ẹni bá fẹ́ kálíkìámọ̀ ọ̀dà fún wasa'a laha sa'ayaha yóò ṣiṣẹ́ àlìkìámọ̀ ni wa huwa mumin yóò tún wá jẹ́ mẹ́rin àbá ti jẹ́ mumin ni kò ṣiṣẹ́ rẹ̀ kán tó lè gbé wà lìjẹ́ náà ló fi jásí pé ètò burú jù nínú ẹsẹ̀ láyé ni kéèyàn jẹ́ kèfèrí o wọ́n fi ní laysa ba'da al dhanbun kò sẹ́ṣẹ̀ kankan tó ju kúfùrù lọ tẹ́ ẹ bá wo reason tọ́lọ̀ fi ń là á nà níbi pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì yìí reason yẹn ò ju páwọn yẹn jẹ́ kẹfẹ́ ọlọ́ni ẹgbọ́ ọlọ́ni wàlákin lànàhùn wàlákin lànàhùn àwọn ọlọ́run làánà wọn bí kúfùrìhìm torí pé wọ́n jẹ́ kẹfẹ́ rí gbogbo àyàmẹ́ ìta tí mo mú wá ń bí kò sí reason kan tọ́fà tọ́lọ̀ fi làánà wọn ju pé wọ́n jẹ́ káfíìrì lọ ọlọ́ni inna làánà káfíìrì náà òun ọlọ́run òun làánà gbogbo kèfèrí wà á dẹ̀láhùn sẹ̀yìnra òun ọlọ́run òun palẹ̀ mọ́ iná sẹ̀yìnrì pé bẹ́ẹ̀ ni wọ́n dé sí ọlọ́run tó ní wà kọ́ọ̀lù àwọn kèfèrí ń sọ pé kùlùbùnà gulf ẹ̀mí tiwa ti lé sẹ́ẹ̀ ẹ̀mí wa ti lé bal la'anahumullahu bi kufrihim àwọn ọlọ́run sẹ́bilé wọn àlànà wọn torí kèfèrí tí wọ́n jẹ́ faqalilan ma ọlọ́run ọba làánà wọn bí kúfúrì hẹm kò sí reason kan ju pé wọ́n jẹ́ kèfèrí lọ fala yu'minuna illa qalila wọn ò ní jẹ́ mùmínì àfi díẹ̀ ní iná wọn tọ̀ àwọn ará kejì tọ́lọ̀ ńlá ànánú inú alukur'an ìrìn ẹlẹ́kẹ̀ẹ́ta tọ́lọ̀ ńlá ànánú alukur'an ìrìn alákọ̀ọ́kọ́ banu israel ìrìn ẹlẹ́kẹ̀ẹ́jì àwọn kèfèrí sangiliti tí kèfèrí wọn máa jẹ́ kèfèrí lọ́tàlì kí á mọ́ téèdé ni o béèyàn ṣe kẹfẹ níjọ́ tálùkùrọ̀ ni ń sọ̀kalẹ̀ lánà bó ṣe ń gbàtàlì máa kọ́ la ó ṣe ni ọ̀wọ́nù lánà má ṣe kẹfẹ nílò fi wọ́nù lánà ọlọ́run àwọn lánà àwọn ni ahlul kitab ahlul kitab tá a bá ń sọ̀rọ̀ ah, injil ahlul kitab ni. òun sùfù ibrahima alul kitabi ni alatawura musa alul kitabi ni àwa tá a jẹ́ alukurani náà kí làwa náà alul kitab àwọn akẹ́tà tó lọ́n gbé nu ọlọ́run ó sì sọ̀dí tó fi gbé wọn sípè tó fi jásí pé àfa mi náà ti ń ṣe tafsiri ẹni ìpè ní o n sọ fún yín yóò kílẹ̀ àsìyín nísìnyí bẹ́ẹ̀ ni àfa mi náà ń tó alukurani tó ti pé òun gan ọlọ́run láàánú rẹ̀ pẹ̀lú ọ̀nà tí ń gba tó alukurani òun láàánú ọlọ́run bẹ́ẹ̀ lédi rẹ̀ tẹ́sí ma wo ẹ̀yin náà ma ṣàkíyèsí afa mi tí n bá ń sọ̀rọ̀ gan ń la káyọ̀ ma sọ pé a ah, ṣé Islam sì rí bí afa yìí ti ń òun náà kọ́ làánà ni làánà ń bàjà làánà ń bá afa mi jà ẹ máa gbẹ́sìn tọ́lọ̀ ń ká sáwọn alul kitabi lọ́rùn ọlọ́ni fábí ma nàkìrì ẹ̀mẹ́ fẹ́ aka hàn la'annahum wa ja'alna qulubahum qasiya yuharrifuna al-kalima amma wa'dihi ọlọ́ni làwọn fàbímà nàkìdìhìn mìthaqahum kí ló dé táwọn ọlọ́run bá ṣàdéhùn fún wọn àdéhùn ọlọ́run wọ́n tú palẹ̀ àdéhùn ọlọ́run wọ́n tú palẹ̀ làánáhùn àwọn ọlọ́run làánà wọn nígbà tọ́lọ́ làánà wọn tó ń kọ́ ẹ máa gbọ́n fi làánà wọn waja'alna qulubahum qasiya àwọn ajẹ́kẹ́mi wọn lé ajẹ́kẹ́mi wọn lé yuharrifuna al-kalima amma yìí yìí tá a wọn tẹ̀mí wọn fi lé ni pé ntọ́fàtà wọlọ́n fi làánà wọn ni pé yuharrifuna al-kalima amma wa'dihi wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run wọ́n yí padà sí bọ́lọ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ afa lé ní tí ó bá tú ọ̀rọ̀ ọlọ́run yóò tú pẹ̀lú fẹ́nu ara ẹni sẹ́ẹ̀rí gbogbo afa káfa tí ń bá ń tú alukurani pẹ̀lú bọ́lọ́run ò ti sọ nǹkan rẹ̀ ó ti wọnú làánà ọlọ́run o torí ntọ́lọ́run fi ṣépè láwọn alùkìtàbí ni pé yuharrifuna al-kalima amma wa'dihi wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run padà sí bọ́lọ̀ ti sọ nkẹ́ eléyìí bú afa kan eléyìí bú ni làánà ọlọ́run bẹ lérí rẹ̀ kí n mọ fi sọ bẹ́ẹ̀ ń ṣe wáàsí ọ̀rọ̀ ń sòro máa sọ ẹni tọ́lọ̀ wọn bá làánà kò ní máa sọ rú ẹ ọlọ́run máa jẹ́ àríbá wọn sọ rú ẹ kéèyàn máa sọ pọ́lọ́ wọn sí náà ǹjẹ́ kí ló dé ọlọ́run látẹ́ kára bu ẹ má sọmọ ẹni kò ní látẹ́ fún àlù ẹ má sèé. àwa jòkó wa ń wo báyìí lójú rẹ̀ bí ẹni pé ń sọ bá tì ní máa wò pé ah, tọ mo wá rántí àyà yìí ń jọ náà tọ́lọ́ lóhùn ńlá náà àwọn alùkìtàbí pé yohane fún nàìjíríà kẹlímà wọn ò máa tó alukuraani bọ́lọ̀ ti ṣe kínní nítorí yìí ń túre inú làákàyè tó súnmọ́ jù gíláàsì tá a fi ń wòran rí bẹ́ẹ̀ yẹn ọba lò yọ̀ọ̀kọ̀ súnmọ́ náà yọ̀ọ̀kọ̀ ṣe kínní. yọkọ mu obìnrin tó bọ obìnrin tó ṣe sìnà pẹ̀lú ẹ ọkọ súnmọ́ ọgbà mu abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run wa ni o tiẹ̀ má débi tí débi tó ṣe kíni ọwọ́ ọlọ́run sọ pé látẹ́ fún àlù látẹ́ kàràbù lọ́lọ́run wí irú kílẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ làwọn afa wa kúta ẹlòmíín sì tí ń fa tí wí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ni a ẹ̀yìn àfáàlẹ̀ sọ fún akọ́lọ́ sọ pé tọ́ọ̀ bá ń ọkùnrin kan ọ̀mùtí ni mọ wá ń bá sọ̀rọ̀ pé mọ mutí mutí ma ojú rẹ̀ sì wálẹ̀ njọ́ náà dáadáa ojú rẹ̀ wálẹ̀ njọ́ náà kè mutí njọ́ náà èyí tó mutí dá kè wá ti mu omi ara àwọn tí làánà ń bàjá nù ni yín sọ̀rọ̀ tí làánà fi ń bàjá fún yín mọ wá ń pé ah, bọ̀dá alágbájá ẹ kúndùn ọtí ọlọ́run sì sọtí ní ẹ máa dínkù ọlọ́run fèrè lọ́rùn kẹ́ mọ̀ mọ́ mọ́ ọlọ́run àfẹ́yìn lẹ́ ń sọ báyìí sẹ́bẹ̀yìn lẹ́sọ̀ tọ́lọ́run wí fún wa mo ní ọlọ́run wá wí Ọlọlọ ní wàlígúdà áàtù àmàgùzàzà inna lillahi wa inna ilayhi billahi mo ní kí ni ìtumọ̀ rẹ̀ ọlọ́run ní wàlígúdà áàtù ọtí gúdà àmàgùzàzà ẹ seere eléyìí ń lẹ́tọ̀ lánàá àbí ọ̀lẹ́tọ̀ lánàá ọlọ́run bá tí ń ṣe òun kọ́mọ tí ń ṣe kọ́mọ tí ń ṣe ó jòkó lọ́dọ̀ ara rẹ̀ ó sì rọ àyà fún rẹ̀ ń sì tu fún rẹ̀ ń sì fi ń kọ́ sọ́dọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀dọ̀ àwọn afa àwọn afa sọ kọ́lọ́ ń sọ pé kọ́lọ́ àwọn afa lọ sọ fáwọn kọ́lọ́ ń sọ pé wàlúùdà àtú àmàgù sàásà inna lillahi wa inna ilayhi raji'un ara ti àwọn tí wọn sọ tírà kalẹ̀ fún tí wọn fi ń lẹ́tọ̀ọ́ sí làánà nù toróhùn náà alùkìtàbì ni mùsùlùmí ni ara àwọn tá ànábì mú tíra wá fún lọ́wọ́ bí n ti wá ń ṣe tíra lẹ́rí wọn bí àwọn àfa mi náà ti ń ṣe tíra ọlọ́run lẹ́rí wọn àfa mi ọwọ́ ní òdájọ́ ọlọ́run ntọ́lọ́run wí ọ̀tọ̀ ntí ọmọ sí kínní ara àwọn tí lànà wà lórí wọn nù ọlọ́mọdé lànà wà lórí wa ló fi jásí pé gbogbo àwọn àfa ibi tá láàfin àwọ̀ fún wa tá a bá tó alukur'an a tó alukur'an bí fahmi salaf pẹ̀lú báwọn sàábẹ̀ ti gbọ́ yé làwọn náà ó ṣe ṣe kínní làákàyè wa kúrú sintọlọ nsọ o làákàyè wa kúrú sintọlọ nsọ Lárúbáwá wa sì kéré sáwọn tọlọ nsọ kalẹ̀ fún a sì lè gbọ́yé kọjá Ànábì wa Muhammad a wà lè gbọ́yé kọjá àwọn sahaba ridwanullahi alayhim lófi jásí kébìtà láàfin àwa tábà ṣe tafsir at-tafsiru bil ma'thur tafsir yìí báwọn sàábẹ ti gbọ́yé tá à ń pè ní fáàmù salaf òun la gbọ́dọ̀ máa lò ibẹ̀ làlàáfíà wà làáfin ní jìn sínú yuharrifuna al-kalima amawadihi nínú àwọn tí wọ́n ń yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà sí bọ́lọ̀ wọn bá ti sọ kalẹ̀ tó rárá wọn alul kitabi ni wọn tọ́lọ̀ wá làánà wọn Ọlọ́run fi ní Ọlọ́run ní fabima nakidihim mithaqahum la'annahum kí ló ṣe wọ́n tí wọ́n ń tún tá a wí palẹ̀ la'annahum àwọn Ọlọ́run làánà wọn waja'alna qulubahum qasiya ajẹ́kọ̀ọ́kan wọn lé yuharrifuna al-kalima amawadihi wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run padà sí bọ́lọ̀ ti sọ sí nkẹ́ kalẹ̀ nínú àwọn àfáànù ni àtàwọn alùkìtà sẹ́ẹ̀dí bá a ti mùsùlùmí yẹn náà tẹ́ bá lọ́dọ̀ àwọn yẹ̀wúdí náà ẹ bá bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn nàṣàrà náà ẹ bá bẹ́ẹ̀ o táwọn náà ti yí gbogbo ọ̀rọ̀ ọlọ́run padà kan èyí là wá àwọn tí ń àmọ́ ọlọ́run kọjọ́ jásí pé mọ̀nà ní ń wá ó ní sheikh munindam ọlọ́run fẹ́ béèrè masí alamu ní bisimilayi ó ní ṣé káfọ́tí lóògùn ọ̀dà ni mo ní kọ̀dà ó ní ṣe bọ́lá ń sọ pé àǹfààní bẹ́ẹ̀ kéré sí nira rẹ̀ ẹ wò tẹ̀físìrì tó ń ṣe mọ́lẹ́ ìgbàgbé ń tọ́ parí ayé àwọn ni ó ní kí lọ́kọ̀ ẹ̀ wọ́n ṣe bọ́lá sọ pé fa antum ṣé ẹ ti jáwọ́ ń bẹ́ẹ̀ ìgbà tó lọ ń sọ̀rọ̀ bọ̀tọ́ wa ní fàál antum ṣe é ti yọwọ́ kò mi ọtí ẹ ẹ ẹ gbọ́dọ̀ sọ pé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijizun min amali shaitani fajitanibuhu ṣe é gbọ́dọ̀ sọ yín kalẹ̀ ni innamal khamru ẹ ẹ̀rọ ti mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansabu gbogbo ọ̀nà òòsà wal azlamu gbogbo ntàǹfin yẹsẹ̀ wò pátá rijizun min amali shaitani ẹ bọ́ ní gbogbo ẹ̀ iṣẹ́ ìsùsì ni fájì tẹ̀ ní búhù ẹ jìnnà sí mọ wá sọ àyà ní fún lọ́wọ́ ni à sáà lè lu àyà tó ń wílẹ̀ kàn wọn náà ni wàyí tí mọ̀hùnmá akubaru mi nàfọ̀ yìí hìmà ó pé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tóbi ju àǹfààní bẹ́ẹ̀ lọ mo ní sẹ́fọ́lọ́ ń sọ pé ẹ̀ṣẹ̀ tóbi ẹ̀ṣẹ̀ tó tóbi ni wọ́n fẹ́ mú ni sẹ́mi pé nísìnyí irú eléyìí òun ó fẹ́ máa gbìyànjú láti máa mutí nù abẹ́ẹ̀kọ́ tí ó wàá gọ sábìá bẹ́ẹ̀ àyà nì ẹ wo tẹ̀físìrì tó fún tọ́ba wa yá nísìn ọlọ́nkọ́ àárí kọ̀rọ̀ astagafurula ó lè mọ ó lè mọ ó lè dàrú mọ lọ́wọ́ kọ́ máa béèrè tọ́lá lomi yìí máa dàrú mọ lọ́wọ́ tí ọ̀fẹ́ wádìí òdòdó láàfin gbọ́dọ̀ ní sùn ọ̀dọ́n a gbọ́dọ̀ lérò òbú pẹ̀lú ẹ̀ èrò òbú a gbọ́dọ̀ ní pẹ̀lú ẹ̀ a gbà pé kò yé ni wá ń wádìí òdòdó ibi tá láàfin àwa táwa náà fi bọ́nú ẹsẹ̀ nu bá a bá nírú èrò bá ń pẹ̀lú ẹ̀ àwa náà tó wọnú ẹsẹ̀ míì tá a sì gbọ́dọ̀ wọnú ẹsẹ̀ Tana náà gbọ́dọ̀ kóra ló torí àwọn máa ń tà fi sẹ́lọ̀ àwa náà gbọ́dọ̀ sára a wà ní usnu dọ́n a lérò rẹ pẹ̀lú ẹ̀ pé tọ̀ ntí ò yé ní nsekínni ní nwádìí èrò rẹ táà ní ẹnu àmọ́ kéèyàn jẹ́ oníkéwu kó sì lè ka alukurani kó lè ka sunna nabi tó sì rí àyà tí mo mú wálé kan pé innamal khamru wal maisiru wal ansabu wal aslamu rijizun min àmọ́ fájítẹ́nì bú jìnnà sí asẹ́nì kọ́ máa pé sẹ́yìn ò lè lọ àyàtọ̀ hùn ni tó sì jásí pé àyàtọ̀ hùn lọ́kọ́ sọ̀kalẹ̀ kélé yìí ó tó èyí tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn yìí lọ kánzu ẹ̀ má dédìí ẹ̀ mọ́ irú tẹ̀fsìrì báyìí tẹ̀fsìrì téèyàn ṣe ni àfa mi wá ń serú ẹ̀ tí ó lọ sọ gbogbo ntọ́lọ̀ ń ṣe ní haram yóò sọ di aláàlí fún ọlọ́run láàánú ẹrú ẹ̀yàn bẹ́ẹ̀ o torí pé yuharrifuna al-kalima amma wadihi ń Ah, ní àwọn tọ́lọ́ tó ṣe pé nálò kìtà kí n má yà kan sí wa kí n tó bọ́ sí àwọn tọ́lọ́ ńlá ní àwọn ẹlẹ́lẹ́kẹrin ọlọ́ni kul al unabbi'ukum bi sharrin min dhalika mathubatan inda Allah man la'anahu Allah wa ghadiba alayhi wa ja'ala minhum al-qiradata wal khanasira wa abada at-taghuta ṣe ọlọ́mọ làánà wa o àwọn ìjọ kan nínú ìjọ ànábì àwọn ọlọ́run kan tọ́ba àlékè ọlá làánà wọn ní táwọn ṣe ni pé wọ́n ń ṣe òòṣà kí mo ní wọ́n ń ṣe jama anabi ọlọ́run wá kìlọ̀ fún wọn títí títí títí wọn ò wá gbà ìtún òtún fi wá gbà wọ́n wá hàn anabi ọlọ́run lé mọ̀ ọlọ́run wá ní ṣe mọ̀ pé ẹni tí wọ́n bá ra àwọn anabi sí alùkìtàbí ni wọ́n tí wọ́n bá wá ń ṣe ńtọ́lọ́ tí anabi wọn ni wọ́n má ṣe wọ́n ń rí anabi fín wọ́n sì rọ́lọ́run fín àwọn eléyìí ọlọ́run láàánú wọn láàánú tí wọ́n gan ó látàyè ó wá àlùkì ọlọ́run má láàánú wa o láàánú tí wọ́n burú gan ọlọ́run ò ṣerú ẹ̀ lérí ilẹ̀ mọ́ lánàá àwọn tí mo fẹ́ sọ yìí ọlọ́run ò sé mọ́ lérí ilẹ̀ ọlọ́run ṣe tí wọ́n gan tán ọ̀palẹ̀ mọ́ wọn pé tí a bá sí àwọn eléyìí kú pẹ̀lú lánàá tá a ṣe fún wọn yìí ọmọ èèyàn ò ní lérí ilẹ̀ ṣe mọ̀ pé mo pìtàn nígbà tí ń sọ̀rọ̀ ń jò ní bóyá jẹ̀rin àbíjẹta tí mo ní sàábì ànábì kan lànà rànkúnmí tó gùn ànábì ní kókó lérí torí lànà ọjà rànkúnmí ànábì wa àtòun àti rànkúnmí kí wọ́n padà ní ẹ̀yìn àwọn ẹni tó gba àdìsí yẹn wá Imran ibn Hussein ó lóun rí ràkúnmí yẹn ti ń ṣe kínní tí ń rìn káàkiri àwọn kan lọ́lọ́run láàánà yìí nígbà Ọlọ́run láàánà wọn tó palẹ̀ wọn mọ́ ni torí tí wọn bá ṣẹ́kù lérí ilẹ̀ láàánà wọn rà wọn tó bá rí wọn bẹ́ẹ̀ yẹn bá rí wọn láàánà ràn ẹni Ọlọ́run bá láàánà tó bá palẹ̀ láàánà ràn ọ́ Ọlọ́run má wa gbogbo ẹ̀yin afáàtà kìlọ̀ fúnlẹ̀ kẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ Ọlọ́run má láàánà o èyí tó al ni bọ́lọ̀ sí ọlọ́mọ yorì láàánà Ọlọ́run àwọn eléyìí àwọn àjọ àwọn ànábì Ọlọ́run kan ní tọ́lọ́run láàánà wọn Ọlọ́run kul hal unabbi'ukum ṣé kí n fún yín nírò bishari min dhalika mathubatan inda Allah ìtẹ̀mí ọlọ́run ṣe tó burú ju ọlọ́run ti ń sọ̀rọ̀ bọ̀ ẹ ti sọ̀rọ̀ bọ̀ ọlọ́run wa ni ẹ jẹ́ n fún yín nírò èyí tó burú ju ìjì ń sọ̀bọ̀ lọ. man la'ana Allah àwọn tọ́lọ̀ ń la'ana wọn wa ghadiba alayhim ọlọ́run wa bínú sí wọn ọlọ́run la'ana wọn ó di mẹ́ni ó bínú ó di méjì ọlọ́run ni wa ja'ala minhum al-qiradata wal-khanazira èmi ọlọ́run wá sọ wọ́n dọ̀bọ̀ mọ̀ sọ wọ́n dẹ́lẹ́dẹ́ tá a bá ń sọ̀rọ̀ rìsọ́ọ̀tì làánà á padà káyà yìí náà tí wọ́n bá làánìyàn yìí dídàkudà ńgbà míì ọlọ́run làánà wọn pé kúnú kẹrẹ́dà tani káàsì yìí ẹ̀yin wọ̀nyí àkìlọ̀ fún yín ẹ̀sìn ń gbọ́ ànábì wa lẹ́nu ẹ̀sìn bó ti wù yín ẹ̀ dọ̀bọ̀ kẹ́ máa wákàkí gbogbo wọn dọ̀bọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n dáwọ́ délẹ̀ irun jáde lára wọn ìrú jáde ń di wọn ọlọ́mọ làánà wa o ọlọ́run sì jágbe àwọn máwọn àkàpẹ́ ẹ̀dẹ́lẹ́dẹ́ sẹ́ẹ̀dẹ́ bí wọ́n ti dọ̀bọ̀ ń tán tí wọ́n dẹ́lẹ́dẹ́ ń tán àwọn àfẹ́sí dìbẹ́ẹ̀tì wọn pèsè àwọn ọ̀bọ yẹn náà lọ́bọ tó wà dìsín ni àbáwọn kọ́ àwọn ẹlẹ́dẹ̀ nì lẹ́dẹ̀ tó wà ni àbáwọn kọ́ ibi tẹ́nu kò sí ni pé bọ́lọ̀ ti sọ wọ́n dọ̀bọ̀ tán tó sọ wọ́n dẹ́lẹ́dẹ̀ tán ó sì pa wọ́n rẹ́ torí pé tí wọ́n bá ń sẹ́kù lérí ilẹ̀ wọ́n padà fara ni àwa tá a bá wà lérí ilẹ̀ torí ìlànà ọlọ́run tó ní ara wọn ọlọ́run sì lánàá àwọn kan tó sọ fún wọn pé kúnú hijaratan aw hadida ẹ di òkúta àbí kẹ́ ẹ dirin àwọn tó ńlá náà tó òkúta dirin yẹn ṣé wọ́n ṣẹ́kù dì sí ni àbí wọn ò ṣẹ́kù mọ́ ibi ẹnu kò sí ni pé tí wọn bá ṣẹ́kù wọn fara ni àwa tá a bá wà lérí lẹ̀ ẹni ọlọ́run bá lánàá tó bá wà láàrin ọgọ́rùn èèyàn gbogbo wọn ni lánàá ràn ló fi jáde pé mi àbá rẹ̀ ti ń hùwà lánàá kílẹ̀ yóò ṣe ó sọra fún ni ẹni ó ṣépè lé eléyìí ó kó bá wa tó kù ló fi jásí gbogbo ẹni tí bá ti ń hùwà lánà irú àfa tí bá ń tọ́lù kúránì bọ́lọ̀ wọn ti tu tí ń sọ ń tọ́lọ̀ wọn sọ ìwà kíní hù yẹn kí lè yóò ṣe fún yóò sunra fún ni pé léyìí sáfà yóò kó lánà bá mi nínú àwọn alùkìtàbí tọ́lọ̀ ńlá náà nù ọlọ́run sọ wọ́n dọ̀bọ ọsọ wọ́n dẹlẹ́dẹ̀ yìí sì ń sọ wọ́n ti tán ó ṣe kíní ọ̀pọ̀ àwọn rẹ̀ ni nínú àwọn mi tọ́lọ̀ ńlá náà gbàtọ́lọ̀ ń wọn ó ní kàmáàlà àná àsàhábà sábùtì wakana amurulahi mafuula ati lana àwọn kan bá àti làánà àwọn àti abusabuti àwọn tọ́lọ̀ ń kìlọ̀ fún tí wọ́n gbà tọ́lọ̀ ń sọ fún tẹnu ọ̀ka wọn ọlọ́run làánà àwọn náà ni kọ́dá yìí ń dó bẹ́ẹ̀ káwọn máa ròyìn làánà púpọ̀ kì í ṣe nǹkan rí làánà àwọn alùlùkìtàbì èyí tá a mú bílẹ̀ tí ó jàǹfà ní fáwọn tá à ń gbọ́ wá sí òun ni pé àwọn alùlùkìtàbì nínú tí fa làánà fún wọn tọ́lọ̀ fi làánà wọn yóò hàrìfún nàìkẹ́lẹ́mẹ́ àmàwádìí kí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run sí ẹ̀ ń báyìí ti ń serú ẹ̀ èyí ó jìnnà sí i torí kọ́mọ kó lànà bá bolúwẹ̀ náà ó di mẹ́ta àwọn tọ́lọ̀ ńlá náà lákọ̀ọ́kọ́ àwọn tọ́lọ̀ ńlá náà lédè ahọ́n dáwúdà àti ìsọ ọmọ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn kèfèrí pọ́nbélé àwọn aláwọ̀kọ́ ń sí ẹ̀ṣẹ̀ mẹ́ta ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ wọ́n ṣẹ̀ lọ́hùn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí wọ́n ṣe wọ́n kọjá àlà ẹ̀ṣẹ̀ kẹta ńkọ́ ẹ́n tí wọ́n bá sọ pé ẹ má dáa mọ́ wọ́n má ṣe kínní àwọn ará kejì tọ́lọ̀ ń lànà kí lórí tọ́lọ̀ ń fi lànà wọn kèfèrí ni wọn àwọn ará ẹlẹ́kẹta wọn ni alul kitaab torí wọ́n ń yí ọ̀rọ̀ lọ́n sí bọ́lá ń segin ni sọ̀kalẹ̀ àwọn ẹlẹ́kẹrin tọ́lọ̀ ń lànà àwọn mọ̀nàfìkì àwọn eléyìí ò lè tán tálíkì àwọn ọlọ́run èdè o bọ́lá ti lànà àwọn mọ̀nàfìkì àkọ́kọ́ wẹ́n tí bá ń jẹ́ mọ̀nàfìkì náà lànà ọlọ́run nifaku ni kìí ṣe iṣẹ́ eré ní ṣe ọlọ́run ní wàhádà lọ́hùn lè munafiqina wal munafiqat wal kufara nara jahannama khalidina fiha iya hasbuhum wala hana umullah wala hum adabun muqim ọlọ́run ní wàhádà lọ́hùn lè munafiqina wal gbogbo munafiki àti munafikọ́ lóbìnrin òun ọlọ́run ṣàdéhùn fún wọn òun ọlọ́run ládéhùn pẹ̀lú wọn tó kúnná àdéhùn ọlọ́run pẹ̀lú wọn ó kúnná wal kufara àti bíbó kèfèrí òun ọlọ́run sàdéhùn pẹ̀lú wọn kí làdéhùn ọlọ́run pẹ̀lú wọn nara jahannama wọn wọ jahannama khalidina fiha wọn wà pẹ́nu jahannama iya hasbuhum jahannama wọn ni ó kápá wọn ọwọ́ jahannama tó bá tẹ̀ wọn ara wọn balẹ̀ wọ́n làánà humnullah ọlọ́run wà làánà wọn sẹ́ni gbogbo mùnàfìkì ọlọ́run ọ̀la àna rẹ o tá là ń pè mùnàfìkì yorùbá náà ti júwe ẹ̀ wọ́n ní àṣèyí sọ̀hún má ṣe kí ni má bàbí kan jẹ́ ẹ rí <laughs> mùnàfìkì ò lè mọ̀ bẹ́ẹ̀ ni ò lè mọ̀ torí pé ńgbà tọ́lọ́ ń júwe rẹ̀ bọ́lọ̀ ń ti júwe rẹ̀ yẹn rí lẹ́pẹ́ ọlọ́ni tẹ́ ẹ bá rí wọn tó jìbúkà àjìsámuhùn kéèyàn rí yàn wọ́n dùn owó léèyàn wà ń yẹ̀kúlú tẹ́símà bí n bá ń sọ̀rọ̀ ẹnu rẹ̀ ó dùn ẹnitọ́jẹ́ ẹlẹ́rìí mùnàfíkì tí mo lè fi ṣàpèjúwe fún yín tó kílíà tẹ́ ẹ̀ mọ bí wọ́n ti rí òun ni mùnàfíkì àgbà Islam tá à ń pè ní Abdullah ibùnú Ubayy ibùnú Salul sẹ́rí àwọn tí wọ́n máa sábà di mùnáfìkì lọ́pọ̀lọpọ̀ gbà àrùn méjì ni máa dààmú wọn ẹni tí máa ń rò pé pò tí lágbájá wà èmi ló yẹ kí n wà ń bẹ̀ tí ò wá débẹ̀ mọ́ àrùn méjì ọ̀yọ́ lẹ́nu àrùn alákọ̀ọ́kọ́ ìlara yóò máa lara ẹni yẹn tọ́ba wa jásí pé ibi tí ń lara òun ọba rí lara òun rán kò ní jẹ́ mùnáfìkì tọba bá rí lára yẹn tó ṣe kínní tó rí iná pẹ̀lú ẹni yẹn di munafiki ba nǹkan jẹ́ yẹ pátápátá ni mi yorùbá mi yé lápèjú kéye nísìn ní tá à ń pè ń lára ni pé zawali ó ti di pé ipò tí lágbájá jòkó sí yìí èmi ló yẹ kí n jòkó ń bẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé yọ máa sáré bẹ́ẹ̀ ni wọ́n ti ṣubú lórí ipò yẹn ìlara tọ́ba ṣe kínní kan yóò ní da ṣé àní ẹjẹ́ ayọ́ àní ṣe kọ̀ da léyìn ẹ̀ṣẹ̀ mọ̀ pé kò fi pamọ́ ìfi kínní yẹn hàn sí ìlara ni yóò ní kínní ẹ ẹ jẹ yẹn lọ́wọ́ ná adúlọ̀ owó tí wọ́n fún un ṣe ètò ẹ̀kọ́ náà nù àní ọkùnrin yóò ṣe ẹ̀yin náà owó wa ní fi ń gun mọ́tò ẹlòmíràn ni àhá ẹjẹ́ ayọ̀ imam èmi ń sọ fún yín iṣẹ́ kí ni imam ń ṣe ti ń garuru mọ́tò yẹn ó ti gbẹ inú imam ń ṣe kí ni ń bi ó sì fi ìlara yẹn ó rí ṣe kí ni ó rí gbé jáde ó lè pé àbúrò mi kí ni ó lè ní jà wọn a má jalè ibo ló ti rówó fọwọ́ náà ní ṣe àmọ́ ṣe fọwọ́ náà ibo ló rówó ẹjẹ́ pé kákìlọ̀ fún kọ́mọ̀ ṣe fọwọ́ náà yìí kò ṣe fọwọ́ náà inú àbúrò rẹ̀ kàn ṣe kí ni ìwọ ńlá rẹ ńlá rẹ ọwọ́ bẹ kọ́ bàjẹ́ fún un bẹ́ẹ̀ lómi ìbálẹ̀ tó bá ń ṣe rere níbì kan yóò máa bàbẹ̀ jẹ́ nítorí kó o lè fi iṣẹ́ tó ń rí owó lẹ̀ kó lè bàjẹ́ fún ọkẹ́ wá dẹgbẹ́ ìlara nu bẹ́ẹ̀ yẹn bá ti wá lè fi lára hàn kò jẹ́ mùnáfìkì mọ́ kí mo ní ọ̀jẹ́ mọ́ mm-hmm. wọ́n bùyẹn ló ti padà kí àwọn kan sọ pé ọ̀tá rẹ̀ ni àwọn kan ní òdodo ní sọ àwọn kan ní kí ni bínú ẹ̀ ni sẹ́ni pé gbogbo yẹn ti mọ̀ pé kò wà pẹ̀lú ẹ̀ sẹ́wálẹ̀ ni tí ọba rí lára fi hàn ìtì máa dì múnáfìkì iṣẹ́ tí òrí sẹ́ńtà gbangba ń yóò máa ṣe ní ẹni tó wọ́n wá rò pé èèyàn ń ni kò dẹ̀ sí ní ẹ̀yìn ẹ̀ kò rí lára ṣe àìrí lára ṣe oníyàwó á di múnáfìkì torí abdullahi ibn Ubay ibn Salul o ó jẹ ọba Madina anabi wa dé Madina abdallah abudu bíbí sàlọ́ lò kò rí ọba jẹmọ́ inú wa ń bi pé eléyìí ṣe lè jó lórí Madina anabi wa kọjá ẹni tí ó àtàkì tí ó takò tí ó mọ̀ pé ẹja yọ àní gbà fún ntọ́lọ́ ń ṣe fún anabi kọjá bẹ́ẹ̀ sẹ́ni pé kò rí lára kò rí lára ṣe ìlara kò sí kò rí ṣe kò rí ṣe kí ló wá dì yọ wá sojú anabi èmi lè yan rẹ o yọ wá dẹ́yìn yọ mọ̀ bá anabi ló kọjá kpana ibà fẹ́ kí jimá njọ jimá tana ibà jáde wa taba ìtọ́ba ni asalaamualeykum sẹ́wọ̀n kí imaamu ọjà de wọ́n yé salaamualeykum kí n gbogbo mùsùlùmí wa wí aleykum kí ni imaamu ose ejoko wọn wà pèrún abẹ́kọ wọn ń pèrún taba yìí tana bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wutuba abúlá yọ wa dìde yọ wa ni salaamualeykum jama ẹ̀ńtọ́lọ́run náà sì wá rí o agbà fún o ẹni tí ó bá gbà fún Madina yìí lè ó gbóná máa ní o àwa ṣe tiẹ̀ o he òun la máa tẹ̀lé òun nígbà òun la wo níjọ́ jimá tí gbogbo mọ́sálásí kún ẹ dákun sáàpẹ̀ nìkan lọ́rẹ̀ẹ́ ànábì tó jẹ́ léyìí lọ ẹ́n àti ń ṣiṣẹ́ kalẹ̀ ni abatukanjima yóò máa bá níyàn lọ njọ́ta sí rèé yóò tù àti ń tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé tọ́ ńgbà tó ṣe sàá sẹ́mi ọ̀kẹ́bí ti ń sẹ́wọ̀n gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ànábì yóò máa nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n rò pé òun lè yàn ànábì pàtàkì pé ah, ẹnìkan nífẹ̀ẹ́ ànábì tábìlà yìí o tẹ́ bá ríbi tí máa sọ̀rọ̀ rẹ̀ níjọ́ jimajima àṣẹ ń gé ní ẹ̀mí àwọn olólùfẹ́ ànábì nítorí kó lè kọjú wọn sí ànábì ni kó fi lè débi tí ǹjẹ́ wọn jà ogun oòdù kí ló ṣe ó wá pé yes òun ti gé ní ẹ̀mí ẹ wá pa àwọn yàn sẹ́yìn pé wọ̀wọ́ ọmọ Mádínà yìí ni wọ níbẹ̀ nítọ̀ ọyọ kọ ọmọ bíi ti ń lọ ogun la ń lọ yìí o jẹ́ kẹ́rì rí o pé sọ ma pé gbogbo èmi náà fẹ́ràn ànábì ń sọ̀tà rẹ o àmọ́ agbọ́dọ̀ pàkíyèsí ara wa o Abubakar ń lọ Mákà wọn ti jọ wá ọmọ rẹ ń bẹ́ńlẹ̀ ànábì tiẹ̀ yẹn jú o. umaru nlọ maka àwọn ti jọ wá ọmọ rẹ̀ ń bẹ nílẹ̀ anabi tiẹ̀ náà yẹn ju o anabi fún lọ́mọ kanji ó okú tún o alisinu àbúrò ẹ̀ ní àná ẹ̀ ní kí n ẹ o èèyàn máa ń tí gbogbo ti rí o ọkàn ní sọ fún ọ náà ni. ẹni ọba jẹ èèyàn na náà má bí bàbá kú ní sèkìntìá bàbá kárí kú ọmọ tí ń jà sí ogun àwọn ará maka kìntìá anabi ṣètò tán yóò máa lọ ọgọrùn mẹ́ta lé tọ́ da padà kílẹ̀ lẹ́yìn oúnjẹ mọ́ sẹ́ẹ̀ pé anabi yìí sì anabi anabi kọ̀dẹ̀ sí pẹ̀lú ìjẹun pé ti rí náà bí ó ti máa rí náà bí ó ti máa rí nu lọ́pọ̀lọpọ̀ àwùjọ bí ó ti máa rí nu lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ bí ó ti máa rí nu lọ́pọ̀lọpọ̀ jama gbogbo yẹn bá ti kójọ mùnàfíkì ó ṣe kí ni mùnàfíkì tó wà burú jù ni mùnàfíkì àkídà o tí ń ṣe mùnàfíkì wẹ̀rẹ̀ ọlọ́run yóò sọ̀rọ̀ tó da lẹ́nu yóò pẹ́ bọ̀ da kíní kan da kíní kan da tọ́wọ́ bọ́sí kọ́lọ̀ yóò ṣe kí ni mùnàfíkì tó burú jù ni mùnàfíkì àkídà nù ni gbogbo ntọ́mọ̀ pé ọ̀dà ti ń pé ọ̀dà òun náà ń ṣe kí ni ń ṣe mùnàfíkì àkídà nù ni ìyọ̀n lọ́wọ́ burú jù ní mùnàfìkì torí lànà ìwọ̀n àtọ́lọ́ ní ṣe mùnàfìkì tiẹ̀ gbọ́nà mùnàfìkì kò sí ìtọ́da ẹlòmínà sì ń bẹ lára wa àjọ ń kírun àjọ ń gbàwẹ̀ wọ́n jọ ń ṣe gbogbo ètò ńlẹ̀ awo náà ni ilé òòsà náà ni bó ti jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ wa níbi wọ́n ti ń sòòsà náà èèyàn pàtàkì ní ní ibẹ̀ náà àwa ò sì mọ̀ níbí níbí àmà àtúnfìjẹ́ bàbá àdínì òun tún ní chairman ní kọ́mítì ó tún saraki mọ́sálásí ó gboru wàyí mùnàfìkì sẹ́dọ̀ gbẹ́ntọ́ bá níwà ńlọ́dọ̀ ẹ fi láyà balẹ̀ pé ọlọ́run lànà rẹ̀ ẹ fi láyà balẹ̀ pé ọlọ́run ṣe kíni ọlọ́run lànà rẹ̀ ọlọ́run fi ní wa'adallahu lil munafiqina wal munafiqat gbogbo mùnàfìkì lọ́kùnrin munafika lóbìnrin ọlọ́run ṣàdéhùn fún wọn balkufar àti kèfèrí náírà jahannam ọlọ́run ni wọ́n wàá pẹ́nu jẹ́ ànámà iná wọn náà lọ́ka pàǹtẹ́ ń ṣe ìwà wọn wọ́n dìsáàfù náà wọ́lá ànáhùn wọ́lá ànáhùn lọ́ ọlọ́wọ́n wàá làánà wọn ẹni ọlọ́run bá làánà òní wàlíjẹ́ náà rárá ṣé mọ̀ kí wọ́n sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ mọ́mí ní tó jẹ́ lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan mọ́ ní tó bá jẹ́ ẹ̀tán yọ padà síbo ẹni ọlọ́run bá làánà òní jẹ́ ànámà kò ní àlìjẹ́ náà kàtí ń lọ ọlọ́run wọ́lá ànáhùn

torí munafiki akida bẹ ẹ bá sọ̀rọ̀ akida fún yàrá ni wòsì wọn dá wọn àfahàn lóhùn o kálukú náà má bí wọn ti yanjú wọn jẹ wọn tán o gbogbo wa síta fàṣẹ kí ló ṣe wọn ọba jẹ yóò sì máa lọ yanjú ara rẹ kọ wá sí tí wọn sọ tìrọ ẹni bí o ṣe kí ni yóò ní àlá lọ síbi ká lọ ká gbọ́n tí wọn wí ni lẹ́yìn ah. abá gbọ́ tán kálukú yanjú ara rẹ ni má sá ìyẹn sábẹ̀ sá máa lọ máa jòkó náà bá wí tán máa lọ lé ìwọ lọ́mọ bó ti yanjú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ lọ́sẹ̀ máa la kí lọ́lọ́ ń sọ ọlọ́run ní ùláyìíká àwọn jẹ́ ń ṣe mùnáfíkì àkídà báwọn làánà wọn mọ̀ ọlọ́run làánà wọn fa àsọ́mọ̀ wọn ó di wọn létí yóò máa gbọ́ kò ní lò ó wàá má àbùsọ́ra wọn yóò sì ródòdó báyìí kò ní ṣe ọlọ́run má ṣe wá àkídà ètò burú jù nù ni àwọn kẹta tọ́lọ̀ ńlá àwọn kẹ lónìí àwọn kẹ àrùn ìkarùn tọ́lọ̀ ń segin ni tọ́lọ̀ àná wọn lọ́ọ́ má làánà wa àwọn ọ̀rẹ́ ẹlẹ́kẹ̀fà tọ́lọ̀ ńlá àná ìyẹn ló burú jù bí munafiki ti burú tiẹ̀ náà burú ẹ̀ńtọ́ wa ẹ̀ńtọ́ wọnú Islam tọ́ wa jáde ó ti di mùsùlùmí ó wá padà gbẹ̀yìn tẹ̀ ń wò mí tẹ́ẹ̀tì tọ́ sílámù wò rí tẹ́ẹ̀tì kó mbẹ́ inú làánà lẹ́wà o inú làánà ọlọ́run lẹ́wà ọ̀pọ̀lọpọ̀ lẹ́pàdé a muslim lèmi náà tẹ̀tẹ̀lẹ̀ sẹ́ẹ̀rì ìsìláàmù tó ti kú òun làánà ló sọ̀kalẹ̀ lé lérí inú làánà òun ní ọ̀wá àwàjọ́ fi lọ́bọ́lọ́ ní tí ọba túbá gbogbo ẹ̀wọ́ tó bá ń gbọ́ mi tó ti tọ́ wò rí ìyìn sọ̀wọ́ tọ̀ọ̀tọ̀ wò rí o ìwọ ti jẹ́ mùsùlùmí rí tọ́wá kò nu islam inú làánà ọlọ́run ló wà o inú làánà ló wà kílẹ̀ rí lórí ẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó ṣe islam tó jáde ulaika jazaohum ẹ̀san tá a san fún wọn ni pé anna aleihim la'natallah làánà ọlọ́run ó máa sọ̀kalẹ̀ lé wọn lérí wal malaika làánà malaika ó máa sọ̀kalẹ̀ lé wọn lérí wan gbogbo ẹni tí ń bá wá ń ṣépè láyé wọn máa nípinnu èpè rẹ̀ sẹ́ni pé lẹ́yìn le wò yìí tá n bá bọ̀ láti kan làánà ọlọ́run nìkan ni eléyìí wàá mú làánà àwọn olówó gbogbo ẹni tí bá wà ń ṣépè láyé wọn ó tún pín nínú kọ́lá kó ń ṣépè lu ìbóyọ̀ kan mi tó bá wà nàìjíríà bí tá bá ń ṣépè maka yóò sì máa kàn lẹ̀ yìí ìgbà tí yẹn bá pààyàn ni bẹ́ẹ̀ bá pín abápẹ́ nìkan lónìí kábílà tọkọ pààyàn yọ gbanú ẹ̀san rẹ̀ gbogbo ẹni bá ti ń pààyàn lẹ̀ láyé ẹni ọkọ pààyàn láyé ọmọ ẹni kọmíṣán bẹ́ẹ̀ náà nìwọ náà tọ́ wọnú islam tó ṣe kínní tọ́ jáde ọlọ́run ó làánà rẹ̀ ó di méní àwọn màláíkà ó máa làánà rẹ̀ ó di mélòó gbogbo ẹni tí bá wà ń láyé lè má dànù ẹ̀kọ́ o àwọn yẹn bá ti làánà wọn ẹmu tiẹ̀ lọ fún ó ní kọmísàn àwọn àwọn kan náà bẹ wàhálà ní ni àwọn kan wọn kà ṣe wàhálà lásán gba ti ṣe lò wọn kọ́ Eh, ó kò lé sọmẹni tí ń pè eh, kọmẹni tí ń pè tí fi ń gba ìwọ náà ní mẹni tí ń sèpè tó fi máa gba kọmísàn kí lẹsẹ tó ṣe ọwọ ní islam ó ṣe kí ni kí ló fẹ́ gbé ọjọ́ de kó ní islam bóyá owó kó rí ṣe rírí ṣe ọlọ́ọ̀ ní pín bóyá owó kọ́ lọ́wọ́ ògùn ọlọ́mọ ọlọ́ọ̀ ní ṣètò ọmọ fún yàn bóyá owó kó rí ṣe ọlọ́ọ̀ ṣètò ṣẹ́ fún yàn má dìdàkudà o gbẹni bá wà ń ro oko bẹ́ẹ̀ Ọlọ́run bá darí wọn dáadáa kọ́lọ́run ó darí wọn ní dùnnú wa láyọ̀ wa Ọlọ́run bá darí wọn dáadáa ẹ̀ ó di mélòó tí mo kà báwọn ó di mẹ́fà èyí tí ọmọ ajẹ́lẹ̀ keje nínú àwọn tọ́lọ́wọ́n bá làánà ẹlẹ́ẹ̀keje yìí eríṣiríṣi ni àwọn ẹni bá wọlé yìí ọwọ́ nù làánà ẹni wọlé yìí ọwọ́ nù làánà àwọn àwa jẹ́ngẹ́jẹ́ngẹ́ táwọn yẹn ń wọlé rí ilẹ̀ tọ́lọ́wọ́n bá ń torí ẹ̀ láàánú wọn ní ka díẹ̀ nú ẹ̀ mo lè ka bíi mẹ́rin mo lè ka mẹ́fà nú ẹ̀ jẹ́nsáré ka torí àsìkò gbogbo àwọn àwa jẹ́ngàjẹ́ngàn lọ́wọ́ àánú ẹlẹ́ẹ̀keje yìí bẹ́ẹ̀ yẹn bá ti kó sínú ẹ̀ ó kó sínú làánà nù ni jẹ́nsáré ka bíi mẹ́fà méje bẹ́ẹ̀ ọlọ́ni iná lẹ́dí iná yòódú iná lọ́hà wa rasulahu ẹ̀ rà wọn tí wọ́n máa sọ̀rọ̀ kọ̀rọ̀ sọ́lọ́hún tí wọ́n ń sọ̀rọ̀ kọ̀rọ̀ sójúṣe ọlọ́hún làánà umullahu fi dúníyà wal akhirah ọlọ́hún ọ̀ làánà wọn láyé yóò tún wa adalahum adaban muhina ọlọ́run ó sì pèsè ìyà yẹpẹrẹ fún wọn ẹ dákun jama ìsọkúsọ àìsọsọ lọ́hún o ah baba god igi orí tèmi ro ah ìsọkúsọ ni o ti wọnú lánàá bó ti wí hun ti wọnú lánàá muhammed yẹn gan bó ti máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ah o ti wọnú lánàá ìyẹn bú ọlọ́run ẹnu ẹnu ẹnu àbùkù bó tilẹ̀ wù kọ́ ma kì í kọ́ ọlọ́run lẹ́nu èèyàn ẹnu ẹ tẹ bó tilẹ̀ wù kọ́ ma kọ̀wọ́ lọ́jọ́ lẹ́nu ẹ̀sán nàbí wa Muhammad tọ́ ọ bá fi lè fẹnu àbùkù bó tilẹ̀ ma kan ọlọ́run tọ́ ọ fẹnu àbùkù bó tilẹ̀ ma kan nàbí wa Muhammad la o ti wọnú ẹ̀ ń tọ́lọ̀ ńlá náà ọlọ́run ṣe ni inna alladhina yuduna Allaha wa rasulahu ẹ̀ rà wọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ sọ́lọ́run tí wọ́n ń sọ̀sọ́kúsọ sójì sí ọlọ́run la'anahumullahu fi dunya wal ọlọ́run ó làánà wọn láyé yóò na wọn jọ alikiyama wa adalahum adaban muhina ìyà yẹpẹrẹ Ọlọ́run wa pèsè fún wa yẹnna lànà kanu sẹ́yìn pé mo lábẹ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo wa jẹ́gàjẹ́ galo segin ni sẹ́yìn pé ẹni tí ń la ẹni tí ń sọ pé ooo oh, Ọlọ́run yìí gan kò dẹ̀ fún yàn lọ́mọlájọ yà máa tó ń ṣe tá a bẹ́ tí ó gbà sẹ́yìn pé kò yẹn jẹ́gàjẹ́gà ni ọmọ wíwú ara wa jẹ́gàjẹ́gà náà ni ẹ jẹ́ n tún mú kàn wá nínú wa jẹ́gàjẹ́gà kọ̀dọ́ lójú kò kílíà sí ọ ó sì ń purọ́ mọ́ irọ́ tó lágbàá yìí nù rọ́ òun ni kéèyàn lẹ́kọ̀ọ́ sínú mọ̀yàn obìnrin tó wà lábẹ́ ọkọ kó ló ṣe sínú ọkọ tó níyàwó ńlé kó ló ṣe sínú pàtàkì jùlọ obìnrin tó ṣe pé mọ́sọ́nà ni tó sọ abẹ́ ara rẹ̀ obìnrin tó sọ abẹ́ ara rẹ̀ kọ́ wá lẹ́kọ̀ọ́ sínú mọ́ ọlọ́run lánàá rẹ o ọlọ́run ní nàlẹ́dínà yẹ̀rìmú nàlẹ́mọ́sọ̀nàtì alghafilati lmuminat lu'inu fi dunya wal akhirah walahum adabun adim ọlọ́run ní iná lẹ́dínlẹ́ yẹ̀rìmúnà mọ́sánẹ́t ọlọ́run láwọn tí wọ́n ń lẹ òkò sinamá àwọn obìnrin tó yẹ pé wọ́n wà lábẹ́ ọkọ algafilat tí ọ̀dàn wò ní tí wọ́n ló ṣe kò ṣe kí ni kò ṣe kò mọ kò mọ nípa tí wọ́n ló ṣe gáfìlà ni kò mọ nípa tí wọ́n ló ṣe múmìnà tí obìnrin yẹn gan múmìnà ni ẹni ọlọ́run ọba ní ọkàn wo sọ̀sọ̀ ọlọ́kàn lẹ́lọ́kọ̀ sí ná ọlọ́run ní gbogbo ẹni tí bá ń lẹ́kọ̀ọ́ mọ́rú àwọn obìnrin bẹ́ẹ̀ lóye ní wọ́n fi dúnìyà wọ́n làánà wọn láyé ọlọ́run lóun làánà wọn láyé wal akhirah ọlọ́run tún làánà wọn jọ alikiyama walahum adhabun adhim ìyà tó tóbi yóò máa jẹ tiwọn ló fi jásí pé bẹ́ẹ̀ yẹn ọba rí gbámú síkún níbi ọ̀rọ̀ sí ná èyí sọ tọ́ ọ bá rí gan tí ò kúnná tó ọ dákẹ́ torí kọ́ ọmọ wọnú làánà ọlọ́run nínú jágajàgan èyí táwọn èèyàn ń ṣe tí ó lè fa làánà lé wọn lérí òun ni kéèyàn máa pààyàn pípààyàn ìfa làánà pípààyàn máa fa làánà sẹ́rí pààyàn tá a wí eríṣiríṣi ń pípààyàn o èèyàn tó yọ̀bọ̀n tó fi pa àyàn ọ̀pọ̀ àyàn náà ni èèyàn tó sáyàn ládàá tẹ̀mí rẹ̀ bọ́ ọ̀pọ̀ náà ni èèyàn tó lù yàn títí lùlù wọn lù lẹ́mí ẹ̀ fi bọ́ ọ̀pọ̀ àyàn náà ni ọlọ́run wá sànú ẹlòmíì ọ̀fọ̀nù sàdánwò fún ọkọ̀ láwọn oògùn dàbàrà tí ọmọ ṣe ọlọ́lẹ̀ kọ́sẹ̀ dàbàrà oògùn níjẹ́ dàbàrà lọ́ba dàbàrà sẹ́nìkan lẹ́mí olú ẹ bá bọ́ lábẹ́ dàbàrà kí lóun náà ṣe jama ọlọ́run sì sànú ẹlòmíì ó bùn lójú lọ́ba ànájú mẹ́nìkan lẹ̀mí ẹ̀ bá ṣe kínní kí lóun náà ṣe jama ọlọ́run sì ràn ọ́ lọ́wọ́ orojọ́ ọmọ lẹ́sẹ̀ wọ́n fi pa ọlọ́kùrọ́ máa ń kóòtù kóòtù wa parí rẹ̀ ẹjọ́ tí abọ́ lọ station ọlọ́kùnba wọn á gbé ẹ̀mí ẹ̀ wá bọ́ kí ló ṣe wọn náà ọ̀pọ̀ àyàn náà gbẹ̀ntì bá ń pààyàn báwọn abẹ́ ìlànà ọlọ́run lọ́wọ́ ọba àlekè ní ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ọlọ́ni ومن يقتل مؤمنا ẹni bá pa múmìnì muta'ammidan tọ́mọ̀mọ̀ pa múmìnì yẹn fajazauhu jahannam khalidan fiha ẹ̀san tá a san fún ni pé yóò wọ jahannama yóò wà pẹ́ńbẹ́ wakadiba Allahu alayhi Ọlọ́run ó bínú sí wàlà àná Ọlọ́run ó lànà rẹ̀ abala Ọlọ́run ó lànà yẹn kò ní bọ́nu náà ní jẹ́bẹ̀ o Ọlọ́run ó lànà rẹ̀ kò ní bọ́nu náà gbogbo ẹni tẹ́ ti ń pààyàn nù lànà Ọlọ́run wọn wà láìpẹ́ yìí nísìnyí wọ́n tún pa bí àwọn one fifty kan báyà jẹ tàbí jẹrin gbogbo àwọn tó pa wọn yẹn abẹ́ lànà Ọlọ́run wọn wà o gbogbo Boko Haram tẹ́lẹ̀ jẹ́ ń pààyàn káàkiri gbogbo wọn yìí ṣe pé iṣẹ́ rẹ̀ kan o abẹ́ làánà ọlọ́run wọn wà wà làánà hàn ọlọ́run wọn làánà wọn wà àdàlàhù àdàbàn ọ̀dìmà ọlọ́run wọn lòun ó pèsè ìyà tó tóbi kalẹ̀ fún wọn gbẹ̀ntì bá pààyàn láyé ọlọ́run wọn làánà rẹ̀ ló fi jásí pé yẹn ọmọ sáré pẹ́ẹ́mi ò ní í ṣe kí ni onítọ́wọ́ òun bọ́ torí yẹn wọnú làánà ọlọ́run nínú àwọn tó tún wà nù làánà àwọn àfa. àwọn afa wa nù lánàá o gbogbo afa ti ń ṣe dáwà tí ọba múra yóò wọnú lánàá Ọlọ́run ló fi jásí pé iṣẹ́ tó lágbára jù iṣẹ́ tó níyì jù iṣẹ́ tó lápọ́nlé jù iṣẹ́ tó léwu jù iṣẹ́ tó dáa jù iṣẹ́ tó lè tún téèyàn ṣe jù tó lè ba téèyàn ṣe jẹ́ jù iṣẹ́ dáwà ni iṣẹ́ dáwà ni ẹni tí ń ṣe dáwà tí ọba múra gbogbo ntọ́bárí kó ṣe láyé ó lè jìyànjú àlùkìyàmà torí wọn kọ chẹ́ẹ̀kì àníyàn tí fi ń ṣe dáwà wọn ṣé torí ọlọ́run ni àbí torí iyì ṣé torí ọlọ́run ni àbí torí owó ṣé torí ọlọ́run ni àbí torí òkìkí tí wọn bá kanú àníyàn rẹ̀ bí kò jẹ́ tọ́lọ́ mọ́ yóò jìyà lẹ́yìn ẹ̀ wọ́n máa mú lọ́nà yóò máa béèrè pé ìwọ ọlọ́run kí n mú ṣe mo kéwu láyé kéwu yé mi mo sì fi kéwu mi jíṣẹ́ fáwọn èèyàn mo ka tírà rẹ mo ka súnà rẹ mo fi jíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọkà ó yí ọ a sì fi yí ọ o sì jíṣẹ́ afọ́nṣẹ́ jẹ́ ṣùgbọ́n náà àníyàn rẹ̀ ntí bẹ́ẹ̀nbẹ́ẹ́ ni pé a ah, èmi mọ̀ máa wí mọ̀ máa fọ̀ pẹ̀lú àníyàn o ti wí o ti fọ̀ iyì tó sì fẹ́ gbà o ti gbà á o torí wa ṣe wá lọ jìyà ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ o ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ o allahumma akhlis amalana liwajhika alkarim allahumma rasuqna al-ikhlasa fil wal amal allahumma rasuqna al-ikhlasa fil wal amal allahumma rasuqna al-ikhlasa fil wal amal واستعملنا لطاعتك يا رب العالمين wasta'milna li ta'atika ya rabbal alamin wasta'milna li ta'atika ya rabbal alamin nínú àwọn tí ó wọnú lánàá làwọn afa wa gbogbo afa káfa tọlọ́n bá fún ní mímọ̀ tí èyí jíṣẹ́ tọ́ba fi pamọ́ tí ọ̀sọ́ ọwọ́ lánàá ọlọ́run àlè yìí tí mo kó sábẹ́ ẹlẹ́ẹ̀keje nù ni ọlọ́run ọba ọba àlekè ọlá ó ní iná lẹ́dínà yakutumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun ọlọ́run má jẹ́ awọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda gbogbo àwọn èèyàn tó ṣe pé ní ìtawọ ọlọ́run ṣàlàyé sínú tíra àlàyé wa tí ń bẹ́nu tíra wa àti mọ̀nà táwọ ọlọ́run fi ránṣẹ́ sí ilẹ̀ wọ́n wá mọ̀ wọ́n wá ń tọ́jú ẹ̀ wọ́n ò sọ fáwọn èèyàn yẹkutumun wọ́n ń pa á mọ́ fáwọn èèyàn ló fi jásí pé àfa àtọ́ba gbogbo ẹ̀yìn àfa àtẹ kéwú tẹ́ ẹ̀ bá fẹ́ wọ́n yẹ̀lẹ́ àná mọ̀ lọ ẹ̀ máa ṣe dáwà ni o torí kéwú tẹ́ ẹ kéyẹn wọn ò fẹ́ kẹ́ ẹ tọ́jú kéwú yín o wọ́n fẹ́ kẹ́ ẹ fi kéwú yẹn jíṣẹ́ fún kéétì ẹ̀ sẹlẹ̀ áfíríkà yìí kéé sẹlẹ̀ áfíríkà yìí bó o ló kéwú tó bá jiná púpọ̀ púpọ̀ púpọ̀ pọ̀ ibi tí ó ti wúlò jù ní kọjá fún dáwà ibi tí kéwú ni ó ti wúlò jù ní kọjó ń dáwà dáwà yẹn sojú kan o o lè jẹ́ tíṣà sùkúù o lè jẹ́ lẹ́kítọ́rà o lè jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ kéwú tó kéwú wọn máa fi ṣe dáwà láàrin ibi tó bá wà àmọ́ pọ́ kẹ́kọ̀ọ́ ọ wàá sọ sẹ́gbẹ̀ẹ́ kan ọ máa rán ẹ̀kọ́ ẹ̀sìn tó ọkọ̀ òun ò ní fi ṣàǹfààní ọwọ́ nu màlẹ́wọ́ ní náà àwọn tọ́lọ̀ ń ṣépele lọ́wọ́ o náà àwọn tọ́lọ̀ ń lànà lọ́wọ́ o ẹ̀kọ́ ẹ̀sìn kíkọ́ ewu ńlá ni ntí ó jẹ́ ẹ̀ mà gbogbo àwọn sábẹ́ anabi wa Muhammad àwọn tó gba Islam tí wọn bá gba Islam tán gbára nínú Orísun programu wa tá à ń ṣe lórísun mo sọ̀rọ̀ sábẹ́ kan tá à ń pè ní Atufail ibn Amr Adawsi tó jẹ́ ọba àlùú yamama tó wá láti yamama nígbà tó gba sílámù tán ó lóun jókòó ta nẹ́bí òun wá kẹ́kọ̀ọ́ abẹ́ẹ̀kọ́ ó nígbà òun wá kéwú tán òun wá bí ànẹ́bí pé bima ta'muruni ya Rasulullah kí ló fẹ́ kí n máa lọ sí ànẹ́bí ní irji ila qaumika wad'uhum ila islam ìdè nísìn wàá lọ bá àwọn èèyàn rẹ máa lọ jíṣẹ́ sílámù fún wọn bẹ́ẹ̀ yẹn bá ti kéwú tẹ̀ yẹn jíṣẹ́ sílámù ni Abu Darda ni radiyallahu ta'ala anhu ànẹ́bí ní ballighu anni walau aya ẹ máa jíṣẹ́ mi kí kódà kó ṣe páyà kan lẹ bá mi máa fi jíṣẹ́ kí àbúdàdúrà mi kúlù aláwo jíṣẹ́ kí kúlù aláwo adùn lásán ní fi jíṣẹ́ kí odidi ìlú sígbà sílámù látọ̀dọ̀ rẹ̀ ọmọ tó kéwòn kéwòn ni olùdarí kùránì kan olùdátú àdìsí ń bẹ lérí rẹ ọmọ fíkì òníwọ̀n ba ó ṣe dáwà rẹ bọ́ba ti mọ náà ni ọ wá ní dékéwù mọ́lẹ̀ kọ́ mọ́ràn kan mi èyí dékéwù èyí kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí kọ́ wa pàtì kọ́ ma wá rán Mm-hmm. o lè máa rán nǹkan míì kéwé ẹ̀kọ́ ẹ̀sìn tó ké wọn máa fi ṣe dáwà pẹ̀lú tó ń ṣe kíni tọ́ran ọgbọ́dọ̀ wọn náà jẹ tọ́jà láàlì ọgbọ́dọ̀ máa bó ti jẹ ọ máa mu ọ máa rán bó ti rílé gbé ọ máa rán bó ti tọmọ booti tó fún ìyàwó lóúnjẹ tó fọmọ lóúnjẹ bó ti wù ẹ̀wù tó dáa ọ máa bí wọn ma ti mọ́tò rẹ kí torí kọ́ ọmọ wọnú àwọn tọ́lọ́wọ́n lánà o mo fẹ́ kọ́ gbọ́tùmọ̀ àyà yìí dáadáa gbogbo ẹ̀yin tẹ́ bá sì lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́dọ̀ fi kan gbogbo ẹ̀yin tẹ́ ń wá hálùkọ́ ẹ̀ máa jíṣẹ́ kí ni o kí wọ́n á lọ wá tọ́jú ẹ̀ sórí bó ti tọ́jú ẹ̀ nì tó fi jíṣẹ́ ń wùláyì kayẹlẹ anuhumula gbogbo ẹni bá tọ́jú ẹ̀ báwọn ọlọ́wọ́n lánà rẹ̀ wáyẹlẹ anuhum aláìnún yóò tún máa wá nípìn bí gbogbo ìpè tí wọ́n bá ń ṣe láyé yóò máa nípìn tí wọ́n bá ṣe pé nǹkan àbáyọ kàn bí wọ́n ṣe lamẹ́ríkà yóò ní pẹ́ńbẹ́ bára rọ́ọ̀sì àṣepé tọ́jẹ́ kẹfìrí gan wọ́n mú tiẹ̀ wálé ebi wọ́n lọ òkè wútu òfin jíṣẹ́ tẹ̀tẹ̀ rèé ẹ jẹ́ pé tọ́ bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́ ó ti jẹ́ gbèsè gbèsè rẹ ní kò san tí kìnnìkan kan bá ti yí ọnú ẹ̀sìn ó ti wọ̀ ọ́ nítọ́ wọ̀ tọ́ jáde ńbẹ ní kò fi jíṣẹ́ àmọ́ kọ́ gbọ́ yóò yí ọ ọmọ ó lè fa ó lè sọ ó ní fi jíṣẹ́ à ulaika yal'anuhumullah gbogbo ẹni tó bá rí báwọn tí ò fi jíṣẹ́ báwọn ọlọ́run làánà rẹ̀ wa yal'anuhum al-la'inun gbogbo ẹni tí bá tún làánà yóò tún máa nípìn nínú inú làánà wọn yóò máa nípìn nínú làánà wọn nínú àwọn jẹgẹjẹgẹ mọdá yìí ń dúró bẹ́ẹ̀ nínú àwọn wàtá kó sínú nàmbà sẹ́fùn sẹ́wọ̀n kí mo láwọn ọ̀rọ̀ jẹgẹjẹgẹ tí làánà ọmọ tọ́ sí nàmbà sẹ́fùn nínú àwọn tọ́lọ́wọ́n tún làánà àwọn tí wọ́n gé kún ẹbí bẹ́ẹ̀ ni làánà ọlọ́wọ́n ma sọ bẹ́ẹ̀ bá gé kún ẹbí ọlọ́wọ́n làánà rẹ̀ gbogbo ntọ́ bá ṣe tó kún ẹbí òfin ní tọwọ́ rẹ gé ìwọ tó bá gé ọlọ́wọ́n làánà rẹ̀ ọba jáfa làánà ọba ọ ọba jáfa tó bá gé kún ẹbí làánà ọlọ́wọ́n ọba ọ wọ́n fẹ́ kẹ́ gbọ́n tọ́ba mi sọ ọlọ́ni wàlẹ́dínà yẹn kùdùn ní àdàlá gbogbo ẹni tí ń bá ń tú àdéhùn ọlọ́run mímbà di mìthákìhì lẹ́yìn gbàtọ́ lọ́n ti ta kókó àdéhùn ìtumọ̀ ẹni pé tọ́ba ti ládéhùn ọ̀ gbọ́dọ̀ tú wọ̀yẹ̀kìtọ̀ọ́nà mọ amara Allahu bihi ayusala gbogbo ntọ́lọ́n fẹ́ kó so pọ̀ ni wọ́n wá ń gé wọ́n ń gé wọ́n ń gé tọ́lọ́n fẹ́ kó so pọ̀ ti ń gé okùn bí ni ọlọ́n fẹ́ ká sokùn ẹbí papọ̀ ni wọ̀yẹ̀kìtọ̀ọ́nà mọ amara Allahu bihi ayusala wọ́n wá ń gé ntí ọlọ́run fẹ́ kó so papọ̀ wọ̀yẹ̀fìsìdúnà fil ardi wọ́n wá ń Odi di mẹ́ta tọ́lọ́ ń kà ìyẹn mẹ́ta lọ́wọ́ ní eléyìí ń àkọ́kọ́ alladina yankuduna adallahi min ba'di mithaqihi gbogbo ẹni tí ń tú àdéhùn ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n ta kókó àdéhùn ẹ bá ti ládéhùn yẹn túmọ̀ bọ́ọ̀ bá fi tu yọ létò ló fi já sí pé ìtú àdéhùn kàfàrà ń bẹ ń bẹ kàfàrà wà ń bẹ́ẹ̀ yẹn tú àdéhùn wà ń nù sẹ́ríà torí pé làánà ọba ọbọ̀ òsè kàfàrà alladina yankuduna adallahi gbogbo ẹni tí ń tú àdéhùn ọlọ́run mímbọ́ di mi lẹ́yìn kókó tí wọ́n ti ta kókó àdéhùn ni ó di mẹ́ni nínú àwọn mẹ́ta tá a wí wàyàkìtọ̀ òun ma amara Allahu bihi ayusala ìtọ́lọ̀ ń fẹ́ kọ́ máa so papọ̀ báyìí tí o gbọ́dọ̀ gé ẹ̀sì gé o gé ọlọ́run fẹ́ kọjá sí pé a sọ pé léyìí lẹ̀ gbọ́n èyí wọ́n bí léèrè èyí wọ́n bí léèrè èyí wọ́n bí léèrè eléyìí wà lóbi àárín wọn ṣé ọyẹ kejì yìí náà wá bí eléyìí eléyìí tẹgbẹ́ báyìí tẹ́gbẹ́ bí náà wọ́n tún wá ń jọ ń ṣe eléyìí náà tún wá eléyìí náà tún bímọ eléyìí tún wá ń jọ ń ṣe pẹ̀lú eléyìí náà ọmọ wọn kẹfà keje wọn wá ń jọ ń ṣe bí ọwọ́ adéri tiẹ̀ ìwọ́ wá gékun ẹbí ọmọ tiẹ̀ ọba tiẹ̀ sí tiẹ̀ ọba tiẹ̀ sí. ọlọ́run fẹ́ kó so ni ọlọ́run fẹ́ kó gé ẹni bá wá ṣètò tó ṣiṣẹ́ tọ̀ tó fi gé ó dé yẹn méjì lánàá ọlọ́run ọba ẹlẹ́kẹ̀ta nu àyà yìí wọ́n yóò fi ṣèdúnà fil ard àwọn tí wọ́n ń balẹ̀ ọlọ́run jẹ́ kí la ń pè ní kéèyàn balẹ̀ ọlọ́run jẹ́ àwọn dánadáná yusiduna fil ardi àwọn tá a máa lọ tá a máa bẹ̀rù pé eh, ẹ dákun ẹ dẹ̀rìn kò tónú kọ́mọ̀jásí pé àwọn ni wọ́n gbẹ àwọn tí wọ́n fọsàn sójú ọ̀nà torí kéèyàn ò lè tẹ́ kí táyọ̀ ọbẹ̀ kí wọ́n máa nà má bẹ̀ yusiduna fil ardi wọ́n balẹ̀ jẹ́ àwọn tí wọ́n ń ṣètò bábù sí ó ti máa rọrùn wọ́n balẹ̀ jẹ́ àwọn tí wọ́n ń ṣètò rìbá wọ́n balẹ̀ jẹ́ àwọn tí ń kọ́lé aṣẹ́wó kí ẹ̀yin olówó mùsùlùmí náà sẹ́ńpẹ́ náà ti ń kó tẹ́lẹ̀ káàkiri sìn inú ẹni làánà lẹ́wà o ẹ̀yin gbọ́dọ̀ tán yín gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń kó tẹ́lẹ̀ kí tẹ́sí àwọn hòtẹ́ẹ̀lì tètò ẹ̀sìn wà lérí ẹ̀ hòtẹ́ẹ̀lì tètò ẹ̀sìn bá wà lérí ẹ̀ aláàlí ni hòtẹ́ẹ̀lì tètò ẹ̀sìn ò sí lérí ẹ̀ haram ìtọ́wá burú jù àwọn méjì kóra wọn wá dọ̀ mí wọ́n rí i ìkan wá rí ṣe ju ìkejì lọ ìkejì wa ń sọ fún èyí tó rí ṣe wa ń sọ fún èyí tí ò rí ṣe pé ìwọ lọ fà á tó fi rí ṣe jù báyìí lọ ó ti yẹ kó lówó jù báyìí lọ ah, ìyẹn wa ń sọ pé à ah, òun ò lè ṣe ń tó wú yẹn ọ wá lò lè ṣe kí ni èmi náà ń kírun mò ń gbàwẹ̀ kọ́dà mò ń la sàlátù kí ni pírọ́blẹ́mù ẹ wọ́n wá kóra wọ́n dọ̀ mí wọ́n wá béèrè fatuwa ǹjẹ́ kí lélẹ́yìí fi rí ṣe tó fẹ́ kejì rẹ̀ ó lóun ti sọ fún pé kọ́kọ́ hòtẹ́ẹ̀lì tí ó ti kọ́ hòtẹ́ẹ̀lì kọ́ lọ wá àwọn eré àti ọba ṣe díẹ̀ ṣọ́tàmù ni kò sì kọ́ ó lé yìí lówó rẹ̀ máa pọ̀ ju yìí tí wọ́n ń sùn mọ́jú lọ <laughs> ó ní lójúmọ́ òun rí iye báyìí ń sọ gan ni ó ní kí lòun òun kò ń sàkó wọn wá síbẹ̀ àwọn fúnra wọn ni wọ́n yẹra wọn ti hàn kó bí wọn wádùn wọn lọ bòmí tóun ní kó wọn fi lé rẹ́ǹtì ní wákàtí kan kó ń gbowó ó níyẹn ló mẹ́kì owó ju yìí tí wọ́n ń kọ́ kalẹ̀ tí sẹ́mi kúrò lẹ́yìn náà nísìnyí yòfùsì dùn náà wọ́n balẹ̀ ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ làwọn tẹ́tẹ́ yufsiduna fil ard bẹ́ẹ̀ làwọn baba jẹ̀bú yufsiduna fil ard sẹ́yìn náà mẹ́ta tí mo kà yìí alákọ̀ọ́kọ́ ẹni tí ń tú àdéhùn ọlọ́run palẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ta kókó àdéhùn ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń gé okùn ẹbí ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ń fọ́n bàjẹ́ ká lórí ọlọ́ni wùlẹ́ àyíká àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn yẹlẹ́ ànuhumullah ẹ̀yin àfa àtẹ kéwù tí ló ga yé yín ọlọ́ni yẹlẹ anahumullah fíìlì yẹlẹ anu fiili kini. mọ̀dọ́ríwù lẹ́ ń pè é níta ń pè mọ̀dọ́ríwù sì ni yòfídùl istimurara wọ́tajà dúdà ìtumọ̀ ẹni pé bọ́lọ̀hún ti ṣépè láti jọ̀hún èpè ń náà máa wá sẹ́lọ tálíkì àmọ́ ọlọ́hún èdè ni ìtumọ̀ ẹni pé àwọn tọ́lọ̀ ń sẹ́rù ẹ̀ fún lákọ́kọ́ gbogbo ẹni bá tún láwọ́ èpè ó dáhùn lédè tí ó fi dijọ́ ọ́ ìtumọ̀ lárúbáwá tá a sọ̀nà yín tẹ̀ gbọ́ wùláyìíká gbogbo wọn ni yẹlẹ anuhumula ọlọ́run ọmọ sẹ́pẹ̀lẹ́ wọn lérí lọ ní fátálì kí á mọ ọlọ́run èdè wọ́n yẹlẹ anuhum aláhìnún kì í ṣèpè ọlọ́run nìkan lẹ́yìn èpè ọlọ́run gbogbo bí wọ́n bá ti ń sẹ́pẹ̀lẹ́ ilẹ̀ láyé wọ́n máa ní kọmíṣàn bẹ́ẹ̀ kọ́dà kí wọ́n má ṣe fún wọn o ti sọ kọjá náà kọ̀ọ̀sẹ̀ nídìí kí wọ́n dá kọ̀ọ̀rẹ́ tó bá ti balẹ̀ jẹ́ kò ní ìdíkẹ́ kò ní ìdíkẹ́ adakọ̀ rẹ sẹ́pẹ̀ kó tó kàn ọ́ bọ́ba ti gé okun ẹbí kò ní ìdíkẹ́ adakọ̀ rẹ sẹ́pẹ̀ kó tó kàn ọ́ bọ́ba ti ń yẹ àdéhùn ọlọ́run lẹ́yìn ìgbà tọ́lọ́run ti parí ẹ̀ tán kò ní ìdí kí wọ́n dákọ̀ ẹ képi kó tó kàn ọ́ kọ́dà bí wọ́n ṣe France tí wọ́n gbé Lárúbáwá mẹ́ tí gbé ìbò bí wọ́n fi de France sẹ́ bí wọ́n fi ṣe Germany sẹ́ ọgbà tiẹ̀ ǹjẹ́ kí ló dé tó fi gbà tiẹ̀ ǹjẹ́ kí ló tó fi kàn ọ́ ń gba wọn sí pẹ̀lú amẹ́ríkà tó fi wá kàn ọ́ lẹ̀ yìí tí wọn ò ti sẹ́lẹ̀ tí wọn ò dákọ̀ rẹ̀ tí wọn ò rí wọn ní bẹ́ẹ̀ ni ọ̀nbalẹ̀ ọlọ́njẹ́ kí ló tó fi wá sí pẹ̀lú amẹ́ríkà wọ́n saudi wọ́n sẹ́ ti germany ọ́ wá kàn èdè german wọ́n fi sẹ́ ó sì kàn ọ́ lẹ̀ yorùbá yà yìí ǹjẹ́ kí ló ṣe wọn ló ń tọ́ adé wọn palẹ̀ ẹ dákun jama àwọn wà jẹgẹjẹgẹ báyìí yìí máa jẹ́ kí lànà ọ̀tọ́ ẹ̀rí èyí tí fèsì kẹjọ àbí ẹlẹ́kẹ̀jẹ ní ọ̀jẹ́ kí n tó wá bọ́ síbi àwọn tànàbí lánàá àwọn èyí tí ń kára tọ̀rẹ̀ àwọn tọ́lọ̀ ń segin eléyìí tọ́lọ̀ ń lánàá làwọn eléyìí o tọ́pìkì tá a rán lọ́wọ́ lánàá ni ìtòsí jẹ́ máa ráwọn tọ́lọ̀ ń lánàá torí káwa náà má ṣe kíni káwọn kó sínú lánàá ọlọ́run ọlọ́run á láàánú èèyàn káyé rẹ̀ ọ̀dà káyé ọmọ rẹ̀ ọ̀dà kọ́dà àrọ́mọdọ́mọ kejì tí fìdíjọ́ àlèkè àmọ́ kò tó dáa fún wọn ẹni lánàá ọlọ́run bá bá kọ́dà ń tọ́lọ́run bá lánàá àfi kókó wọn kó lórí ilẹ̀ tí wọ́n bá ń bá wa gbé ọ̀ràn wa bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń bá lánàá ẹnìkan tí wọ́n bá tún wà lánàá èèyàn lánàá wọ́n ra àwọn èèyàn lánàá ọlọ́run kọjá bẹ́ẹ̀ èèyàn lásán lásán sábẹ́ ànábì gan obìnrin lásán tó tó ségbèdè làǹkúmi ànábì yọ̀ǹdó wọn àti làǹkúmi torí kí lánàá mọ́ràn wọn ṣé bá a sọ oúnjẹ ìdàbí yóò lásọ ẹ wá sọ lánàá dàwàdà omi mi gọ títí tí ńlá náà nulẹ̀ jojúmọ́ ọkùnrin mi gọ ńlá náà yàwó rẹ̀ ńlá náà ọmọ rẹ̀ ìwà amantọ́kànlẹ́ ọmọ lánàá bí lánàá bá dáhùn tán yọ wọn náà bí ntí à ń pè ńlá náà ẹ̀ mọ́ ni ìmọ̀ràn ni ìmọ̀ràn kì í tán bọ̀rọ̀ lèyìn fi gbọ́dọ̀ sọ́ra fún gbogbo ntí ń jẹ́ gbogbo ntá ń kàkalẹ̀ yìí ntẹ́ gbọ́dọ̀ sọ́ra fún tílà náà òfin níran yìí ni ẹ jẹ́ nfi ká kókó di méje nínú ìtún nàmbà sẹ́fún ti ń kà lọ́wọ́ kí n ka méje lábẹ́ méje kí n ka méje lábẹ́ méje alábòsí ọlọ́run ọ̀làna rẹ̀ gbẹ̀ntì ń sábòsí ló fi jásí pé tẹ bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn àfi kẹ́ ẹ ṣe kínni kẹ́ ẹ ṣe dédé ṣe dọ́gbadọ́gba wa idha akamtum bayna an-nas an taqumu bil adl bá sì ṣèjọba láàrin àwọn èèyàn ẹ ṣe dédé ẹ ní ṣàbòsí fáwọn èèyàn àbòsí tọ́ ẹ wo ó ní tọ́lọ̀ fi rán kálukú o ó ní sẹ́ẹ̀bù ti tọwọ́ kálukú jáde o kọ̀sáyè ni ó yẹ kí n pìtàn Musa àti sèétánì ń bẹ àwọn ọ̀rọ̀ yìí nísìnyí ń bẹ nuduratu nasihi náà dúrátù nọ́ọ̀sì yìí nọ́ọ̀sì ní àwọn ọ̀rọ̀ mi lálàáfíà ń bẹ omi ò sì ní àmọ́ ń sàǹfààní gbà mí ẹ bá dé ní dúrátù nọ́ọ̀sì yìí náà ìjọ kan Musa ń darí bọ̀ eléyìí nísìnyí fi bẹ́yìn òǹjọba sọ̀rọ̀ torí ẹ̀yin làbòsí kọ́wọ́ yín bẹ́ẹ̀ ni nínú tí sàbòsí la àwọn tọ́ba wà lérìpọ̀ ọ̀la ni gbogbo àbòsí ti àwọn èèyàn yòókù kéré sí tiwọn àbí tani ma pé ọgbẹ́sẹ̀ tani wọn lọ gbẹ́sẹ̀ lé ẹ ọ ni ọba gbẹ́sẹ̀ lé sóhun ló ní tọ́ gbẹ́sẹ̀ lé ilẹ̀ tí mo rà wọn níjọba ti gbà ṣé wọ́n ló ní tó fi gbà kí lè léyìí dá ṣe fún mi o tí ní tí ṣe àyè máa já bò sí ẹni amadá ẹni amadá táksì à ń da yìí sì ń pín tá a ní tá a ṣe tá a bá tún da ẹ tún gbé wa ẹ ti lè ṣe tẹ́bàṣì àgbàjọ tán ẹ wà ní tọ̀ ọ̀ya owó kìnnì kan owó kìnnì kan lẹ́bàá pin lábàdákẹ́ kí lẹ́sẹ̀ fún wa o àbòsí ni olórí ní sàbòsí àwọn olórí làbòsí wọn pọ̀ ju tàwa wà ní sẹ́rẹ́ ni ti ń sàbòsí kéékèèké lẹ́yìn ṣe tiẹ̀ fúyẹ́ àbòsí wẹ̀rẹ̀ ti wá àwọn àbòsí tó nítumọ̀ ṣètánì Musa lọ̀dọ́ lọ́n darí bọ̀ ìtàn dúrátù náà sì ń nà mọ́mẹ́nu léwu nígbà tí wọ́n ń darí bọ̀ ó wá pàdé ṣètọ́ọ̀nì ṣètọ́ọ̀nì wá dirù lórí àwọn rànkúnmí ó dirù lérí wọn rànkúnmí yẹn lọ bí mẹ́rin sí márùn àwọn rànkúnmí yẹn ẹrù yìí pọ̀ lérí wọn ni wọ́n wá mí nínà wọ́n àwọn rànkúnmí yẹn ọrùn wọ̀ wọ́n ní sàpé ẹ máa ń sọ ẹ máa ń sọ à Musa wá ní ṣètọ́ọ̀nì ṣàánú àwọn rànkúnmí yìí ó ní dákun Musa máa lọ kálukú ń ṣiṣẹ́ tiẹ̀ ní má dá sí iṣẹ́ mi ṣètánì iṣẹ́ kí ló wá ń ṣe à ó lóun lọ́jà òun ti dìdù láwọn ará nkúmi tẹ́ ń gbọ́jà lọ́jà òun ń retí òun lọ́jà àwọn fẹ́ rajà ṣètánì ọjà kí ni ó ní sórí ọjà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ará nkúmi irú o ọjà tó wá dìde wọlé rí ipò ọláwọn tí wọn fẹ́ rà ń dùn ni kò lè tó bóun tètè dọ́hun tó ọ̀tá tó ń tó ń lọ kó àmọ́ kọ́ máa dì òun lọ́wọ́ báyìí dákun má dì òun lọ́wọ́ ń wà lẹ́nu sẹ́ tó ń ọ̀dà ọjà kìlọ̀ wa ń tà ó ní wo rànkúmí yìí tó ti ń kú lọ pẹ̀lú ẹrù yìí àbámu mo dìsẹ́rí ẹ̀ tí n bá débi tí ti ta kíá ni ó dù ú sọ́rẹ́lẹ̀ yìí tí ń kú lọ yìí ẹ̀gàn ni mo dìsẹ́rí ẹ̀ ẹ̀gàn ni mo lòdù síbẹ̀ tó kún sọ́wọ́rẹ́lẹ̀ yìí tí ń kú lọ yìí àbòsí ni mo dìsẹ́rí ẹ̀ tó kún mo dá mẹ́ta ń dún ní márùn-ún torí àsìkò ṣètà Musa wa ni tani ọmọ araba mọ ní ah oníkíni oníkíni àwọn obìnrin àwọn obìnrin ọ̀rà kọ́dà àwọn odùúrà ni kò lè tó wọn mo tún fẹ́ wá kọjá mi ọ̀dà tani ọ̀wọ́ ara ẹ̀gàn oníkíni àwọn àfààní ọ̀rà bóun bá ti kó dé sí àwọn afọ́dúrà ni wọ́n tún máa béèrè pé tani ọ̀ arábòsí ó láwọn ọlọ́ba lọ́ba àtàwọn olórí ní arábòsí bí n bá ti kó dọ́hùn nísìnyí wọ́n dùn wọ́n tún máa béèrè àbí n ti kankan ẹ́n jàmbá kí ni mo pè jàmbá oníṣòro eléyìí jàmbá lóru àwọn oníọ̀rà ọ̀ làwọn ọlọ́jà ni ó ní bẹ́ẹ̀ ni ẹ ṣàkíyèsí àwọn obìnrin àwọn ni wọ́n rà bá mọ̀ sẹ́yìn obìnrin méjì mẹ́ta tí a bá jókòó papọ̀ tí a bá wọra wọn tán bọ́kàn bá fi lè mẹ́nu lé ọ̀rọ̀ nu lé tiẹ̀ tó bá gọ̀ dáadáa tó wá mẹ́nu lé àyókò máa sọ fún pé ẹ̀yìn ọ̀wá ń gbà yìí ń fọkọ ẹ̀ èmi ọ̀jẹ̀ gbarú ẹ̀ wo kì fún un tọ́ba ti lálẹ́ má jẹ́ o súnmọ́ ó rí pé òun yóò fún ọ tọ́ba ti dé bàjá wọ́n máa kọ́ lóríṣiríṣi ẹ̀kọ́ wọ́n máa kọ́ wọ́n wá rò pé wọ́n ń tẹ́ ní òun kóun ó fi lè gbádùn kọ́kọ́ fi lè tọ́jú òun ju bí ti ń tọ́jú òun lọ ni ọkọ kan máa rí i pé ah, wàhálà yìí ti pọ̀ lẹ́nu ìyá alágbájé ṣe báyìí tọ́ba ya yóò máa fẹjọ́ sùn àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ń ti wọ́n tó máa sọ fún pé ah, kíni ṣe ń fẹjọ́ sùn ni tọ́ba gbámú tọ́ba ṣe dára kò ní fẹjọ́ sùn máa yóò máa ṣe ń tọ́fẹ́ ẹ dákun tó bá sọkọ kí lọ kó ṣe ọkọ yọ̀ǹda ẹ̀ tó bá jẹ́ nire yóò fi sẹ́gbẹ̀ẹ́ kan yọ̀fẹ́ mi àti wọ́n yọ̀ǹda rẹ o àti wọ́n fẹ́ mi kò sí yìí tó pe obìnrin nu méjèèjì tó bá yá wọ́n wà sọ pé ẹ mọ̀ wò nǹkan wọ́n mọ̀ tí ní kẹ́rù mi kí n máa lọ ṣé kí ni kí ṣe kí kí wọ́n wà ní à kí ló tún ṣe fún ni à àní láti jà àrùn láti bí oṣù méjì ìjó súnmọ́ mi ìjó súnmọ́ mi ni wọ́n wà ní à oṣù méjì náà ti pọ̀ ju wọ́lọ́fà ẹ dàkún jama kí lọ́rọ̀ rẹ̀ ọjà sí. yóò wá di bí mo sì mọ kí n má gbọ́rọ̀ sí wọn lẹ́nu àṣé wọ́n tì mí ba tèmi jẹ́ ni gbogbo ibi tó ti gbogbo ẹni tó rí bẹ́ẹ̀ fún o ti já lọ́dọ̀ yìí. táwọn obìnrin nù àwọn àfa àlọ́lẹ̀ gan wọ́n ní kí ni ń wí ni kò má kéwú sọ́rí fún òye àyà tó tún yẹ kó rí tú ẹ̀yin ọmọ kéwù ni ò jẹ́ mọ̀ àwa tá a mọ̀ ti mọ̀ pé kàtàkàtà ní sọ ẹ̀gàn ni ẹ̀gàn ni ń dá ń pẹ́ gàn lásán ni ẹni ọlọ́run bá gbà fún àgbà fún ni ọlọ́run rí pọ́ ọmọ àbíkọ́ tó mọ̀ fi ọ síbẹ̀ ó sì rí pọ́ ọmọ sọ́dún fún jùlọ ọjà tí sèta tà fún ọ ló ṣe kí ni lòun fi ń pẹ́ gẹ̀ẹ́ni ọlọ́run gbà fún ọjà tí sèta tà fún ni ọ̀rà ọ̀rà jà sitani ni àfọ̀dúrà tó náà sì yín náà lọ́sọ ọba débi ọba ń bẹ̀ míì tún wíná ó lè pé ọ̀la làáfíà ẹ̀gẹ̀ ni ẹ̀gẹ̀ ni alọ́nu mọ́tò ń jẹ tàbí jẹ ni pẹ̀lú sasu musa ọkùnrin ká ń fóònù sáwọn ẹ má dá lóhùn ìlara ni òjèlè yọ gbádùn ẹ sọ pé ẹ ti gbọ́ ẹ yá máa bá ti wà mo ti mọ̀ kó ti ra jésù àwọn rajà sètánì ni ẹ̀gàn ni àwọn afa lọ lẹ́gàn wọ́n máa pẹ̀gàn ara wọn ni wọn nígbà fúnra wọn hmm, wọ́n dùra kọ́dà omi ò tí ì ríra títí wọ́n fẹ́ rajà nísìnyí ẹlòmíì ríra tó fẹ́ ra díẹ̀ báyìí kọ̀ǹtínà wọn fi ń jà fún wọn kọ́lọ́ wọn là wọn bẹ́ẹ̀ ọlọ́mọdé àwọn náà wọlé ntí ọ̀rà jésù ọlọ́mọdé àwọn náà ntí ọ̀rà jésù ọlọ́mọdé àwọn náà ntí ọ̀rà jésù gbogbo àfa àti bá ti ń ọlọ́ba onípò àwọn ni wọ́n rábù sí ni mo ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn nígbà tí àwọn ọba fi ń jọba tọba bá ń kọjá lọ tọba lóbìnrin tọ́ fáwọn yóò ní ẹ̀pọ̀ mi wá ẹ ẹ mo gbẹ́sẹ̀ lé ọkọ sì farabalẹ̀ kò sí tí ó ṣe wọn ní kábíyèsí gbẹ́sẹ̀ lé sábòsí kàn ọba lè gbé ọyá gbogbo ilẹ̀ tí wọn kọ́lé sí ń bẹ̀ ẹni mọ́ láwọn ibi tọ́ba ni ó sì wọ́n bẹ̀ wọ́n lọ́ba ti gbalẹ̀ wọn wọn lọ bá balẹ̀ rí gbogbo ẹ̀ kí ni ìtumọ̀ bá balẹ̀ rí ẹ̀ ṣe bábòsí ló ṣe so ní ẹ ó ní ẹ̀tọ́ ntọ́gbà wọn ṣebí ntá ń pè lábòsí ni ntí ọ̀jẹ́ tiẹ̀ kọ́ sọ́ di ṣe bábòsí náà nù ni ntọ́ yẹ kó gbé síbí kó gbé kábí ntí ń jábòsí nù àwọn ọlọ́ba lọ́làbòsí àtàwọn tó wà lérí ipò dìbà ti wíyì náà àwọn tí wọ́n ń ṣèjọba náà ń ṣe tó ń níjọba ti gbẹ́sẹ̀ lélẹ̀ kan bó bá jẹ́jọba rí a ní òkè ogun ẹni tẹ́ bá nílẹ̀ ẹ̀yọjú èyí tó bá burú ni a máa lọ mú sí ọ̀fọ̀ wá èèyàn mélòó ṣe wà èèyàn kọ́lé láti bí ogún ọdún tí ń de èèyàn tó ṣe èèyàn tó ṣe pé ń gba àrùn lóró ra simẹ́ǹtì blọ́ọ̀kù kan blọ́ọ̀kù méjì ló fi yí kọ́lé ẹlòmíì páálí lè kan sílì ẹ wá ní ọlọ́ mú sí ọ̀fọ̀ wá. ẹ ó sì ó nínú ẹ̀yin tẹ̀sí ọba náà ẹ mọ̀ pé irú wọn wà lù ú ẹ sì mọ̀ pé mo ń lẹ̀ talẹ̀ fún un ẹ bá ti béèrè sí títí tó gbogbo èèyàn kí ó nípa sí ọ̀fọ̀ pẹ̀lú owó tí ń wì àwọn stéètì mi ń bẹ tẹ́ẹ̀ bá ṣe sí ọ̀fọ̀ ń bẹ́ẹ̀ close to one million more than one million peter lè kaba sí tó bá rí one fifty yọ pilẹ̀ ilé yọ fẹ́ parí ẹ̀ torí yọ lọ kó pe ojú àgbà yóò sì lọ ra simenti tí wọ́n ń gbá lẹ́nu tirẹ́là àwọn tirẹ́là tí wọ́n bá já simenti wọ́n máa ń gbà kan jọ oní ọlọ́ra fún rẹ̀ náà ni ọ̀wá wọ ní kanjọ sunday tí wọ́n máa lọ yọ búlọ́ọ̀kù yóò mú ìyàwó ẹ̀ lọ́wọ́ yọ̀ ọmọ bá pọ́n mi. Ah tákọ̀bí rẹ̀ bá ti dàgbà díẹ̀ òun ọmọ bomi wọn búlọ̀kù bẹ́ẹ̀ ló ti ṣe títí tó fi ṣe kínní ẹ wá ní ọlọ́ mú sí ọ̀fọ̀ wá ọlọ́run sì kádàrá ẹlòmíì tí ó fi dijọ́ àlìkíyàmá kò ní two hundred thousand jọ kádàrá rẹ̀ ní ọ̀rọ̀ alẹ̀ tán ọkọlẹ̀ ẹni tọ́ kọlọ̀ mú sí ọ̀fọ̀ wá bó ni ó ti rí wọn ni tí ọba ti ní sí ọ̀fọ̀ ìjọba wọlé rẹ̀ yọba bu ẹkún ọ̀tán náà nù àkíyèsí ni fẹ́yìn oúnjọba o ó yẹ kẹ́ study wa kẹ́ ma wa kẹ́ ma capacity ẹni kọ̀ọ̀kan gbogbo ẹ̀ lọ́lọ́run ó bí yín irú àwa yìí náà ń bẹnu ẹbí yín iru wa ń bẹnu ẹbí yín kẹ́ tó dérí ipò irú eh, yín ń bẹnu yín tó ṣerú sẹmí òun náà rí kó tó dérí ipò sọtọ sírò ẹkọ ọmọ béèrè sí ọ̀fọ̀ ẹ̀yìn sọ pé ẹnìkan ẹni tó bá nípa sí ọ̀fọ̀ kọ lọ sẹ́yìn disturb ẹnìkan o àmọ́ àwọn tálíkà ń bẹ tí ò síbi tó ti fẹ́ rówó ṣe é wọ́n sì talẹ̀ wọ́n ralẹ̀ fún bẹ́ẹ̀ bá wà fẹ́ lò lẹ́ rẹ̀ kò lérí ó yẹ kẹ́ ẹ dunnú kẹ́ ẹ má dà lábòsí. pétọ́ a ti fálulẹ̀ rẹ pẹ̀lú lẹ̀ rẹ yé báyìí ni sọ́wọ́ra lẹ̀ rìsíìtì ọmúlẹ̀ ni wọ́n fún mi tọ́ àfọ̀n yé báyìí ìjọba fẹ́ lo àlàáfíà nu tí ò ní jábòsí àlàáfíà nu tí ò ní jábòsí tó sì kílẹ̀ abẹ́ lọ́rọ̀ tí ó dàrú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòfin gbogbo nǹkan ló yẹ kẹ́ mójútó tẹ́ bá máa ṣòfin kẹ́ ẹ máa ro ti tálíkà mọ́ àmọ́ kẹ́kàn gbẹ́sẹ̀ lé tá a ní tá a ṣe kẹ́ ẹ gbà lọ́wọ́ wa tá a kàn máa lọ sunkún tá a máa mí fúlẹ́fúlẹ́ tá a tún gbọ́dọ̀ mí jákè ṣé ti rí kọ́hún ni kí lélẹ́yìn ń jẹ̀mọ́ àbòsí ni tíṣe tá ni tà fáwọn nù àwọn ọlọ́jà lọ́wọ́ ara jàǹbá àwọn ọlọ́jà lọ́wọ́ ara jàǹbá kò sí bó lè gbọ́n tó tọ́ọ̀ bá mọ òwò kan wọ́n ṣàbòsí fún bẹ́ẹ̀ kò sí bí èèyàn ti lè gbọ́n tó tí ọba máa ń pa tó fẹ́ rà lọ́jà wọ́n ṣàbòsí fún un àwọn aláṣọ ń ṣe tiwọn àwọn elélùbọ́ ń ṣe tiwọn àwọn gàrí ń ṣe onírin ń ṣe tọ́ba lágídí lọ́dọ̀ onírin yóò fi ni mú ọ lọ́wọ́ wọn kò yẹ pẹ̀lẹ́ ẹkọ lẹwọn ẹ fún minerals kọ máa mú àfikọ ya máa mú bí ẹ fi ọ sí wọn tọ́ba fi lè sọ pé ẹjọ máa já irin ẹjọ máa kà á tí wọn bá fi nà wọn méjì níka ọ wọ síbi kan wọn bá pé alájí ẹ pẹ̀lẹ́ alájí ẹ pẹ̀lẹ́ ní ti ṣètánì tà fáwọn nù kọ wá sí ọjà tí ò ní jàmbá mo lọ kọ̀mpútà village njó ni jẹ́jẹ́ mi lèmi ń ṣe wáàsí ìyìn mọ̀ pé mo ti sọ̀rọ̀ ńláńlá ìgbà mo wá dé ni ẹ̀sìn à ń tu fún mi pé à ń tẹ́ sọ ìtumọ̀ rẹ̀ rí ìwọ̀n sọ mo wá sọ̀rọ̀ débi wazinu bilikistọsi mustaqim mo tutu mo tọlu kura debẹ fún wa kpọlọ ni wazinu ẹwọn òṣùwọ̀n fáwọn èèyàn bilikistọsi mustaqim pẹ̀lú òṣùwọ̀n tó yanjú tó dáa mi wá ń sọ̀rọ̀ bí lọ́rọ̀ yìí náà pé gbogbo ọjà kọ̀ọ̀kan ní láṣìírí ẹ má fi àṣírí tí ọjà ń bẹ èèyàn sínú ọjà àṣegbólóhùn àṣírí ní ìtumọ̀ lọ́dọ̀ wọn ah, ó ti yá wọn náà wọn wá ní sheikh ngbà tẹ́ ń ṣe wáàsí ngbà tá dé ta délé ta sínú tán kítàrà wíyà wá ń ṣe wáàsí à ń ṣe fàájì wọn wá ní sheikh ẹ sọ gbólóhùn kan bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé àṣírí mo ní gbogbo ọjà ló láṣìírí wọn ni ọ̀rọ̀ ń ti nítumọ̀ nǹkan mi wọn lọ́jà àwọn ọjà tó jáṣìírí wà lọ́tọ̀ wọn lọ́jà wo ní jáṣìírí wọn lọ́jọ́ olè <laughs> wọ́n ní tẹ́ ẹ sọ pé ẹjọ́ sẹ́ láwọn ọjà àṣírí ń bẹ̀ yẹn because mi ò fẹ́ àwọn èèyàn tó fẹ́ rajà yìí wọn lówó tọ́pọ̀ lọ́wọ́ ọjà àṣírí wọn fẹ́ rà ìtumọ̀ ẹni kọjá tó lè bá ta. inna lillahi abosinu abosinu ni bẹ́ẹ̀ bá wa ń sábòsí báwọn yóò wọnú lánàá ọlọ́run wọnú lánàá ọlọ́run àwọn kéje nu ni tí yóò wọnú lánàá ọlọ́run abẹ́ kéje náà kí wọ́n ọlọ́run fi ń sọ pé ala aya yẹn gùn níparí aya wọn ọlọ́run wa ni ala lánàtúlọ́hì aladọ́límìn ala ẹ gbọ́ dáadáa lánàtúlọ́ lánà ọlọ́run aladọ́límìn kọlọ̀ bá gbogbo alábòsí ẹ dákun bí kíbi tí kálukú bá ti ń sàbòsí kọlọ́ sàkíyèsí o mo wá dá yín dúró bẹ́ẹ̀ èyí ń lẹ́lẹ̀ keje nínú àwọn tọ́lọ̀ ń ṣe kínní tọ́lọ̀ ń làánà wọn mo wá fẹ́ bọ́ síbi àwọn tá a nábì làánà torí pé tó bá wà ń bẹ̀ kó lè kó ń bẹ̀ tó bá wà ń bẹ̀ àwọn tá níbi lánàá kó lè jáde kó ń bẹ̀ kó wá wà nù kí ọlọ́run ń kàbí erisi èèyàn tí wọ́n máa lọ bíi mẹ́sàn-án àbí mẹ́wàá tá níbi sekínì tá níbi lánàá wọn. àkọ́kọ́ àwọn tá níbi lánàá pọ̀ mú bitọ́lọ́ náà mọ́ka méje ẹ̀jẹ̀ ń ka tá náà bíi mélòó kan náà àwọn tá níbi lánàá. tó o gbọdọ̀ kó sínú wọn anabi wa muhammad ó ní ìtẹ́kù aláìnáyìn ìtẹ́kù aláìnáyìn qalu wama láìnáyìn ya rasulallah qal alladhi yatakhalla fi tariqi nnas aw dillihim وفي رواية وأفنيتهم وفي رواية أو مجالسهم النبي محمد ó ní ẹ bẹ̀rù ayé làánà méjì ayé kí ló pè é anabi pàkíyèsí rẹ ni pé má wọnú làánà o bẹ̀rù ayé làánà méjì àwọn sàhábà wa ni ya Rasulullah wàmẹ́lẹ́yìn náà ayẹwo láàyè làánà méjèèjì anabi ni alladhi yatakhalla fi tariqi nas ọwọ́ afẹ́ yìí ṣe bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wa bọ̀ nílẹ̀ ọ̀nà táwọn yẹn wá ń gbà kọjá lọ wá ṣe bẹ̀rẹ̀ sí ẹni ìpè ní ọ. ọ̀nà táwọn yẹn bá ti ń gbà kọjá èyí ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn máa tún máa bẹ̀rẹ̀ tó alhamdulillah èyí ṣe bẹ̀rẹ̀ sẹ́yìn táwọn yẹn bá ń gbà kọjá kò sí bó ti lè bá ọ́ lẹ̀ tó ọ́ wà bí tó ṣe sí tí ọ̀pá mọ́ ni ẹni èpè àkọ́kọ́ lẹni tí ń ṣe bẹ̀rẹ̀ síbi ojú ọ̀nà táwọn yẹn ń ṣe kíni anabi ni ẹ bẹ̀rù àyè èpè méjì kí a má gbé ọ sí pẹ̀lú ọ̀nà méjèèjì ọwọ́ akala kọ́kọ́ ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá nígbà tí ó ka ẹlẹ́ẹ̀kejì ibi àyè táwọn èèyàn ń jòkó ṣe fàájì sẹ́mi pé àwọn míì máa ń níbi wọ́n ń jòkó rọ̀lẹ́ gbẹ́ni bá gbèlú òkèrí bí àwọn ará díòfì wọ́n máa ń jòkó lábẹ́ kínní díòfì àwọn míì ti kan pẹpẹ síwájú ilé wọn tí wọ́n figi ṣe kínní síbẹ̀ tí wọ́n àti bàbà síbẹ̀ tí wọ́n máa ṣe fàájì ní àwọn míì lẹ́kọ̀ọ́ yìí náà wọ́n níbi wọ́n ń péjọ yìí ń pè ẹni ìpè ní ọ sórí bó ti ṣe bẹ̀rẹ̀ síbẹ̀ ń tí wọ́n wá dé jẹun pé ata ah, lọ́wọ́ ṣe bẹ̀rẹ̀ síbi nǹkan kan igbá lànà ọmọ bá ọ sórí bí o ti yàgbẹ́ sàárín ọ̀nà tó ṣe bẹ̀rẹ̀ sàárín ọ̀nà bu ẹni tí máa dé jẹun pé hmm, hmm, lànà ó sì máa bá ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì nú àwọn táwọn ẹbí lànà ó fi jásí pé alòsùn náà wal jamaa wáàsí wọn ń gbà mí bàtà àwọn èèyàn mu torí gbogbo nǹkan yìí làwa ń ṣe kínní là ń sá fún alùsùn náà sá fún gbogbo tó bá lè kó bílà náà èyí tí mo fẹ́ sọ yìí nísìn bá a bá sọ gan ara àwọn èèyàn kọ tọ́ kíláàsì ṣe káwọn náà tún mọ́ kó sínú ọ̀la náà àfi ká ṣe kínní sẹ́yìn láti fi mọ sọ́ọ̀lẹ̀ kan pàáfà àti ọ̀bá jíṣẹ́ òun náà ṣe kínní ń lànà lọ́wọ́ anabiwa Muhammad ó ní làánà Allahu liyahuda wa nasara ẹlẹ́ẹ̀kejì nù ni ọlọ́lọ́run o bá ń làánà yahudi wàá bá làánà nasara kí ni wọ́n ṣe ìtàkàdù kòbóra àǹbìyá yìí masajida sàárẹ̀ àwọn ànábì wọn wọ́n sọ di masalasi sàárẹ̀ àwọn ànábì wọn wọ́n sọ di ilé ìjọsìn sẹ́wọ̀n kó pẹ̀lú àdìsí yìí ìdí tànábì fi làánà wọn ni pé bí wọ́n ti ń jọ́sìn sàárẹ̀ àwọn aṣáájú wọn ṣe kí ni ìwọ náà tó ń jọ́sìn bí sàárẹ̀ wà wàhálà ní fún ọ o kéré. Okay nu masalasi tẹ́ ẹ̀rí tẹ́ ní sáré ẹ̀rí rẹ̀ tá lùsùn náà fi máa sọ pé èké kọ̀yẹ́ kí sáré wà ní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Our better tomorrow is education, and getting a better education is never a child's play. At Darwin International School, we have fully equipped laboratories, well-stocked library, a functional sick bay, a standard ICT room where our students are exposed to the latest communication technology, a home economics room with the latest functional gadgets. Our curriculum is broad-based. We catch them young. What's more, our students at Daruna Im International School proudly possess three school certificates in Idadi, Junior and Senior Tanawi, A daily mm. citation of the Old Korean stands out from the others. Check out our well-ventilated classroom at Daruna Im International Schools. Our teachers are seasoned. We also provide boarding facilities. So what are you waiting for? Give your child that brilliant start in life. Daruna Im International School is at 8 Ibijokeoke Street, Powerline Box Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 070 So, don't hesitate to enroll your child now.